Mm. aṣọ tó wọ yẹn ti tèmi mi ò rí mọ́ ó máa wà níbì kan somewhere okay go torí mi ò fún mi ò pẹ́ pàkì àjọsọ mi ṣùgbọ́n àti tí n bá wá rí lára tètè ẹ a máa wù mí àbí tí n bá rí wọn bá tún wọ̀ lọ́la ìmọ̀ ní àmúdẹ̀ ní o ó kàn sún mi mo kàn wípé ó dàbí ìdọ̀tí nínú ilé ńgbà yẹn mo kàn lọ páàkì ẹ̀ sọnù síbì kan. ẹ kalẹ́ o ẹ jẹ́ bá wa ṣí ẹ̀ kínní is Bukky Jesse ẹ kú mẹ́ta mo wà lórí live chat ṣá tó bá ti ṣe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 Every arrow of the enemy I send it back to the sender. Any man or woman that want to come against me because I'm going to speak this, I'm going to say this today. Father, Lord, fight them yourself in the name of Jesus. I dip my children into the blood of Jesus. I dip myself into the blood of Jesus. All my well wishes all over the world. It is well with all of us in Jesus' name. Oh God Almighty, heal our land, heal our home, heal our diseases in Jesus' name. Put your smile in our faces in Jesus' name. Thank you, Lord Father, because you answer prayer. For those people who are coming under this platform to listen to this, oh Lord Father, speak to me and let them understand totally, oh Lord, interpret it to them. etí ìgbọ́ àti àgbà ṣe bá mi fún wọn bàbá gbàkóso bẹ́ẹ̀ ló máa kò ní padà because i'm going to speak to you this evening i will not be judged i will not be condemned here on earth and in on the last day in the mighty name of jesus christ ah ibi tí mi ò dé torúkọ mi dé tí ẹnikẹ́ni tó ń gbórúkọ mi rìnrìn àjò búburú káàkiri ẹnikẹ́ni tí a bí nínú obìnrin tó jẹ́ pé ìrìnàjò búburú ló fẹ́ máa gbórúkọ tèmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi rìn káàkiri àwọn ìdábẹ́ ìdájọ́ tó gbóná tó burú jù lọ́wọ́ rẹ̀ ọlọ́run bá wa ṣe fún wọn gbogbo ibi tó máa gbórúkọ wa dé fún ibi ọlọ́run gbà wá jáde lórúkọ jésù ohun tó ń fẹ́ kó ṣẹlẹ̀ sí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi òun náà ni kó ṣẹlẹ̀ sí àwọn ọ̀tá lórúkọ jésù bọ́tí ètò tí ọlọ́run ní fún ayé wa òun náà ló máa wá sí ìmùjẹ thank you father because you answer prayer we worship you lord because you are God for in Jesus powerful wonderful name we pray amen ẹ káàbọ̀ síbí ẹ jẹ́ bá wa share ẹ ti rí pé Bukky Jesse ni mo pè sí bíbá hmm. anyway ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nípa fídíò kan tó ń trending tẹ́ bá gbọ́ kí ló ń trending fídíò tó ń trending ní ẹnu ọjọ́ mẹ́ta yìí àná ni fídíò náà jáde ó ti yé àná ni fídíò yẹn ló jáde mo dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí pé ìka pọ̀ gan o ẹ máa gbọ́ o ìka pọ̀ gan nínú ayé yìí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìn wọ́n wá ń sọ̀rọ̀ kò dá bọ́n ṣe sọ̀rọ̀ ọmọ Bukky Jesse yẹn kò dá ìgbà kan máa ní kò dá bó ṣe sọ̀rọ̀ ọmọ Bukky Jesse yẹn ṣèbó búyàn ni wọ́n dẹ̀ bu kó nígbà tí wọ́n ṣépè òun náà ṣe tiẹ̀ padà tó bá ti kọ̀rọ̀ ọmọ tínéjà tí ó ti wọ twenty one bẹ́ẹ̀ yẹn a gbọ́dọ̀ máa pákéjì ẹni mi ò lè sọ bóyá ọmọ ẹ̀ ni o ó ti yẹ yín because of recent of recent ẹjọ́ tẹ bá wà ń bí ẹ bá mi ẹ kí mi ẹ tẹ̀ kémi náà ẹ káàbọ̀ sórí ètò yìí gbogbo yín ni mo kí ṣé ti yẹ yín mẹ́yẹn ẹnikẹ́ni tó bá sì ti fi kórìíra wọn fún mi ọlọ́run bá mi kórìíra ẹ̀ látàyè lọ sọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe látakò fún oore mi fún ìṣerere mi láyé ọlọ́run jẹ́ ìdíwọ́ àti ìdènà fún ẹ̀dá bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá lágbára láti fi jẹ èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi ní ìyà ọlọ́run wọn agbára tẹ fi dá ayé àti ọ̀run ẹ bá wa fi jẹ ẹ̀dá bẹ́ẹ̀ ní ìyà ẹlẹ́dàá ṣẹ̀dá gbèjẹ èmi àtàwọn olólùfẹ́ mi jà tọ́mọ́ tó fún mi o bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà in Jesus name ẹ káàbọ̀ àwọn èèyàn ṣe pé mo dá tó bá jẹ́ tòótọ́ lọ́mọ Bukky Jease ni ọmọ tí wọ́n sọ yẹn torí pé nǹkan kan rú mi lójú àwọn èèyàn dẹ̀ ń play some game bọ́ kí tó máa lọ nínú ọ̀rọ̀ mi ìwọ kan ìwọ lédì kan wà ní Dubai mi ò fẹ́ dárúkọ ẹ̀ yes mi ò fẹ́ dárúkọ ẹ̀ láyé láyé ẹ̀ mo sọ fún ẹ má pè mí mọ́ ó pè mí ní three days ago ńgbà tó wá ń sọ̀rọ̀ ó send message mi ó mọ̀ pé mo máa ń fẹ́ hàn náà ẹ̀ ó wá send message mi onítorí ọmọ mi ń kọ́ kémi má dá sọ̀rọ̀ orí social media mọ́ ó ní ṣoríire ó ti mọ́ra ẹ ìwọ tó wà ní Dubai tó pè mí yẹn tó wá sọ̀rọ̀ tó dárúkọ ọmọ mi yẹn ó ní ṣoríire ó ní ṣan tó dáa jẹ ẹni tó rán ẹ wá ẹ máa jọ ṣòfò tẹ̀mítẹ̀mí ẹ máa jọ ṣòfò tílétílé ni bó ṣe máa jẹ́ nìyẹn ìwọ yẹn ó ti mọ́ra ẹ o láyé ẹ má pè mí mọ́ sọ́rí pé mi ń sọ sí ẹ láti jẹta mo fi ẹ gbé ajá ló ń gbó ó ti yé so mm-hmm. if I feel like talking, I talk. If I don't feel like talking, you cannot force me. All right? <laughs> Me need láti boast. Ó ti They've done many things to curb us. Ṣẹ́rẹ́ yìí wèrè kan náà tẹ́ tó wá jáde tẹ́ wá ń sẹ́ pé ọ̀rọ̀ búkì tó bá jọmọ búkì jèsè ni. Kò dá ká máa mọ̀ kára wọn. Kí ló dé tí ò dáa kí wọ́n máa mọ̀kì jèsè mọ̀kì àwọn èèyàn náà búkì jèsè lórí láìsọ àti ẹ̀ńjọ́ yẹn ọ̀fíìsẹ̀ tó yìí sọ pé ọmọ kan ọmọ yẹn ní ìbẹ́ni tó máa sọ̀rọ̀ ṣá o ọmọ yẹn dance ó ló ṣe pẹ́pẹ́pẹ́ ní class kan mi ò mọ tó ń bá wí o she use her mouth roughly so people after some time now they want people to be pardoning her because some people àwọn olórí burúkú kan ah in fact ṣe rí àwọn kan tí o rò pé ó wà lọ́ndà platform àti fracas àṣọ orí burúkú yẹn àwọn ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá dẹ̀ dàgbà àbí tó bá lówó àbí tó rò pé òun ṣe dáadáa láyé yìí tó kì í ṣe ọlọ́run tó bá sponsor ogun tìmí ọlọ́run bá mi ṣí ogun tìyẹ ogun tó jọjú orí ẹni tó bá ṣí ogun tọmọ mi ọlọ́run bá mi ṣí ogun tẹ̀ dábẹ̀ àwọn yẹn wá sọ pé Bukky Jesse wọ́n gbọ́dọ̀ fi sílẹ̀ ní o nítorí pé ọmọ ẹ̀yẹ ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ family ẹ̀mọ̀ kan kí n tó ṣàlàyé kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé bọ̀ bó ṣe ń ọ̀rọ̀ yẹn kàn ń ṣe mí bákan I feel like láti àná tí mo ti rí báyìí because mo emi ò kì í yàn downfall èèyàn but at the same time ṣé mo pé mo ti ṣàlàyé fún yín mo ṣàlàyé of recent pé gbogbo ẹnikẹ́ni tó bá ti ṣẹ̀mí rí o tó ti ka fún mi pé tó bá ti yá àgbà títí wọn màá wá ṣe kí ni màá ní mo forgo wọn mi ní forgo e o read my lips when your trouble comes i will celebrate it because even gan there is somebody tell me ring back to embrace me to o tó bá dẹ̀ ti ṣèkà fún mi i will celebrate your downfall So ti gbọ́ hmm torí mi bá kàn wálẹ̀ tí mo kàn feel light inú mi bá kàn dùn unnecessary inú mi máa ń dùn all this time o tí n bá dákẹ́ kò mí pé tí mi ìwà fẹ́ yọjú sára facebook kò mí pé inú mi bàjẹ́ o ṣùgbọ́n tí n bá kàn dùn unnecessary tí mo kàn tún kábì kan nínú bíbélì tó kàn àbí tí mo kàn gba inspiration kan for my you know mo kàn lè déédéé wò pé kí ni mo dáríjì ẹ o àbí kí n sọ pé okay o kí n celebrate èèyàn mi ìgbéraga ò torí pé mi ìkúkú sọ fún yín pé mo ń ṣe nǹkan kan ń sì kẹwàá celebrate mi tọmọ mi bá ṣe tán ní yunifásitì mi ní sọ fún yín pé ó ṣe tán ní yunifásitì ẹ̀gàngàlẹ́tì ni gọ́nà dìde tí n bá kọ́lé tí mo ra alẹ́ àbí tí mo ṣe nǹkan kan yàtọ̀ sí ó ti yé bẹ́ẹ̀ mi ní sọ fún yín torí pé in tó bá da tó bá ti kórìíra ẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ bí your position wọn rí o táwọn èèyàn kan ló bí kọ́ndẹ̀ sọ fún ọ tó fẹ́ hàn bú ẹ tó sọ idiot tó bá kọ̀ in tó bá ṣe tó bá da wọn ò testimony ó ti yé bẹ́ẹ̀ so me i'm not ready to celebrate uh, if i'm celebrating my home i'm not celebrating you so i'm not going to show you many sweetness in fact tí n bá fẹ́ gba he ẹni lánàá nígbà tí mo fẹ́ jáde mo ní ah somebody is going to knock my door now some people will believe that somebody is coming to knock her door nobody come to knock my door time tí mo fẹ́ ṣílẹ̀kùn yàrá ilé mi fúnra mi tẹ́mi fẹ́ bọ́ta tí mo fẹ́ lọ bí tí mo lọ o ní mo sọ yẹn tí n bá fẹ́ ṣe he mo lè gbé ní pípín fún yín because mo ti rí pé <laughs> ìyí ìfẹ́ ta fẹ́ nìyẹn kò dénú ni orí social media yìí everybody dàbí ẹdìyẹ lọ́wọ́ everybody ni tó bá ti ń dàgbàdo sílẹ̀ fún náà bí kán bá lè pa jẹ ni sẹ́mi ọ̀dẹ̀ lè jẹ́ kẹ́nìbọ̀dì kan dàgbàdo sílẹ̀ fẹ́mi kó kàn pa mí jẹ fọ̀ fún so ti yé so ìfẹ́ àìṣẹ̀tàn ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá gbogbo ìfẹ́ tó ń ṣẹ̀tàn yẹn mi ò fẹ́ o mi no dey fall for this that gimmick of fake love i no dey fall for it so àyìn olórí burúkú tẹ wá ń jẹ́ advocate olùgbẹnusọ olórí burúkú sẹpẹ́ don't make fun of somebody o ọmọ kékeré ọmọ ẹ̀jẹ̀ ọ̀run tẹ́ẹ̀ ti lè búlì ẹ̀ tí Bukky Dese ń jẹ́ pè fún ọ̀rọ̀ ọmọ Liam yẹn mo sì wà lórí ẹ̀ wọ́n ní tó má dẹnu sí torí pé mo sọ̀rọ̀ Bukky Dese ńjọ́ yẹn òun ni wọ́n ṣe ní kúrèrè kan pè láti Dubai Bukky Dese she's a criminal mi ì tí ì lè lórí ọ̀rọ̀ Bukky Dese òun àtàwọn ìyá ẹ̀ tí ó bà kí ọ mo mọ àwọn pásọ obìnrin wọn yẹn àwọn kẹrùbà ń kẹrosíìn àtàwọn wèrè kan tó jẹ́ pé wọ́n máa bìí pé wọ́n lówó mi jẹ́ lówó ẹ̀rí majority àwọn tó dẹ̀ lówó tó ń sponsor terrorist lórí social media náà they are evil owó nàìjíríà tó wẹ̀ ní tábàrà náà ń jí gbé ó ti yé tó Bukky Jease mo máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáadáa ò ń gbọ́ wọ́n ní pé wọ́n wá jẹ́ adífúkẹ́ẹ̀tì o tó bá jẹ́ ọmọ Bukky Jease ní tòótọ́ mi ò rò pé ọmọ Bukky Jease ni tó ti yé because ní ọjọ́ kan mo ti fi system challenge ẹ̀ rí náà mi ò challenge ẹ̀ mo mo take picture pẹ̀lú ọmọ mi àwọn èèyàn náà wá sọ pé kó gbọ́mọ me. jáde nígbà tó ń ṣe ṣáàtì ọmọ kan mi ò wá lè sọ bóyá ọmọ àbúrò ẹ̀ ni ó gbójú jáde yẹn ìyẹn wá wá sí kitchen ó wá ní leave that place ó wá ó wá ó sọ fún yẹn kó fi system ṣó ojú ẹ̀ torí àṣàlẹ́ǹjẹ́ pé kó ṣó ojú ọmọ ẹ̀ ṣó ti yé àṣàlẹ́ǹjẹ́ pé ṣó ojú ọmọ ẹ̀ ó wá ní kọ́mọ yẹn ṣojú báyìí mo dẹ̀ rí pé sáìdì ojú kan náà ó fẹ́ jọ ti Bukky Jesse ọmọ Bukky Jesse gẹ̀dẹ̀rẹ́ mi ò rò pé ó ṣe dreadlock kan gbé sórí yẹn mi ìwá lè sọ bóyá ó ti yá gé irun ẹ̀ nígbà yẹn torí pé wọ́n ní So ti yé bẹ́ẹ̀ yẹn but nǹkan tí mo tún fi believe ni pé ó possible ní June ṣe mọ̀ pé Bukky Jesse ń dá June fún yín pé òun fẹ́ lọ sí Nàìjíríà ní June wọ́n dẹ̀ sọ pé ọmọ yẹn náà kàn máa release ẹ̀ prison ní June tọ́mọ́ dẹ̀ ti sentence wọn bẹ́ẹ̀ yẹn to jail to to to prison in London tó jẹ́ pé wọn ò tí ì gba permanent tí ò tí ì ṣe citizen ìlú yẹn tó jẹ́ pé wọ́n kàn pay ẹ̀ sórí two and a half you understand me tó dẹ̀ ti commit offence bẹ́ẹ̀ they will ask them to take the child away from the country because it's not originally born there maybe you understand me so Bukky Jesse ti sọ wípé òun lọ sí Nàìjíríà ní June ẹ má gbàgbé ẹdìyẹn mú secondly Bukky Jesse systematically supporting those boys that bad boy those bad boys in Nigeria láti máa protest ọmọ yẹn tó bá gbé dé Nàìjíríà Bukky Jesse protecting the killers of Mohbad. And that is why you can see Bukky Jesse supporting those people. So that ọmọ ẹ̀ tó bá ti dé, wọ́n lè fi àyè gbà á. Ṣé ẹ mọ̀ pé Naira Marley náà ń kọ́? Ẹ da da ó ti jalè jalè London. Tóun now, kọ́ míìtì kó tó di pé go ní kó gbé lọ Nàìjíríà. Ṣó ti hmm. So offer what space for ọmọ ẹ̀ láàrin àwọn boys Come bàbá sẹ́ pé torí ó lè president kó disrespect anybody alára àtàjèrò kó ba lè pọ́n àwọn yẹn lé tó bá dẹ̀ ti pọ́n wọn lé ẹmọ̀ kan wọ́n máa fàyè gbọ́ ọmọ ẹ̀ because tó bá lọ disrespect wọn wọ́n máa ma go after ọmọ ẹ̀ Bukky Jesse protecting the killer that is why Bukky Jesse ń play hanky panky she is not a true sayer you know what mo máa ń fún ọ ní long road gan ṣé mo pé mo support nígbà tó kọ́kọ́ sọ tó lòun ṣe justice for Mubad, justice for gbada justice for Mubad, justice for Mubad. you understand me máa ní òkè bó ṣe ṣe justice for Mubad, yẹn o tá a bá ti pẹ̀pì lórí ọ̀rọ̀ yẹn o tó dẹ̀ sí lòun ṣe oh my god thank you darling o ò ní rògùn ẹ̀wọ̀n láyé o ìwà ẹ̀ ò ní bàjẹ́ o ayé ẹ̀ ò ní bàjẹ́ o o ò ní jọmọkọ́mọ o ayé ò ní fẹ́ nà mí o o ò ní dirinṣẹ́ ìṣù ayé mi kò ní bàjẹ́ o mo mọjọ́ ìbí ẹ̀mí ni mọjọ́ ikú ẹbí ò orí ò ní gbà tí bá ti robi sí ẹbí máa bá wọn Bukky Jesse is evil Bukky Jesse she's evil two day about two weeks ago Bukky Jesse wọ́n bẹ̀ ló bẹ̀ yàn sí mi lónìí kí gẹ̀ẹ́kan máa pè mí láti Dubai apart from èyí tó pè mí níjẹta tó fẹ́ máa tẹ́tì mi pé nígbà tí mo ti ṣe ṣáàtì Bukky Jesse yẹn tí mo ti ṣe ṣáàtì Bukky Jesse yẹn ló ti ń pè mí bẹ́ẹ̀ ẹ torí ọmọ yín Adébùkọ́lá yẹn má dá sọ̀rọ̀ orí Facebook kò ní dáa fún yín èmi ò kì í support olè ọmọ mi ò lè jalè mi ìdẹ̀ jalè bàbá ò kì í ṣe olè mi ò dẹ̀ tẹ̀lé àwọn tó ń náke boys tó ń náke káàkiri ìgboro báwo lọmọ Bukky Jesse bá jọmọ Bukky Jesse ní báwo lọmọ Bukky Jesse ṣe ní náke Bukky Jesse fúnra rẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ ẹjọ́ sí for Mohbad ló sọ wípé ló bẹ̀rẹ̀ kí lorúkọ ilé ètò tó bá sọ̀rọ̀ ń sì lò náà mọ̀ máa ṣe bí alára mi no dey bẹ̀rù I no dey respect I just dey respect people but if you no respect me I no go respect you ó sọ nínú ǹjẹ́ máa jẹ bread. mi lọ mi mi ò ní fẹ́ kó tutù ǹjẹ́ ń yọ kí ní ìjà yìí. ó gbóná. I will eat one, you take one. Two is okay for me. Hey man, it's too much. Ẹ má bínú, ọmọ mi fún mi lóúnjẹ. Liam ó kéré gan ọmọ kékeré pátápátá ni Liam ṣọtiyé àwọn èèyàn mọ sítórì yẹn tó bá yẹ pé tòótọ́ ni ọmọ Bukky Jesse Bukky Jesse náà dẹ̀ sọ tòótọ́ pé níjọ́ tí nurse kí lorúkọ nurse yìí woman tó wà London yìí tó máa ń pè possible and àwọn èèyàn dẹ̀ ti sọ pé ọmọ yẹn náà yàkuyà torí o wo nǹkan tó máa ṣe ń ọmọ bá ń tí ìyá bá ti ń ọmọ máa ṣe o. O ti yé yín in tí ìyá bá ti ṣe ọmọ hmm. ah, ṣe ẹ má bẹ̀rù má jẹun na màmá. mi fẹ́ kó tutù. Bom. Hmm. Hmm. tó di pé ó ṣe èyí tó wá ṣe bóyìí tó lòun ò bú ọmọ kékeré o Bukky Jesse ti ń ṣépè fún ọmọ kékeré yẹn Liam yẹn tipẹ́tipẹ́ lórí ọ̀rọ̀ tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ó ń dìfẹ́ǹdì àwọn èèyàn àwọn boys yẹn ó wá fẹ́ máa tẹ̀ sójú Wùmí Wùmí Wùmí Wùmí kàn máa tẹ́ mi ò gbèjà Wùmí ṣe pé mò ń sọ Wùmí ti ṣépè ó tún sọ nínú ṣáà tó ṣe láàárọ̀ yìí pé kí Wùmí wá búra kó wá ṣépè kó fọmọ ẹwọ́ ẹ̀yẹn ṣépè tí ò bá tí òun ló pa Mohbad Wùmí ti ṣépè ní two days ago this week náà ni Wùmí ṣépè tó ní tó bá jẹ́ òun lòun pa Mohbad ọmọ òun ò kíní kọkìnì wọn tó ṣépè lórí ara ẹ̀ tó ṣépè lórí ọmọ ẹ̀ mo dẹ̀ ní for this o arrest my case ohun tí ọlọ́pàá nàìjíríà bá ti sọ you understand me amúdẹ̀ jáde lọ mo dẹ̀ tún wá rí pé Bukky Jesse ó ń búlì ìyá Liam I mean ìyá Mohbad ó ń búlì everybody kò ń ṣe pé ó ń béèrè fún justice mọ́ ṣe ló ń búlì systematically you understand me so Bukky Jesse fúnra rẹ̀ ló sọ pẹ̀lẹ́nu ẹ̀ ní about three months ago nígbà tó lórí ọ̀rọ̀ Mohbad Jesse i mean lórí ọ̀rọ̀ Mohbad ni ló ní òun kọ́ ló so sorry náà lọ́jọ́ náà ń gbà tegungun tó inú ẹ̀ ń dùn táwọn èèyàn àwọn èèyàn ti jáde àwọn ìyá ìyá àwọn ìyá àdúrà kan in fact gbogbo àwọn kan mi ò kàn fẹ́ rude and kí dẹ̀ ṣe rudeness when you are saying the truth a lot of people count it like a rudeness and if you cannot curb your children don't curb me o oh. you are not feeding me owó tí mo complain pé wọ́n gbà lọ́wọ́ mi kì í ṣe owó ẹ o ò bẹ̀rẹ̀ bá mi ṣiṣẹ́ o ò dẹ̀ tí ràn mí lọ́wọ́ rí lọ́jọ́ tí mo ti sunkún so don't control me because some people dey only have authority over you when they they are not related to you you cannot see their penny outside they are not use, useful in any form mi ò sí nínú wọn o because tún bá rí ẹ tó bá fẹ́ máa control me unnecessarily tí mo wá we pé mi ìfẹ́ dá lóhùn mo máa fẹ́ pé bá tiẹ̀ jẹ́ secretly o no be small no be i no joke to god ma me, mi bá sọ̀rọ̀ openly i will open my mouth physical spirit i mean secretly <clears throat> i will open my mouth secretly wọ́n máa jẹ́ yìí sùn kí ló ń fi ọ̀dọ́ fún. Eh. ṣé o ti ń jẹ́ ni. no i'm waiting for you. yíṣi sọ má bínú ẹ jẹ́ ni jẹ kí ni mi fẹ́ kó tutù. are you sure? i made bottle for you. i don't like you. you know. Oh. all this for me bí mo ṣe ń jẹ kí ni ìyá tá ti pọ̀ jù ń bẹ̀yẹ lórí mú mi wá láti. are you water? orú múyàn orú mú mi o i'm hot. Oya mhm. kó tó tutù ṣe ẹ má bínú ẹjọ ẹ ó dàn ẹ ó dùn mí ẹjọ. mo ń bọ̀ mo ti dẹ̀wọ̀n wọ́n máa píríṣì orí burúkú fún yàn àwọn tí ò lójú àná máa ní kí o ṣàánú wọn. Very hmm. foolishness these days ni kó máa ṣàánú fẹ́ni tó bá ń ṣèkà fún ẹ tí ò tí ronú kúwàdà lẹ́tìyàn àwọn ìka ọmọ tí wọ́n máa wù wọ́n láti tọ́jú ọmọ ọlọ́mọ wọ́n máa fi gbolẹ̀ hmm. nígbà mo sọ pé ọmọ mi sì kì í ó ní iye trade tí bukidese tó ń bẹ́ẹ̀ hmm? ó tún bẹ̀yàn sí mi mo mọ̀ ní tó bá mi ṣorogún mi pè mí àti ẹ̀ torí pé àwọn kan fún lówó torí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó fẹ́ máa protect àwọn criminal sódà tọmọ ẹ bá délé wọ́n lè máa protect ẹ̀ ó tún fẹ́ lọ develop another criminal ẹni tó bá reject ní London bó ti commit crime gbogbo yẹn máa lọ máa drop ẹ̀ sí Nàìjíríà. All right. ẹ dẹ̀ mọ̀ pé ìlú òyìnbó wọn mọ̀ wọ́n lò wọn lè ṣe rí pé àwọn tó gbóná nínú àwọn ọṣẹ́ ti Naira Marley ẹni tó bá ń burú tómi tí rí nínú yín Tony was trained and brought up ní Peckham gbogbo àwọn ibi náà ti kí n tẹ̀ ń Peckham is a good place but láàrin àwọn criminals tó ń ṣe crime Búkì ẹ má bínú mo ń bẹ díẹ̀ ń farabalẹ̀ jẹ́ kíní nǹkan kọ́lọ̀ lè fi lè tẹ́mi láìkó jẹ́ tó tutù. Liam ọmọ tí ò ti pọ̀dún kan tó ṣe máa pé ọdún kan ní next week kọ́ ni kò tí pé ọdún kan Bukky Jesse musẹ́ ló máa gbó gbó gbó gbó gbó. wọ́n mọ́ mi ṣọlá mi hmm? gbogbo tí mo ṣe fún lórí bíbá àwọn èèyàn rò bóyá kò dáa torí mo ní orúkọ kí n tó wá sórí Facebook mo dẹ̀ máa ṣe láyé mo dẹ̀ ti ṣe mo tún máa ṣe rere sí kọ́ má bà ní ìyá ẹ̀ ló fi jọ àmì kọ́ má bà sọ pé ìyá ẹ̀ tó bẹ̀ ń ṣẹ́ wọ́n ti mo ń bọ̀ mo ti jẹ́ hmm, ẹ mo mu sí mo ń bọ̀. Mm-hmm. <laughs> ṣé àmọ́ pé wọ́n lè sanwó fún yàn mú mi dáadáa mú mi dáadáa. Hmm? No, I love it actually. Ṣé mọ̀ pé wọ́n lè sanwó fún yàn láti bà orúkọ èèyàn jẹ́? Wọ́n dẹ̀ máa ń sanwó fún yàn láti túyàn ṣe ńgbà míì. Nǹkan tí ò da, wọ́n máa ń fi owó ńgbà míì náà kọ́ fi tu ṣe. Ṣó ti yé yín mẹ́yàn? in tí ó dẹ̀ dáná wọ́n máa ń sanwó wọ́n dẹ̀ máa ń fowó bàjẹ́ pẹ̀lẹ́ take it easy To bá ti fẹ́ mu nǹkan ò ní máa sọ̀rọ̀ ṣòtìgbọ́ so Bukky Jesse ní six four three to four months ago nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ justice for Mohbad yẹn ó wá ń sọ story celebrate it. tó dis, dislike everybody you may have personal interest and also gbogbo nǹkan táwọn èèyàn bá ti ṣe fún ẹ then mi ò sọ fún pé kí ló dé tó fi ń bú wọn mi ò ṣàlẹ́yìn pé kí ló dé tó sọ tó lóhùn àwọn tí ọjọ́ dó ọkùnrin kan rí pé that they are they dated a single a guy together and the guy is a froster living in Manchester that they normally fraud America fraud UK everybody that time and I repeat after he had that then that okay oh when she was going after people I used also that time you know I I, I said that because I'm already your ma go after people and then you are being bad thing let me tell you if I complain about you that you are a prostitute I will not be a prostitute I will never I will never do prostitution if I complain about you that you are a fraudster I will make sure even if they try to to block every way against themselves, not me, I will make sure I will never fraud. Instead, I'll be shouting and I'll be talking. And some of you guys that are actually involved in those trouble given to me, you'll be happy. But at the end, I will laugh over you because the Lord will put all of the enemy to shame. Now we continue that time Bukky Jesus or wípé he said she said she was going after some people i'm not fighting for those ones all right and at time when i celebrate some people it's not because i want to make friend with them okay i just do according to the spirit of god Me, má kàn feel new. and at time i do celebrate people but bá tún yá mi holy spirit i sọ go and delete the out of your platform and i will delete it So, Bukky Jesse was now boasting. She was boasting. She was now measuring names. She was now measuring names. And she called uh call out some one I don't want to measure his name, I mean if again. He should drag you. I want to use that person as a sample. Ó wá dárúkọ Dino. He was now fighting seriously. Why are you going for Kirikon? Kirikon, Kirikon. You going for dinner? You know he's a boyfriend or husband to be busy and busy. We dated, you know, it was she was now confessing that they dated one guy together. She mentioned how many of them? Ó dárúkọ ó dárúkọ Ìyábọ̀ ó dárúkọ Bísí ó dárúkọ ọmọ Bíọ́dún bọ̀ kò dárúkọ bí ọdún pé ó bá òun dọkọ̀ ń gbà yẹn bọ̀ tó láwọn méjèèjì ẹ Bísí àti Ìyábọ̀ pé wọ́n jọ he said that they dated Bísí and Ìyábọ̀ Òjó they both dated a guy that is a froster that live in Manchester before but now maybe they said the guy is in jail <laughs> your son also in, in jail you dated a guy that is doing fraud and you have a son it's just like me a lot of people they say kọ̀rọ́kùnrin dán ni o kọ̀rọ́kùnrin bá sùn o bí ṣe I bet my life the day I left the father of my baby before he passed away three years ago you know what I I make I, I you know what I the promise I promised myself something I have a duplex in my house in Nigeria somebody said, where are you what are you going to do in abroad in this house with this your caliber with all this thing you have you can actually make a lot of a lot of money. You understand me? <laughs> They give me a lot of advice. But I make a promise. Whatever my daughter will not be proud of, when my daughter start doing it, I will not do it in her presence. Because I have a right to challenge her. Ta ló kọ́ ẹ ní You understand what I mean? I will be able to challenge her. God forbid ọmọ mi ò ní ṣe nǹkan burúkú. Who teach you oh? Do you know if I teach my son, Shola, to be stealing, if I actually do anything evil against me that I notice some things, do you know I will not be able to talk? Because I'm the one that been, I'm, I'm the teacher. I'll be the first teacher. You understand me? Because I'm not interested in batting and I've not done it. So nobody can do that rubbish in my by my side. And and and that's it all to do all to today. I cannot pamper anybody that is doing evil. And because of that, a lot of people, they also dislike me. I don't really care. You are not my, you can, you don't give me common toast bread. You are not giving me. You start here. You are not giving me. Excuse me. Even at time, you purposely flag the page so that I will not get money. You want me to be sleeping outside and whatever you wish me. Get it at the back of your mind. Get kí lè kó register your ọpọlọ ẹnikẹ́ni. Whatever you wish me as from today. But ẹni tó wò mí ni o. Ẹ má bínú òun náà ni olùmọ̀ jẹ́ ìpín ti gbogbo wọn anyway jẹ́ continue ó wá sọ fún wa pé ó wá ń sọ story yẹn ó wá ní she was so happy because then she I think she was newly promised she was newly promised I don't know what they promised her when she started this job you understand what I mean so she was now explaining she said ah that guy promise that then she always acts like a girlfriend, like a sister to that to her boyfriend. She always act like a sister to her boyfriend. See, I was celebrating your tonfẹ. And that's why she disliked them. And that boyfriend then do tell her that one man soon they always sleep with these girls with 100, 100 euro or pounds or 200 that she, they are very cheap. You understand me? Which I also is not my business, but that's up. Motili moto shebe, wọn shebe ṣe Loju me dada. So, but she was now, she now love, she show more interest and love to one person. That's Bisi Bidakobe. She said, Bisi o, she loved Bc because that time she always said that to Bc that and eh, when Bc called the boyfriend, that their boyfriend, she would be the one to pick when that guy was in jail, was arrested, she'll be the one to pick the call of that guy. And then if you tell him, hey, Abru, I don't sorrow. And the guy promised that if he come out from jail, he's going to marry BC. I came out, I came out then, I said, oh, so you, even if you did not want to marry this person now, or if you like, uh, eh, ó ti sọ pé ó ti lọ́kọ, ó ti bá rọ́kọ lẹ́wọ̀n, ọkọ ẹ̀ ṣì wà lẹ́wọ̀n he has to wait. Tí mo fi mọ̀ pé Bukky she's a very selfish person ọmọ ẹ̀yẹn ti kọjá minor nineteen years plus she's not i mean sorry it's not he is not a minor he's not a teenager he's an adult okay ọmọ Bukky Jease is an adult ọmọ tí wọ́n tí ó ń bù yẹn rìá mi yẹn ọmọ kékeré ni infant ṣó ti yé wọn ò lè wọ́n á yọ Liam yẹn wọ́n á yọ twenty five ẹ̀ nínú ọmọ i mean twenty nineteen or twenty of Liam nínú ọmọ Bukky Jesse Bukky Jesse dẹ̀ fojú ẹ̀ gbolẹ̀ ẹ̀yin wèrè kan wá jáde wá ń bẹ̀rẹ̀ sí máa fẹ́ jẹ́ so. wípé kí wọ́n máa yọ èèyàn nítorí èèyàn you are wicked ṣé gbogbo ẹ̀yin tẹ́ máa evil adviser this day I don't listen to you tí bá ti rí tẹ́ bá ti advice burúkú báyìí tí bá jẹ̀jà listen sí báyìí ìpè ní máa ń gbé yín ṣẹ́ ọjọ́ tí bá ti jáde tí bá ti advice yẹn fún burúkú àbí torí pé selfishness má gbọ́ tó bá kan èpè ó lè ṣe má kàn ṣe létí mi ó ti yé ó wá ń tan bí sí ó ní tó bá ti di yẹn o ẹ bọ̀bọ̀ yẹn ti sọ fóun ó ti promise òun o póun máa pé bí sí máa wá fẹ́ agbó máa jáde tó bá ti jáde lọ́gbà ẹ̀wọ̀n that the guy in, in prison anytime he's being released self free that he promised to come out and marry Bisi because that time Bisi normally kneel down to greet her. She always, uh, the Bisi always respect her. For that, she never dislike Bisi. But the guy is a criminal, the one they dated together, a Nigerian guy that they dated together. I'm not the one that said it Oh, Ìwọ tó bá dẹ̀ wà lẹ́wọ̀n àtẹ̀wọ̀n ẹbí ẹ̀ náà ṣe pé mi ṣàdárúkọ ẹlẹ́wọ̀n yẹn. Ṣùgbọ́n ẹ má bínú. Òun fúnra rẹ̀ ló gbé wá tọ́rọ̀ bá dẹ̀ ti tori social media mi àgbẹ̀ zimela ìbánidásí gbogbo ọ̀rọ̀ bàbá tá a gbé wá gan tá a jẹ̀bi táwọn èèyàn jẹ̀bi àwọn tó dá wa lẹ́bi wọ́n tó ń bu wa táwọn wá bá jẹ̀bi ńṣe kẹ́níkà ni wọn láre à nílé ìdá wọn láre tí àwọn bá ti jẹ̀bi a ma da lebi ni Tori ńgbà tá a jàre wọ́n wa lebi kí wá nẹ kí wá nẹ ẹni yẹn mà lọ sẹ́wọ̀n o ó mà wá sọ pé ẹlẹ́wọ̀n yẹn lòun bọ̀ wá fẹ́ bí o nítorí pé ó bìlífì pé bí sí o kó o lọ fọkàn ẹ balẹ̀ o tí bọ̀bọ̀ ẹ̀ máa ti jáde lẹ́wọ̀n ìwọ ló ń bọ̀ wá fẹ́ o so that ó fi system push ẹ ni Bukky Jesse believe you are wise àwọn tó ń tì ẹ́ á ti mọ̀ wọ́n ọlọ́run ti fi wọ́n wọ̀n mí gbogbo àwọn obìnrin tó ń pera wọn nìkan yẹn wọ́n rí àtàwọn tó ń gbàdúrà tí wọ́n ní wọ́n tì ẹ́ lẹ́yìn yóò rí gbogbo àwọn tó ń gbàdúrà fún wọn ń jábọ́ ni wọ́n bá ti gbàdúrà fún yàn báyìí wọ́n ń jábọ́ ni ó di pẹ́wú pẹ́wú pẹ́wú pẹ́wú mo dọ́ọ̀jì fún mo dọ́ọ̀jì àwọn aládùúrà òṣì tó ń wọ́n so sọ́lọ́run ṣọ́tíyé tán tiẹ̀ jáde tó rè pé orí èèyàn tó máa sọ wọ́n máa promise in heaven and earth ṣé wọn lẹ́bí wọn lára ṣé wọn bímọ wọn lẹ́bí wọn lára àwọn tó yẹ pé àmọ̀ mi wo I don't want to mention their names ó ti yé bẹ́ẹ̀ gbogbo agbára tó ń ní náà ni kò ju pé kán máa na owó òṣì káàkiri pẹ̀lú owó tán ti jí owó owó owó ìdíjí ló bá dé anyway Bukky Jesse àtẹ̀yìn tẹ̀ ń gbèjà yìí tó bá jẹ́ ọmọ Bukky Jesse wà lẹ́wọ̀n ní tòótọ́ tó dẹ̀ ní ẹ ó strong ó strong gan ìyẹn ọkọ ni wọ́n pè ní pé ó strong o ẹ̀yin tẹ́ ń sọ pé Bukky Jesse strong ni ó fi àṣírí ẹ̀ pamọ́ nítorí pé arítẹnimọ̀ wí ni afàpá àdìbò tiẹ̀ mọ́lẹ̀ ó fi àpá àdìbò ni kò dẹ̀ mọ̀ wípé bí wọ́n ṣe ń yọ́ sọ ni wọ́n ń yọ́ gbọ́ bẹ́ẹ̀ ni bọ́n ṣe ń yọ́ sọ ni wọ́n ń yọ́ gbọ́ èmi tí ó yẹ pé mo sọ fún ara mi pé táwọn ará mi tó bá ní tó máa ń ṣe nonsense nínú nonsense anything tó bá partake nínú nonsense pé kí ìjọba nàìjíríà kan bá mi kan bá mi yọjú wọn síta èmi yẹn lè máa sọ pé bóyá mo fẹ́ bu ẹnìkan bọ̀tọ́ ọmọ ẹ ṣe nǹkan burúkú ò bá wí wọ́n ní kọ́ ọmọ rẹ kó ba lè fún ọ ní ìsinmi bí Ṣọlá ṣe wà yẹn ọkùnrin ni gbogbo wọn tó bá ti lọ sí skul bẹ́ẹ̀ yẹn ní Nàìjíríà náà máa sọ pé by fire by force àtàjàjà tó bá lọ ní àwọn stepfather olórí burúkú àwọn stepfather òṣì àwọn olórí burúkú ọkùnrin tó bá kọ̀ pàdé wọn tẹ́ pé ẹlòmíì máa lóun fẹ́ bá ẹ sùn ó fẹ́ fẹ́ orí ọmọ ẹ gọgọ nítorí ọmọ ẹ ni ó kàn fẹ́ bá yá ọmọ ẹ jẹ́ tájẹ́ẹ̀tì tó ní òun náà ni ọmọ ẹ ẹ ṣí ẹ bíbá ẹ ṣí ẹ sóyìn ẹ ṣí ẹ sóyìn ṣe ṣó ilé yìí ó ní arinrin ju nǹkan tẹ̀ tẹ̀ tẹ̀ tẹ̀ ẹ ṣí ẹ̀ ṣó yìí náà ẹ ṣí ẹ̀ tẹ bá dẹ̀ fẹ́ ká dákẹ́ a máa dákẹ́ náà ni à ń fún yín ní jíìsì tó da ọ̀rọ̀ tó da à ń kọ́ yín lọ́gbọ́n báwọn èèyàn ṣe máa bìlí pé wọ́n ní chicken brain àwọn olórí burúkú kan wọ́n máa sọ pé wọ́n máa ní wọ́n ní chicken brain wọ́n máa lo chicken brain fún yàn. ó ṣe pé wọ́n ṣe pé ọjọ́ òòlù ń ṣépè fún Liam rí tó yẹ pé ọjọ́ ìmọ̀ wá ń da padà fún wùmí ni wùmí èpè tó ní wùmí iṣẹ́ fún àwọn oníjọ́ yẹn ara wùmí ni wùmí kọ́kọ́ ṣépè torí mi gbọ́ ọ̀rọ̀ yẹn mo gbọ́ ṣàti wùmí yẹn ó wá ní gbogbo àwọn èèyàn tó wá tún gbógun ti òun lásán o lórí asán tí ò dẹ́ṣe òun lòún pa ó kọ́kọ́ ṣépè fúnra ìyẹn wùmí ó tó bá jẹ́ òun lòún pa Mohbad o kí nǹkan báyìí báyìí ṣe òun àtọmọ òun o tó bá ti jẹ́ òun kọ́ lòún pa Mohbad gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun tòun ní tó sọ nìyẹn Bukky Jesse jáde wá wọ́n ní kó lọ dá padà fún ó wá bẹ̀rẹ̀ sí ṣépè fún simply because ó fẹ́ máa protect ó fẹ́ gbọ́mọ ẹ̀ criminal another criminal is coming to Nigeria Booking son by June is coming is coming a bá gbẹnu bí ẹnu ajúwèlé a máa sọ ẹnìkan ṣe wò anything bá sọ nípa èèyàn tí bá sọ pé àwọn èèyàn ṣe terrorist ẹ rí pé mi ò i'm not blend mi ò blend láti join any gang or láti join any group on social media tínú mi bá dùn gbà mí pé kí n máa sọ pé mo tún fẹ́ báwọn èèyàn ṣe báyìí in fact ọlọ́run máa tún bá mi kó sínú wọn nínú láti jẹ́ kí wọ́n misbehave tí màá fi jókòó ara mi pé ọlọ́run ṣeun ah wọ́n fún mr god bless you hmm. ẹ ṣé o kò ní bàjẹ́ fún yín hmm. Hmm. mi ò blend láti bá wọn anybody ṣe ọ̀rẹ́ kan like kí n kò bá wọn blend tí n bá rẹ́rìn sí wọn lónìí tí n bá kàn rí wọn báyìí tí n rí gbogbo evil tó wà ní activities tí àwọn èèyàn wà involved tí wọn dẹ̀ ti change tọkàn wá tán wọ́n ṣe ń fẹ́ kí wọ́n gan sọ̀kọ́m kó sóbà kó dẹ̀ forgo whatever it wọ́n bá ti ṣe fún ẹ wọ́n kàn fẹ́ kó wá darapọ̀ mọ́ evil gang ni read my lips i'm not going to i am not going to join you because you have nothing to offer me if you give me to tó bá fún yàn lówó lónìí fún yàn lẹ́dìyẹsìn gbọ́ odidi ẹni lọ́wọ́ èèyàn ni ṣé ẹ bá fún yàn lówó lónìí ẹ fi tàn ni láti jẹ́ kó lè gbà kíni kẹ́ ẹ lè ráyè fi penetrate sí gbogbo nǹkan ìtọ́ bá kú láti bàjẹ́ ni ìfẹ́ tẹ fẹ́ dìyẹ kò dénú ẹ dìyẹ everybody jọ lójú àwọn ìka tó wà lórí social media yìí Bukky Jesse you are now covering some people nígbà tí gbogbo nǹkan táwọn èèyàn ń sọ látàná yẹn mo kàn ń wò ni pé ẹ̀ẹ́ ó mà lóun lọ sí nàìjíríà ní june june iná ni why not june torí gbà iná ni wọ́n máa parí jail tó bá jẹ́ bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ ti parí jail wọ́n máa ní kó gbọ́mọ yẹn kúrò ní nàìjíríà ni àmì kan gbé kúrò london ni torí pé kò tíì di permanent kò tíì ń ṣe citizen tó bá jẹ́ pé citizen ni kò ní kúrò wọ́n kàn máa restrict ẹ̀ ní pé ó láwọn iṣẹ́ tó máa lè ṣe ní àwùjọ wọ́n tó pé wọ́n fún wọn ní bóyá tútù àní half years tí wọ́n máa ń fún wọn yẹn ni wọ́n fún wọn so dẹ̀ ti lọ commit crime tó dẹ̀ ti wà nínú record many times he has to go he has to go and then dẹ̀ tún mọ nǹkan tó jù fi wà lára Bukky Jesse very very much Bukky Jesse tó bá jọ ọmọ ẹ̀ ní ọmọ yẹn òun ló kó bá ọmọ náà ó kó bá nípa ọkùnrin tó fẹ́ two gbogbo iṣẹ́ burúkú tóun náà ń ṣe wọ́n ti rí Bukky Jesse sọ níjọ́ yẹn lórí live chat pé ìwé tí òun fi ń ṣiṣẹ́ ìwé tó máa ń fún wọn yẹn ṣe mọ̀ pé tó máa ti fún wọn ní two years wọ́n fún wọn ní work permit sí work permit ẹ̀ ó gbé fáwọn èèyàn kan máa fi ṣiṣẹ́ wọ́n ní wọ́n máa ń ṣe o ọlọ́run ò jẹ́ mi ò sọ pé àwọn tó ń ṣe o ní tèmi o ọlọ́run jọ má jẹ́ níṣorí burúkú mi ì lè ṣe mi ì lè ṣe rí ó ti yẹ mẹ́yìn mi ì lè ṣe mi ì lè ṣe rí are you getting me ó lóun máa ń gbé ìwé òun fún yàn kó máa fi ṣiṣẹ́ a lot of crime ló ti wà lórí Bukky Jesse tí n bá commit crime bí mo ṣe wà yìí wọ́n máa máa rán ọlọ́pàá oríṣiríṣi sí sọ̀rọ̀ǹdì ọmọ mi ni bí mo ṣe ń ṣẹnu gbọ̀ngbòlà nílùú Canada yìí tí n bá jẹ́ olè ni èmi kọ́ ni wọ́n máa sọ olè ni wọ́n ti try ọmọ mi pẹ̀lú many things bẹ́ẹ̀ ni wọ́n try èmi náà pẹ̀lú many things ṣé o mọ̀ pé tí ìyàmá dẹ̀ jólè àjàjà nǹkan tó bá ti lọ kọ́ nílé ó máa wà nínú ẹ̀wọ́ ó dẹ̀ pé n tó lọ kọ́ ní skul ní tó kọ́ nílé náà ó máa jáde lára ẹ tó bá ti jáde tó bá ti bọ́ta ìkà náà bìí dì tọ́mọ yẹn gan kí wọ́n fi gbogbo ayé ìkan fi tẹ lọ́rùn yàtọ̀ sí ìpé tó máa rán àyàn sí àtàsà sísí o tó lè yẹn tí ìyẹ̀ bá ti ń jalè torí pé tí àbá kan bá kàn ṣojú fẹ́rẹ́ bá ó máa gbé nǹkan ọmọ yẹn náà máa ṣe kí ni ó máa ṣojú fẹ́rẹ́ ó máa gbé nǹkan ni because ó rí ìyẹ́ tó ń ṣe ó máa rò pé nǹkan tó dáa ni ẹ̀jẹ̀ dẹ̀ thick is thicker than water wọ́n máa ń nọ́ọ̀sì ọmọ yẹn náà torí pé ìyá ẹ̀ ti commit crime tó ti wà nínú system ó ní wọ́n ti pardon òun yẹn o wọ́n máa wo ọmọ tó bí a máa wo ọmọ tó bí náà bó torí ọmọ yẹn ń bá gbé wọ́n ní wọ́n ajákẹ́ ọmọ yẹn wọ́n náà gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ní táìmù kan wọ́n lọ́mọ yẹn lọ ń gbé ní ní àwọn lọ́dọ̀ àwọn àwọn ìjọba ìlú ṣáá àwọn social welfare wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe gbà yẹn gbogbo ọmọ míì tán máa ń gbàǹgbà míì wọ́n fẹ́ fi mọ́nítọ̀ ìgbésí ayé tí ìyàwó ń gbé ni majority of them the kind of background tí wọ́n bá ní back home or tí ìyàwó ń ṣe nílé ṣàmì pé tán bá ti gbé wọn dénú social àwọn nǹkan tí wọ́n ń ṣe mo sọ fún yín o most of the time mo kàn bẹ́ yín ni o kò ṣe pé kán tọ́jú ọmọ nìkan They're taking that child at times when you are being suspected, even kíjà ẹ wàhálà tó bá ní pẹ̀lú they will take the child away from you because when you are being suspected, is to use that child also like a monitor and also to get it fat. In the school here in Canada, the police always go to their to the school. They will stay with the computer, with the police wọ́n máa bèèrè lọ́wọ́ wọ́n dẹ̀ máa they be reading them they be asking they will ask them about their parents the father the mother everybody okay they do that to my child also to everybody children know Me ò lè sọ that school but this school tí ọmọ mi lọ mi especially when the petition was being written a lot of petition was being written over our ilé torí ẹ ẹni bá tún ti sọ pé òun fẹ́ náwó agbá láti bá wa jà ẹ kàn máa rí pé at the end of everything ẹ kàn máa rí pé fún ara yín lẹ ń tú àṣírí ara yín síta fún ìta gbangba ṣé ẹ ti rí pé Bukky Jesse wà bias Bukky jese ó ní badman àtàwọn èèyàn tó ń sọ pé ẹ tó bá ti jọmọ ẹ ní ẹ má máa jẹ́ ká máa fọmọ búra wa Ọlọ́run Elédùmarè ń ọmọ mi ń ṣiṣẹ́ o látìgbà tí mo ti sọ̀rọ̀ tí mo sọ pé mo ẹ ti ọ sáà tí mo ló ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí fún mi lot of children are doing like that to their children but to their parents but èmi gbà tí mo mọ̀ pé tó bá béèrè nǹkan lọ́wọ́ mi tó bá béèrè twenty thousand tí agbára mi ba ka twenty yẹn máa fún ẹ gbogbo ẹ tó bá twenty fifteen lágbára mi ka máa fún ẹ tó bá ten gan máa sọ pé ìgbà náà máa fún ẹ ní yòókù lẹ́tà mò ń ṣe ojúṣe mi mo dúró bí ipò bàbá àti ìyá mi ò kọ ẹ bó ṣe dáadáa fún ẹ mo fẹ́ fẹ́ jẹ́ kó o ní good life pé mi ò bá tiẹ̀ ní so tó bá fọ́ọ̀mù tó bá wọ́n bù I will disgrace you openly especially if you ti sọ fún ẹ ní kọ̀rọ̀ nígbà bá tó bá ṣe báyìí fún mi tó rò pé ọkùnrin ní àgójẹ́ nǹkankan I will disgrace you openly ni tó bíbélì gan sọ fún ẹ pé tó bá ti bọ́mọ ewí tó bá ti kọ̀ wá gbé wá sí gbangba òun gbọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà àwọn elders wọ́n bẹ́ẹ̀ dá sí i ṣó ti yẹ imẹ̀ to tó ti bá wí ṣùgbọ́n tó bá sọ pé ṣe ló strong tí ò sọ fún yàn ó rí tẹni mọ́ wí ni tó fàpá dìbò tiẹ̀ mọ́lẹ̀ Bukky Jesse mọ̀mọ́ lọ́mọ́ bá jà ó mọ Liam ṣe pè fún bọ̀tò kò fẹ́ kán ṣe pè fún ọmọ tiẹ̀ ohun ẹ̀ gbọ̀n gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbà nígbà tí ó gbọ́ pé àwọn èèyàn bíi àwọn àwọn abiyamọ tó tó wọ́n jáde ohun ẹ̀ gbọ̀n ohun ẹ̀ gbọ̀n bó ṣe ṣe fún Liam tó ṣe fún Wùmí ẹ̀ wọn ti dájọ́ wọn ti confirm pé Wùmí ló pa ló pa ọkọ ẹ̀ wáìdì kí ló dé tó ohun toro mọ tó toro mọ bẹ́yẹn tó di ìjà lọ ìdí àlọ tí ò lè wọ ṣòkòtò tó lè bọ́ ṣòkòtò tó tòrò mọ́mọ́ tó tún mú Liam tó tún mú ìyá Mohbad gbogbo yín ẹ wá ń ṣe wọ́n ní gbogbo yín ní gold for me ó dá mi lójú pé Bukky Jesse máa ní lára àwọn gold for me tán náà gbé síta káàkiri yẹn tó ń ṣe tó ń ṣe bíi péṣe lòún jà gold àwọn tó fẹ́ kiri kan òun ti náwó bíi one million owó wo ló ná Bukky Jesse ń ja olè bàbá pàràrà olè Bukky Jesse ó ń ja pàràrà olè ó ń jalè wọ́n ti máa fi ń bu wọ́n ti máa ń sọ pé ó ń jalè but mi ò fi mi ò gbàgbọ́ bẹ́ẹ̀ ni ní ọjọ́ kan ní school níbí báyìí ní Canada ń bí ní time kan máa rí pé máa ṣe ṣáàtì o ẹgbà mi o they want to set my daughter o we don o lè sí nílẹ̀ jẹ wa o o lè sí nílé wa o àwọn òkín jalè o ẹ̀kíní kan mẹ́rin ọmọ kan wà níbí báyìí òyìnbó ni náà ọmọ òyìnbó ni ọmọ yẹn báyìí ó máa ṣakọ ni ìlú wo ló lòun ti wá náà kì í ṣe ọmọ Canada bọ̀ tó òyìnbó náà ni a máa lóun fẹ́ lọ sí fọ́lìdè ó fẹ́ lọ fọ́lìdè ń báyìí ṣé mo pé ń gba àwọn yẹn àwọn tí ò tí níwèé àtẹ̀tí níwèé brown paper yẹn láti gbé kiri tó bá ti deal ṣé two two years àbí how many years ní wọ́n fi sí àbí four years ní tàkọ́kọ́ yẹn tàbí lè pé ká tó parí ẹ̀ máa ti ní kíní gbà yẹn á ṣà máa ṣe wọ́n tó fọ́lìdè àwọn kó fọ́lìdè ó máa ya fọ́tò ní gbogbo ìlú Paris káàkiri ọmọ yẹn àṣọ ọmọ yẹn máa ọmọ yẹn ó máa ń jalè ó dẹ̀ dá mi lójú pé ó possible kí ìyá ẹ̀ náà máa jalè tán bá ti lọ ṣọ́ọ̀bù káàkiri káàkiri bẹ́ẹ̀ some people they based in stealing they don't wọn kì í wọn believe pé o lè má o lè wà láyé láì jalè o yes some people kò sí nǹkan wọn kàn believe pé ah ọdẹ ó bó ṣe wà yẹn àánú ni wọn kàn máa believe pé you understand me ọmọ yẹn wá lọ jí fóònù nínú kíláàsì níjọ́ kan wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ mi ṣe mọ̀ pé ọmọ mi máa ń láìkẹ́ fóònù kíní póòdù lórí kíní yẹn oríṣiríṣi nǹkan ọmọ ṣá máa ń rà bá ṣe máa ń rà fún náà tá a ti lè nìyẹn èmi dẹ̀ tún máa ń tà nǹkan táwọn èèyàn mọ̀ ni pé wọ́n kàn rò pé where is she getting all this thing wọn ò dẹ̀ mọ̀ pé mo máa ń rà mo máa ń tà máa rà máa post it online so tí ọmọ mi bá lu ẹyọ kan mo rà ẹ ti understand bẹ́ẹ̀ yẹn so people èmi gẹ̀dẹ̀rẹ̀ mi sọ pé kò má find out me my phone everything tí mo ṣe ó ti with war is very very open you understand me wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ mi gbogbo nǹkan tó bá ti gbé sórí wá sí school bíi earphone yẹn kíní yẹn ó bá ti gbélé bá wọn kàn jí ó dẹ̀ máa dùn mí gbà mí because mo lọ ra kíní yẹn mo fẹ́ tà bóyá èrè tí máa jẹ bóyá mo máa jẹ forty dollar kíní yẹn bóyá sixty dollar mo ti fún ọmọ mi ní èrè àti lára ojú owó ẹnìkan wá jí gbé ó máa dùn mí gan mọ̀mọ́ àgbà tó bá ti wá di pé wọ́n fẹ́ lọ ṣe sport máa sọ fún ọmọ mi keep your things in the locker ó lè ní wọ́n ní kó àwọn gbé síbẹ̀ yẹn pé kò sí problem yín kankan mẹ́rin ṣá so bọ́dọ̀ ṣàbíjọ́ kan ọmọdé wa jí ọmọ òyìnbó yẹn kò ń ṣọ̀rẹ́ ọmọ mi ọ̀bọ̀ tí wọ́n wà ní the same class ó wá jí fóònù níbi tí wọ́n kó sí ṣẹ́mu wọ́n fẹ́ ṣẹ̀ṣá wọn máa ní kán dọ́ọ̀pù gbogbo fóònù wọn sínú basket kan wọ́n ṣáà drop ẹ̀ mo ní kí ló dé tán ní kan ṣe bẹ́ẹ̀ ó ní tíṣà yẹn ló ní káwọn ṣe bẹ́ẹ̀ bóyá ó dẹ̀ ń play game ni tíṣà yẹn gan tó ní kan ṣe bẹ́ẹ̀ yẹn ó close mọ́ ọmọ tí ó jí fóònù yẹn ọmọ tó jí fóònù yẹn ni favourite ẹ̀ ó ní wọ́n ṣe kó fóònù síbẹ̀ ìgbà tán dẹ̀ ṣe tán ọmọ tibí tó ní fóònù tán jí fóònù ẹ̀ kò tí ì ṣe tán fóònù tán jí wá jẹ́ iPhone ṣe mọ́ pé iPhone dẹ̀ máa wà track wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́n wá pe ọlọ́pàá lẹ́sẹ̀kẹsẹ̀ o ọlọ́pàá ṣáà ni wọ́n máa track phone. wọ́n ṣe close tán délé ṣẹ́mọ̀ wọ́n ti jí fóònù wọ́n jí fóònù ọmọ mi wọ́n ti jí àwọn airphone yẹn àwọn ipo kìíní kan tó máa ń gbé sórí yẹn wọ́n ti jí kan so mo ti máa ń sọ fún pé be careful be careful ó wádìí lónìí ọjọ́ dé ń jẹ́ ìwà sọ fún mi ní they stole phone in our class ah mo ní they stole phone in your class mo ń bọ̀ o ó ní yes ó ní but <laughs> do you know funny thing there was a girl that was suspected but the girl actually close to the teacher ní class tí teacher yẹn teaching. few minutes o. Oh, on their group chat in the class group. This girl started sending message to my daughter. They are not friends though. In the group, you know, you have your friend that you normally talk to in the, because they are in the same class. He started chatting my daughter through the, the group. My daughter looked at my face. Imagine, mommy, imagine. Because my daughter, I teach her to say everything. Around whatever going around, I should be telling me. He said, this girl, she's chatting her now. I said, for what? He said, ah, please, Sarah, can you please help me to call that girl that her phone get lost? Mo ti ṣe mo I was explaining, you know, blah, blah, blah, blah. I expose everything around me for security purpose. If you are not a criminal, you will not harbor criminal. If you are not evil, you will not harbor evil. Ambo, Buki say? she's a thief the father of that baby baby olè náà ló ló máa jẹ́ ó ti yé bọ̀ tí ò bá dẹ̀ ń jolè tí ò bá ń jolè bọ̀ gbogbo àwọn tó ń fẹ́ tó bá ń fẹ́ olè tó ń náke tó jẹ́ pé ojú ẹ̀nà bọ̀bọ̀ yẹn ọmọ yẹn náà láti kékeré ẹ lè rí pé kankan wọ́n rí everything ó capture gbogbo nǹkan tó ṣẹlẹ̀ now ọmọ mi wá sọ fún mi pé look at this girl she send a message to me said help her to she now telling my daughter to help her to call that girl that lost her phone. You understand me? That she has, uh, eh, somebody has found the phone for her. And I asked my daughter. My daughter said, <laughs> imagine, she's not my friend. And we are not even talking. Why is she sending message to me? Because if my daughter is a fool, you understand me? Or if my daughter is a fool, she will now call. She now believe. You understand me? And maybe she will now call somebody. Pay. Somebody said they find your phone he will now eventually tell the whole I mean turn the whole story ó lè turn the story ọmọ mi but already the police track the number the moment she realized that police already track the number the phone that's when she started calling my daughter that she should help her to talk call the person I mean tell the person that they are, she found the phone somewhere the road on the road because already they track where exactly where the phone ibi tí fóònù yẹn dé ọlọ́pàá máa rí ó wá ń pe ọmọ mi ọlọ́run dáríjì mi ọjọ́ kan mo fẹ́ lọ ra nǹkan ní Canada àtẹ̀yà mo fẹ́ lọ sanwó sí Canada àtẹ̀yà ọjọ́ kan bá mo fẹ́ lọ ra nǹkan ní Canada àtẹ̀yà lẹ́yìn ní dáàgẹ̀ nìyẹn ah mo ṣe wù mí láti máa kí ọmọ school ní ká máa yíyá wáyé ní nǹkan kí ni at this age tọmọ yẹn bó ṣe máa ń wá ọmọ yẹn bí mo ṣe wá rí tó wọnú mọ́ níjọ́ yẹn mo wá wò bó ṣe ṣe ó gbé báàgì ó láìkí báàgì designer oríṣiríṣi nǹkan tó wà expensive and she's not working and iṣẹ́ tí màmá ẹ̀ kàn ń ṣe náà ni pé wọ́n máa ń lọ fún tọ́rìsì àwọn tó máa ń lọ tó máa ń gun òkè káàkiri yẹn tó máa ń lọ and she want to use good thing irú òun yẹn bó ṣe láwọn máa lọ parí òun lọkàn yẹn tó parí fóònù nílùú ibẹ̀ yẹn ó lè jí láwọn yẹn kó gbé wá sí bíbá ní tí mo kàn sọ náà ni pé if my daughter is a fool injọ yẹn I came online and I started talking why and I ask a question like why is she calling you and this girl she's close to the teacher that was holding the class that has the class that very time that the phone was lost because they have different teachers that will come for this math English mathematics um science French all those you know they have different teachers I said why is now are you the only one in that place why is she calling you because they have plan And that time is the time they are saying that. They will make sure on this Facebook, They're promising me that they will make sure you not get your paper. Are you getting what I'm saying? They are promising me on social media, all these people. And the same people now today, they say, you, are not forgetting, you are not forgiving, you are not kinikan. I'm forgiving people, but I cannot forget my memory. I cannot forget what people have done with my life when I was right they tell me people àwọn èèyàn sọ pé mo wrong when I was right they telling me gbogbo wọn sọ pé mo wrong wọ́n dẹ̀ ń pe àwọn tó wrong ní ẹni tó right such people like that kí lẹ fẹ́ ṣe fẹ́ kẹ́mi darapọ̀ mọ́ wọn ni bíbélì ẹ̀ sọ fún mi pé ìbùkún ni fún ẹni náà tí ò darapọ̀ mọ́ ìpéjọpọ̀ àwọn èèyàn búburú tí ò tí ò darapọ̀ mọ́ samuel ni ok tí ò kórajọ tí ò jókòó sí àgọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ tí ò ti darapọ̀ mọ́ àwọn èèyàn búburú are you getting me Bukky Jesse ó mú èèyàn búburú torí pé tó bá yá wọn ni and work baba. tó bọ́bà back to back I'm working back to back back to back just because you want to show people that you can wear designer designer you are not wearing with your money. ọjọ́ tí Bukky Jesse show bata lori social media yẹn do you know she's actually èmi ló ń bá fa wèrè ní ọjọ́ náà ní gbogbo táìmù yẹn mi ìbájá o because some people multi ti blog àwọn kan òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ni mo sọ torí mo notice ọwọ́ wọn náà ni pe wọ́n ń bẹ àwọn lati ma máa dìde ogun sí mi àwọn kan tó ti wà ní London òótọ́ dẹ̀ ni ńgbà yẹn ó ń gbèjà wa Madam Esther Ajayi ṣe báwọn náà ṣọwọ́ báyìí ti wọ́n tag mi yẹn tí mo de post wọn sórí platform apart from yẹn ó tún gbèjà another person wà á fi ẹrù ẹlẹ́rù sílẹ̀ wà á fi tìtẹ́sẹ̀ wà á gbẹ́rù ẹlẹ́rù sórí Bukky Jesse ní káwọn èèyàn pè mí ní orí bíbà yìí Bukky Jesse ṣé mo pé mo sọ níjọ́ pé wọ́n máa ń ṣe tán eh maybe she jealous of kìnìkan kìnìkan i'm not jealous i'm only telling the, the whole truth tó bá pèèyàn ní aṣẹ́wó méṣọ̀ pé ò ṣàṣẹ́wó wọ́n máa sọ pé ẹ̀yin tẹ́ lè dúró bì dátọ̀ ọkùnrin èmi mo rí ọkùnrin o lamẹ́ríkà mo ti rí ọkùnrin tó fẹ́ ṣe ìwé fún mi ìkangan pàápàá mo introduce ẹ̀ sí ọmọ mi mo nígbà tó ń ṣàǹbẹ̀ mi tó ń persuade mi mo mo ṣe dé níjọ́ yẹn tí mo ọmọ mi rí yẹn mo á rí tí mo fi dislike ẹni yẹn níjọ́ náà lọ́hùn mo kàn rí pé lójú ọmọ mi ló fẹ́ máa gbọ́wọ́ sí mi lára mi what a hell what a shit bullshit i hate it bàjẹ́ bàjẹ́ bí mo ṣe depart fún bí mo ṣe fẹ́ máa gbọ́wọ́ lé pé kí òun kíyàn òun mọ báwọn èèyàn ṣe bá hey hi nínú kankan kan amẹ́ríkà ni o àwọn akátá yẹn ni o àti ẹ̀dùn tó jọ ń ṣiṣẹ́ ni àwọn èèyàn persuade mi títí títí pé àìní láìkẹ́ ó ṣe kí ní kan mọ̀ nìyà kí ló fẹ́ fún mi ó kàn máa fún mi níwèé mo kò máa dẹrú ẹnìkan a máa oríṣiríṣi nǹkan mi níráyè fọmọ mi gan mọ́ ẹ ti understand mi níráyè fọmọ mi tèmi bá lọ báyìí wọ́n fi sísẹ̀mù ẹ̀gẹ́jọ mọ́ mi fún nǹkan kan wọ́n lè ní wọ́n invite ẹ̀ síbì kan wọ́n fi sísẹ̀mù bá yé mi jẹ́ bẹ́ẹ̀ mi ṣe rò nìyẹn gbogbo àwọn tó advice mi gbà yẹn ní tí mo rò lọ́kàn mi nẹ̀ pé àwọn fẹ́ fi sísẹ̀mù bá yé mi jẹ́ mo gbẹ́rù mi pé ó máa pay mi ní Canada my daughter will be safe I will have time I'm just telling you nothing but the truth. But Bukky Jesse, ó ń gbé ẹlẹ́wọ̀n àwọn olè, òun náà practice ìwà tí ò dáa lójú ọmọ ẹ̀. Jesse, ó bẹ ẹ̀yìn ó gbọ́ nǹkan tó ṣe mi ò mọ̀. Wọ́n máa Dino, Dino má bínú o, wọ́n máa gbé kiri pé wọ́n fẹ́ fi fẹ́ èèyàn kan, wọ́n á máa lo àtàwọn obìnrin àtọkùnrin àti pdp àti apc àti i mean no apc kan ló máa ń lò wọ́n máa ń pè pé dino tí ó máa fẹ́ dino dino tó ti tó ti mọ̀ pé kò ní fẹ́ ẹni ìyá máa ń sọ kiri kan a máa gbẹ́jọ́ sílẹ̀ ó ló máa ń sọ ẹni tó bá ti rí dino báyìí tó sọ pé ó fẹ́ fẹ́ ó ti mọ̀ pé kò lọ́kọ ìyàwó fẹ́ ó máa jókòó ni tó fẹ́ máa jẹ́ ayé ẹ̀ òun bó dé ṣe wà yìí òun ò nẹ́nìkan tó ń fẹ́ enjoy kò ní kankan tó ń fẹ́ ṣe òun olóhùn fẹ́ fọ́kọ bò tí kò ṣá máa enjoy ayé òun kọ́ máa bá òun fi sí Bukky a máa sọ gbé màmá jókòó màmá fọwọ́ mi sétí màmá wò wípé this one she think say you wise obi na waiting kí ló ń sọ and the one that wants to pé ṣe strong to bá jẹ́ pé ọmọ prison if actually that boy is a dear I mean Bukky Jesse son and people now say she's strong ẹ kò sẹ́ni tó mọ ẹni tó mọ tiẹ̀ máa lọ sẹ́wọ̀n ọlọ́run jẹ́ kó mọ tèmi lọ sẹ́wọ̀n lórúkọ Jésù tó bá ní kéèmí Bọ́lá Fọláṣadé tó bá yẹ pé olè wà nínú mi àbí pé olè wà nínú mi gangan pé mo máa ń jalè níbi báyìí wọn màmá kò ti rò pé à ah, olè ni mi ìmọ̀ pé wọ́n wò mí mi ìmọ̀ páwọn èèyàn ń ṣọ́ mi láti ìgbà tí mo ti dé Canada yìí I don't know to God who made me mi ìmọ̀ páwọn important important important people pé wọ́n ń wò mí do you know what nígbà kan ó tún máa ń wú mi lórí pé à ah, bóyá mo lọ ra nǹkan bì kan àwọn èèyàn lọ bẹ̀ mi ò mọ̀ pé wọ́n fẹ́ lọ máa find out bóyá mo fi nǹkan ní nǹkan ra nǹkan thank God pé mi ò ní rí mi ò ṣe olè bẹ́ẹ̀ ni mo sọ ó ti yé a lot of competition ló lọ under net a lot of people ló ń go after me tẹ́mi ò mọ̀ pé wọ́n go after me kì í ṣe go after me yẹn pé wọ́n fẹ́ mọ ohun tí mo wà up to torí pé wọ́n ti sọ fún wọn pé èmi olè ni mi ìdẹ́ ń ṣe olè àwọn tẹ́mi ń pè lólè yẹn wọ́n máa ní olè ó ti sọ time? kan tó sọ pé ẹ tó bá jalè wọn ò ní lè jà ẹ lólè irọ́ ló pa ọ́ ṣé nàìjíríà jalè náà ṣe ja nàìjíríà lólè ṣé nàìjíríà fúnra rẹ̀ ṣó lè ní nàìjíríà ni ó lè kọ́ ọ́ táwọn èèyàn ń jalè àwọn èèyàn kò máa ń take advantage of people ni and tó bá dẹ̀ ti tojú bá ti kojú báyìí wọ́n máa fẹ́ rí nǹkan kan wí kí wá lẹjọ́ òṣì ẹ̀yìn olórí burúkú èèyàn tẹ́ wá ń sọ wípé ẹ má bu Bukky o tó bá ti fún yín lówó wọn ní kẹ́ lọ máa defend irọ́ but Bukky Jesse lè jáde síta kó fojú ọmọ kékeré kó fi gbolẹ̀ Bukky Jesse mo ti ń pè jáde mo sọ mo ní mi ò fẹ́ bá ẹja o mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ púpọ̀ stop cursing this boy ọjọ́ kan mo tún sọ fún un nígbà tó ṣàtẹra mọ́ kínní ẹ̀ pé ah, bóyá ó ń ṣe but later sí ó ṣẹ̀wá yé mi pé ah okay Buki Jesse has a mission she need connection for her son I mean going to Nigeria after serving jail tó bá jail tó bá parí jail time ẹ̀ ní London I called Buki. I said if you are doing this for fun just to fight for Bukky uh, Mohbad mo ní tún lọ sórí YouTube o ó lóun ò because wọ́n san owó fún wọn lè lò ní YouTube fẹ́ san fún àwọn máa san fún wọ́n dẹ̀ máa san fún torí pé àwọn owó wọ̀nyẹn náà wọ́n dẹ̀ ní gbogbo ẹ ti bọ́ọ̀sì tó ti kàṣàlá ti bọ́ọ̀sì yẹn Nàìjíríà nídìí owó gbogbo àwọn tó ṣe fraud tó ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀ àwọn tó hàn tí ìmú gan ń sìn wọ́n kàn pardon wọn ni pé kó má dàbí pé wọ́n fojú wọn gbolẹ̀ ni but anybody go kàn lè ṣe yàmàyàmà kó ṣe rádaràda àtẹni tó ti ná bílíọ̀nù tó san tax ẹ gbogbo ẹ̀ pátá níjọba kì í ṣàwálá máa sọ àwa kàn lè máa sọ tá a bá ṣe blọ́ọ̀gì torí pé ara ń ta wọn torí pé àwọn ẹlòmíì wọn máa ní wọn ò sọ́pọ̀tì wọn ṣé wọ́n sọ́pọ̀tì mi ni láìfù tèmi ẹni tó bá ti support láìfù lèmi máa support anybody tó bá ti ṣe dáadáa fún mi máa ṣe dáadáa fún tó bá ṣe dáadáa fún èmi àtọmọ mi máa ṣe dáadáa fún ẹni bá ti fẹ́ràn mi ni máa fẹ́ràn ó lè máa fẹ́ràn ọ̀tá mi kó wá ní kébì máa love ẹ foolishness ni ó dẹ̀ lè preach ó lè bẹ́ anybody fún mi pé ẹ o you have to forgive people Me, ni mo hold anybody grudge but o lè under o lè order me around kó wá fi system ma brain pé kí wá gbọ́dọ̀ sọ́dá bẹ̀gẹ̀ ẹni tí n bá ṣe dáadáa tí o ò kọ́mẹ̀tì o ò ṣe dáadáa fún mi wà ní kí n máa ṣe dáadáa what for no be juju be that. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé kó fi mu Bukky Jesse lẹ̀ ẹ ti ya wèrè kí ni mo sọ fún yín ẹ ti ya wèrè tẹ́jú bá ti ń ṣe pin tẹ́ẹ̀ bá ti yan owó lójú wọ́n máa wò pé nǹkan tó ń ṣe yẹn dá sí ni kí ni wùmí ṣe nǹkan tí wùmí tó bá jẹ́ pé tòótọ́ ni ọmọ Bukky Jesse lọ́mọ yẹn tòótọ́ wà lẹ́wọ̀n òótọ́ dẹ̀ ni ọmọ tó ní kó wá ṣojú ẹ̀ níjọ́ kejì yẹn ọmọ yẹn ó lè jọmọ àbúrò títí ẹni tí ẹ bá bá Bukky Jesse wí ṣé bí ẹ bá bá wí tí ò dẹ̀ bọ́mọ ẹ̀wù náà wí tó bá tún dé Nàìjíríà ó tún lè lọ join gang ó lè gbébọn wọ Nàìjíríà bó ṣe wà àbí kó wábi tó máa ti ra ìbọn ẹni tó ti ń lo ọ̀bẹ ó lè ra ìbọn ní nàìjíríà kó náà tún di another terror terror go tó bá gbọ́ pé terror go terror come terror go terror come kó wá tún di pé kán sọ di pé sójà go sójà come terror kan go terror kan come terror no dey empty nigeria no dey empty for terror tẹ́ ẹ̀ bá ba wíńsì kó bá ọmọ yẹn wí kẹ́ ẹ rí búùkù ọmọ yẹn kí ẹ jẹ́ kó wà nígboro ayé kó wọ ìgboro ayé dáadáa kó mọ̀ pé ojú wà lára wọn tó bá mọ̀ pé ojú wà lára wọn kó máa help life ẹ ni bọ̀ tó bá rò pé ńgbà yẹn wọ́n ti pádàn òun wọn ò sọ̀rọ̀ òun wọ́n tún pampa òun ni wọ́n ní kò tó ń ṣe dá ó máa tún lọ ya ẹ̀wọ̀n míì ni you are developing ẹ̀dẹ̀ nímú iye developer tó máa tún tó máa <laughs> ẹ̀ nímú iye ọmọ ọlọ́mọ tóun náà máa develop for evil ní society wa why are you putting beating around the bush wọn ò tí confam Wùmí pò ti pààyàn o pòun ló pọkọ ẹ o kò tí ì confirmation Liam kẹdẹrẹ kò ń kọ tó bá tẹ jẹ Wùmí pa ọkọ ẹ Liam òun ṣòun kọ́ ló pa anybody Liam ò jẹ gbèsè kò tọrọ aṣọ wọ̀ lọ́wọ́ wọn bí ìyá bàbá ẹ ṣe sọ kí wá ni wọ́n wá ń dàgbé ẹ fún tẹ Liam tí ò tí mọ nǹkan kan wí lórí tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ èyí tó wá mọwọ́ tó mẹsẹ̀ wá fẹ́ máa pápá ẹ̀ ní soríire ẹni bá fẹ́ máa pápá tó bá fẹ́ máa pápá àwọn kírímínà fún orílẹ̀-èdè nàìjíríà kọ́lọ̀ ń bá wa bù fọ́jú lù yín gbogbo ẹnikẹ́ni tó fẹ́ máa kó wàhálà torí àwọn ọlọ́pàá nàìjíríà bọ́n ṣe wà yẹn gbà tán sọ pé nínú oṣù yìí àbí nígbà tán wọlé yìí àbí how many months wọ́n ti mú three thousand criminal mo wo kinní yẹn lánàá ní press statement ti IGP mo wò mo kà á àwọn tó kọ̀ sí ìtìgbà wọn ni wọ́n sì dé. Hmm? tọ́ba dẹ̀ ní kó máa mú wọn lójoojúmọ́ tọ́ba ní kó máa mú everybody gan wọn ò lè rí ilé kó wọn sí ọgbà ẹ̀wọ̀n yẹn wọn ò lè rí kó àwọn àwọn pípé wọn ò lè rí ilé kó wọn sí tó bá jẹ́ ọmọ Bukky Jesse ni ó ń protect àwọn boys láti máa drag Wùmí torí pé Wùmí ò ní ní nǹkan kan láti ṣe fún un ó máa love láti make connection ó gbúdọ̀ dojú Ìyábọ̀ Òjó kó lè make connection lọ́dọ̀ Naira Marley torí Naira Marley ọmọ London ni bàbá ẹ̀ dẹ̀ wà ní London bẹ́ẹ̀ náà ó dẹ̀ gbúdọ̀ make connection náà lọ́dọ̀ àwọn other celebrities tó wà níbẹ̀ tó jọ́kùnrin ẹ̀ because ọmọ ẹ̀ ọkùnrin ni àárín ní middle àwọn boys ẹ̀ ló fẹ́ kó wà to gain because you want to gain fame you want to gain popular I you want to gain gain some things for your own selfishness and then you want to destroy others. Bukky say she's evil o tòun àtàwọn tó ń bẹ jáde original killer ni Bukky say protect wọ́n ní kí wọ́n DNA test DNA test for real I bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe DNA test pàápàá first come first serve ni justice for Mohbad la kọ́kọ́ gbé síta la kọ́kọ́ gbé sókè. Okay tọ́ bá ti yẹsẹ̀ ẹ̀kọ̀kan dẹ̀ náà máa yẹsẹ̀ tán bá ti yẹsẹ̀ kan lódò tán bá ti yẹsẹ̀ kan síwájú wọn tún gbé kejì tẹ̀lé intanet kọ́kọ́ gbé wá náà ní justice for Mohbad kì í ṣe pé DNA test kọ́ la kọ́kọ́ gbé wá ta ló pa Mohbad o ta ló pa Mohbad la kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní béèrè fún in the beginning of the issue suddenly ni wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé Wumi o DNA test Wumi o tó ń bá dẹ̀ sí sọ pé wọ́n máa ṣe DNA test oorun tó wà lójú sọ́mọ́ sí ìtaṣọ ọgbẹ́ ó wá ṣe tán sìn wọ́n ní wọ́n mọ ọmọ Bukky Jesse gbogbo yín ẹ wá bẹ̀rẹ̀ sí ń sọ pé ẹ kọ́ má fi ṣe yẹ̀yẹ́ Bukky Jesse ti fi mí ṣe yẹ̀yẹ́ rí bó ti gbèjẹ́ ẹ̀ lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn tóun ọ̀tí ọ̀gbẹ́ni yẹn lẹ́yìn ìgbà náà nǹkan ó padà wá bú mi náà ni wọ́n máa ń lo Bukky Jesse fi jà ni bẹ́ẹ̀ ni wọ́n lo Bukky Jesse fi jà ni gbogbo owó nàìjíríà lára owó nàìjíríà tó ń jí kó tó ń gbé sọ́wọ́ àwọn èèyàn yìí náà ní wọ́n máa fi ra kíláàdù káàkiri owó nàìjíríà náà fi ń ba nàìjíríà jẹ́ náà fi ń da nàìjíríà láàmú tọmọ tí ọmọ Bukky Jesse bá ti jalè ó ti kọjá eighteen ẹ fà ya pẹrẹpẹrẹ láṣọ wèrè ń ya ẹ fà ya ẹ fà kó já àbí báwo ló yẹ máa ní wọ́n fà já yẹn ẹ fà já lórí TikTok ẹ fà já lẹ́nìwẹ̀ so that tó bá fà já tó bá jáde kò ní lè ṣòṣì bí ẹran níwò mọ́ ṣùgbọ́n tó bá fà já sí tẹ tẹ cover ojú ẹ̀ tó bá jẹ́ tòótọ́ tẹ cover ojú ẹ̀ wọnú society wa another way lẹ tó fẹ́ develop yẹn wọ́n máa ṣe pé kinní kan. kí ló to tó yẹ pé nàìjíríà lásán nàìjíríà kí ló yẹ criminal lè máa fẹ́ support náà kí nàìjíríà ṣe fún yín gangan nàìjíríà original nàìjíríà kí ló ṣe fún ẹ̀yin nigerians torí ẹ̀yin nigerians ẹ̀ ń gbébẹ̀ lẹ́ ń jẹ́ nigerians nàìjíríà gangan kí ló ṣe nigerians tó yẹ you want to package the evil ones you want them you want to give them ego you want to give them ever fun rank la ṣe ní fake police fake soldier fake kò sí nǹkan tí wọ́n ní ní fake ni ní nàìjíríà fake doctor fake coke fake christ fake indomie fake woman be everything Not she fake fake fake wọ́n wá ní kán cover ẹ̀ kán pamper ẹ̀ kò ní dáa fẹ́ni tó sọ pé kán everything tó bá ṣẹlẹ̀ sí mi ni mo máa cover ni mo máa open síbí wọ́n gbogbo àwọn èèyàn tó jalè of recent gan irú àwọn kéwọ̀ tọ́nà ti jalè wọ́n náà jalè lamẹ́ríkà wọ́n jalè nígbà wọ́n jalè láwọ̀ àwákọ́lá àtúntò tó ń jà mí àtàwọn tó ti jà àwọn èèyàn àwọn èèyàn náà oríṣiríṣi àwọn èèyàn wọn àti pé ah, ọlọ́run ló mú ọ tó bọ́lá wọ́n mama bóyá máa dá wọn lóhùn ọlọ́run tó mú mi máa tó mú But náà bọ̀títọ́lọ́run bá ti múyàn náà ṣèbémi ṣe dáadáa ni ẹ̀dẹ̀ ni mo fọ́ fi tàbí bẹ́ẹ̀ kọ́ ẹja sí gbo ẹ jẹ́ ká mọ̀ kórílẹ̀-èdè nàìjíríà lè da ó ní kò ní da fẹ́ni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ẹ ti gbàgbé ni. mo ń bọ̀. Only ní woe to those who will see good this year call it evil woe to those who will see good eh, evil and call it good. ṣe fẹ́ kí ti yín gbé ni kí ti yín gbé ègbè ṣé tẹ bá ti sọ̀rọ̀ Bukky Jease kó balẹ̀ tó wá máa di lọ́la. kó di lọ́la kó a máa sọ fún yín pé kó ti gbàgbé mọ̀ pé àwọn tó bá ń ṣe burúkú ọmọ ń tètè gbàgbé ni ìgbà tí kí lorúkọ ẹ̀ mú bọ̀ tí kí lorúkọ ọ̀gbẹ́ni tó jalè tó ló jà ń lólè tó tún ja ẹ̀sà àjàyí lólè ah madam ẹ̀sà àjàyí gan ti ṣèkà ní society wa yẹn honestly speaking Ni ò mọ ẹni tó jẹ́ ọdọ́ mi ò mọ àwọn tó jẹ́ backbone wọn ṣá wọ́n ti ṣèkà gan gbogbo owó tó ń ná ní society ó yẹ kí EFCC bá wa yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ má bínú sá ẹ má bínú mọ́ gbogbo àwọn tó support ń gbà ẹ̀ náà bírú ká sọ̀rọ̀ MC kó sọ pé irọ́ ni wọ́n pa mọ́ kó máa bá wa jà ó nìyẹn gbogbo àwọn náà náà wọ́n ń jà wọ́n skinny gbà tó sọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn kí lorúkọ ẹ̀ ọmọkùnrin tó wà ń bẹ̀ yẹn ṣẹ̀wọ̀n pé gbà yẹn náà kẹlẹ̀ rẹ̀ wọ́n lọ́mọkùnrin náà ja bóyá Esther Ajayi ló lè ṣẹtìmẹ̀ tó wà ní gbogbo ìdí ọ̀rọ̀ yẹn báyìí sí ṣẹ́wọ̀n ọ̀tú Genesis láṣìí yamayama kò lọ sẹ́wọ̀n ṣèbí Bukky Jesse sọ ó dẹ̀ make gbogbo àwọn tèmi sì ń pariwo lọ́wọ́ lórí wọn sì ṣé wọ́n rán wọn lọ sẹ́wọ̀n tí ì ṣe kankan fún wọn kí ló dé tó jẹ́ pé ọmọ Bukky Jesse ń sìn wọ́n fẹ́ kọ́ńbò láṣìírí kí ni wọ́n fẹ́ bò fún kí ni wọ́n fẹ́ bọ ọmọ Bukky Jesse fún ṣé Bukky ọmọ Bukky Jesse yóò lórí méjì ni kí ni wọ́n fẹ́ bò fún tó bá jẹ́ tòótọ́ lọmọ ẹ̀ wà lẹ́wọ̀n ẹ ṣí ojú ẹ̀ síta ẹ ṣí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ fà kó já bóun náà ṣe fà wò pé kó já tó fẹ́ kó já ẹ fà kó já òun ti wà convicted tó bá jẹ́ pé wọ́n ti tó bá jẹ́ pé tòótọ́ ọmọ ẹ̀ ni wọ́n ti convince ẹ̀ òun yẹn ó ti prove lóríṣiríṣi ó jalè àkíní ó jẹ kejì ó jẹ kẹta pẹ̀lú ọ̀bẹ tó bá jẹ́ pé ó rí ìbọn ni ó máa fi bọ́n ni at gun point ni nàìjíríà kẹ̀dẹ̀rẹ́ ti mọ̀ pé oríṣiríṣi àwọn smuggler náà ń kó bọ̀ wọlé sí nàìjíríà á lọ ra àbọ̀n tó bá délé kò dẹ̀ ní kọ̀ọ̀sẹ̀ lẹ́ni hundred pounds ó ti máa ra àbọ̀n no with two three hundred pounds á ti ra àbọ̀n á everything abẹ́ẹ̀ tí wọ́n máa trouble ọ á tún di trouble fún orílẹ̀-èdè nàìjíríà kí ló dé gan kí ló gan it's not good it's not good kéèyàn ma bo ẹwà ẹwà ẹ máa tú ẹ̀ṣẹ̀ nìkan wà wá mú ẹ̀ṣẹ̀ nìkan wà wá bò ó kì í ṣàwọn nìkan o ó láwọn kan tó ní kó máa bú. ó láwọn kan tó máa ní kó máa bú wọ́n máa ní kó máa bú president Bọ́lá Ahmed Tinubu ọdún mi gbèjà wọn ń sìn o bọ̀ mo tún lè gbèjà wọn mo ti sọ̀rọ̀ wọn rí o mi ì dẹ̀ jẹ̀bi ní tí mo sọ yẹn tẹ bá kàn sọ pé mo jẹ̀bi irú ọ̀rọ̀ tá a bá sọ léèní sí wọ́n lè lọ wá ibì tí mo ti sọ̀rọ̀ ẹnìkan ẹ mọ̀ pé àwọn tí mo post orí platform náà anyway mi ì fẹ́ post mi ì dẹ̀ fẹ́ bínú I don't want to be angry tó bá jẹ́ tòótọ́ lọmọ Bukky Jesse wà lẹ́wọ̀n ẹ tu ẹ fà á nà kò ń ṣe máìnà òun tó mú Liam tó ṣépè burúkú burúkú fún tó mú ọmọ ọlọ́mọ tó ṣépè burúkú burúkú fún ẹ̀yin mọ̀mọ́ ti yín fúlọ́mú ẹ̀yin mọ̀mọ́ ti yín bò kọ́ máa lẹ́ strong tó bá ti bo ọmọ yín bẹ́yìn náà ṣe bo àwọn ọmọ ọlọ́mọ yẹn kẹ́ ká máa wo bẹ́ẹ̀ ẹ̀ tí strong ọ̀nà tó bá ti bò yín lórí social media bẹ́ẹ̀ yẹn máa ṣe ń bo àwọn èèyàn la máa tó mọ̀ pé strong gan wọ́n á jókòó síbẹ̀ wọ́n máa da Facebook rú àwọn olówó gbó tó máa ń ṣílẹ̀kùn fòlé kì í ṣe màmá yẹn nìkan ó ní woman kan báyìí náà tẹ́ pé you cannot even expect it tó bá ti ṣẹ̀ torí pé wọ́n torí pé àwọn ìjọba yẹn wọ́n sì wọ́n sì pardon yín ni tó bá ti prove gbogbo yín gan àwọn olówó Nàìjíríà àtàwọn kan tẹ́ sì kó sábẹ́ tẹ́ sì tẹ́ jẹ́ tẹ́ sì ń ṣe bí kíní ẹ jẹ́ ń sọ kọ́kọ́ fún yín madam tó ń jẹ́ eh, eh, woman yẹn she disturbing the Facebook also tí rosula nìkan náà máa ń dárúkọ pé òun ló facebook rú Esther Ajayi náà máa ń facebook rú gan systematically tí Bukky Jesse ba ti jẹ́ pé ọmọ ẹ̀ ní tòótọ́ tọmọ ẹ̀ wà lẹ́wọ̀n tó jalè if the that son if that boy is a son Bukky Jesse son why do expose him expose Jesse as well. That boy is no longer a minor. He's not a teenager. He's going to be 20, 19 plus. And he's told he been attacking if he's the one, according to what you have said. Why are you pleading to people to pardon her? To pardon the boy? To cover the secret that you can open other people and go, you can go other people's life? You want to be telling the whole world that you are a saint when you are evil. The original evil must be shown to the world. The criminal must be known to the world. Not that àwọn èèyàn kan máa believe pé àwọn jẹ́ èèyàn gidi tó dẹ̀ pé èèyàn burúkú ni wọ́n. gbogbo àti mo fi ń ké mi báyìí náà ń jọ yẹn náà bí mo ṣe sọ bí màmá yẹn ṣe jáde náà jẹ MC is a good person gbogbo àdúrà tẹ gbà fún MC ń sìn kọ àdúrà tẹ gbà fún tẹ bá ti sọ fún gbà yẹn pé go and do the needful go and do the necessary things go and go ẹ lọ bèrè fún forgiveness nǹkan tẹ bá lè ṣe fún obìnrin tó pariwo tẹ ṣe kiri fún ẹ ẹ ṣe fún kẹjẹ kí peace wà they may not find themselves in this situation and when they find that themselves in that problem ẹ máa best in sákàkì under àwọn ọ̀dọ́ under blogger And that's máa máa fún wọn talking, token token promise wọn ní What you ò ń ṣe ti sin láti máa Facebook Bookie Jesse Bookie Jesse you drag Wunmi kọ́ sí èpè ọjọ́ kọ̀ọ̀kan ló ṣépè fún Liam mo wọ̀n ẹ three times ni mo ṣe show fún ẹ láti wọ̀n Bookie, Bukky stop cursing Liam Bookie Jesse stop cursing Liam mo tún jáde ìyá ó máa bú obìnrin yẹn oníkọ́ ó kọ ọkọ ẹ̀ kò tọ́jú ọmọ mo ní fi obìnrin yẹn sílẹ̀ o kì í ṣadájọ́ àwọn tó ń tẹ̀lé yín tẹ́ ń sponsor orí Facebook yẹn tẹ́ bá lágbára ẹ bá judge sọ̀rọ̀ ní Nàìjíríà ẹ bá corona inquest sọ̀rọ̀ tẹ́ bá lágbára ẹ má máa purọ́ kò ń ṣe orí Facebook ní pépà ni orí Facebook yàtẹ́gùn ní kìdẹ́ ìṣẹ́ ilẹ̀ ni the money the influence you are using on Facebook because of the money a lot of you wọ́n ti jí pé sọ́wọ́ àwọn èèyàn tó máa gùn wọ́n gàràgàrà tó bá ti jọmọ Bukky Jese ni ẹ já sí gbogbogbò ẹ tẹ́ kí gbogbo àgbáyé mọ̀ in tó gbé wá sí nàìjíríà rẹ òkò ṣe pé kó dé nàìjíríà kó bẹ̀rẹ̀ sí pákéjì rẹ kó tún sọ̀rọ̀ ẹ̀ di another terrorist sí orílẹ̀-èdè nàìjíríà kó tún sọ̀rọ̀ ẹ̀ di another gang òun no, máa tún develop another one wọ́n máa ń fojú ọmọ ìlú fi wa. ọmọ ìlú òyìnbó danger tó dangerous to the society ìmọ̀ owó òṣì owó tí wọ́n jí gbé tán mo máa fi ṣòṣì káàkiri. ó sọ ní ọjọ́ yẹn ó máa go after people ni a máa go after people ni a máa go after people ni tán bá gbé èmi sípò tí mo jẹ́ pé mi ìyẹn bẹ́ẹ̀ ṣòwò sálárì mi ti tó mi owó tó máa ń fún mi ó ti tó mi tí máa ṣe bísíǹsì tó máa fún mi contract ó ti yé yín mẹ́ẹ̀ bọ̀ kí n gbé mi síbì kan mi ní gbé kọjá àyè mi ẹ má máa ṣe òṣì bí ẹnìkan ẹ má máa rí dínkù ẹlòmíì ẹ má ní tó gbó ti sọ̀rọ̀ fún yín iṣẹ́ yìí jọ́ ni ọlọ́run ẹ̀ ń ṣe lójoojúmọ́ ẹ má máa sọ ẹ̀yin ẹ má máa fẹ́ dàrẹ́tì tá a bá ti fi ti ẹnìkan ṣe bí ò lè fi tẹ́wọ́ lórí àwọn olórí burúkú kọ̀ọ̀kan ṣe and we don't lie against anybody anybody tó bá wù yín kẹ́ máa fún lówó kẹ́ máa sọ pé wọn tá a bá ti fẹ́ ṣe láti ba orílẹ̀-èdè nàìjíríà jẹ gbogbo plan tẹ ní láti ba orílẹ̀-èdè nàìjíríà jẹ ni kì í ṣe láti tò orílẹ̀-èdè nàìjíríà anybody tó bá ti fẹ́ tò orílẹ̀-èdè Nigeria. ṣe máa fi system frustrate ayé wọn ni some of you that benefit from that corruption and evil things láti má jẹ́ kí other people kó wà okay? ẹni tí ó bá dẹ̀ tó wá dẹ̀ gbowó náà sí lọ́wọ́ ẹni tí ó bá ti fi ti ń ṣe ẹ̀ ní fún àwọn tó bá sick táyé wọn ti bàjẹ́ tán ti fún ní oògùn jẹ tó ti ń dìkẹ́ lè fi owó yín ṣàánú fún tó bá dẹ̀ dìgbà kiri kan máa fẹ́ kán ṣe kinní kan tọ́lọ̀ bá ti wá fi tọ́lọ̀ ìbínú ọlọ́run náà ló wà lórí Bukky Jesse wọ́n lè sọ pé ọmọ tiẹ̀ ṣe bó wá complain pa ẹ̀ pé ọmọ ẹ̀ wá give bad testimony against ẹ̀ ọlọ́run mọ̀ everybody the whole world knows even the president the people in power knows that ọmọ yẹn wà under duress ni everybody know I have evidence and I have èmi ni mo gbé ọmọ mi lọ sí university èmi ni mo lọ Ìjẹ̀bú Òde yẹn kò mọ́ Ogun State University in fact Ondo state àti kíní Àkùngbá mo fẹ́ kó lọ i mean Ogun state mo fẹ́ kó lọ Àkùngbá torí ó máa mú school méjì àbí mẹ́ta so ìgbà tí Ogun state torí pé Ogun state ó close mọ́ mi Ogun state mo ń gbé Lagos state mo Ogun state kò jìnnà so i want it ìgbà tó dẹ̀ wá wọn ní cut of mark ẹ̀ Ondo state ló ló ló lè lọ mo fẹ́ oṣù yẹn torí pé wọ́n ní tó bá jẹ́ jíjìn sìn ẹ mọ̀ pé court of mark yìí títí yàtọ̀ sí ti nọ́ọ̀nì jìjì so mo wá pé ọbájìmí ńgbà yẹn tó jẹ́ kìnnì kan for Lagos State for health ńgbà education mo ti sọ story yẹn rí he gave me actually gave me the permanent secretary the vice chancellor gave me the number of um, he just gave me number of two people like that nínú school mẹ́rin jọ́nà lọ and wọ́n dẹ̀ fún admission fúnra mi mo dúró sórí queue tí mo lọ gba gbogbo everything necessary tí mo dẹ̀ ṣe fún you understand me gbogbo nǹkan tí mo dẹ̀ ní agbára mo dẹ̀ ṣe fún ó dẹ̀ ti mọ̀ mí tí mi bá lówó lọ́wọ́ mo máa ní tí bá lè ṣe láti fi lówó kì í ṣe láti jalè I will wait and tí bá mọ̀ pé mo ní ten naira lọ́wọ́ nsìn sí ten naira yẹn dẹ̀ pé mo máa ṣá cut coat mi according to aṣọ tó bá wà lọ́wọ́ mi ni mi ò kì í ṣe kọjá àyè ara mi kì í ṣe pé mo gọ̀ tẹ bá ń kọ́ àwọn èèyàn ní nǹkan burúkú tẹ́ ń support nǹkan burúkú láwùjọ mi ì lè gbàgbé sí nìyẹn tí màmá yẹn máa eh, sọ ń jẹ mc owó sẹ pé ṣe nǹkan burúkú irọ́ ni wọ́n pa mọ́ o ṣe rí sí tọ́lọ̀ máa ń bless ẹ tọ́lọ̀ máa anybody ní tẹ́ndé ọba lè máa sọ mo sọ gbé wà lórí system náà ó bá ṣe tán máa sọ pé eh, orin wọn fi ṣe àrífín nìyẹn ah, you call yourself a woman of God and you saw a woman like you is it because mo ń sọ̀rọ̀ Ọlọ́run gbogbo àwọn tẹ gbàdúrà fún wọn ní problem àwọn godmother Bukky Jesse àwọn godmother àdúrà wọn fail ọlọ́run ohun ọlọ́run bínú sí wọn àti gbogbo àwọn èèyàn tẹ máa mọ̀ tẹ máa rí pẹ́ tí mọ̀yàn pé kò sẹ́ni tó má ti mọ̀yàn kán lọ kán yé disturb orí platform kán kàn máa bá àwọn adájọ́ àti lọ́ọ̀yà sọ̀rọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ni kán jẹ́ kán ṣe necessary thing kó ṣe kán máa da facebook rò ó máa súbà ló ṣe facebook ń ṣẹ̀yìn. wọ́n wá ní ẹ̀ kán máa pardon ọmọ Bukky kán pádàn ọmọ búkì báwo èmi pádàn ọmọ tèmi ni kọ́mọ mi ò lè ṣèrànù mọ́ nítorí pé mo pe ò pádàn ẹ̀ kó náà fẹ́ pádàn ọmọ búkì fún wọn á lọ wọn á pádàn ẹ̀ wọnú nàìjíríà bọ́n ṣe ṣe ń gbà náà ni àwọn ìyá tán kówó fún yẹn tó bá yẹ pé wọ́n ti mú wọn sílùú tán sọ pé wọ́n kówó tí owó money laundry gbogbo cases yẹn ṣé wọ́n máa lè sọ pé gbogbo ẹ̀ náà tó má ṣe crime things tán wọ́n máa ní kó máa pádàn wọn ni kí ló dé tí lọ́nà tí wọ́n tó ti jalè wọ́n ṣe pardon nǹkan mọ̀ fún CJ àwọn gbogbo owó tẹ ti nà sí àwa ń bíbà àsìkà tẹ ti ṣe fáwa nǹkan tí ìbàjẹ́ ọlọ́run tó gbà wá níbo lè fẹ́ kọ́ ọmọ tiwa wà tí wọ́n máa support àwọn evil against our life. ẹ máa ní kó máa show hatred tiwa because our, we, do, we don't dance your tunes I will not dance to bad tunes. àwọn obìnrin méjì kan in fact àwọn obìnrin méjì yẹn tó yẹ pé mo ti jà fún wọn rí tó yẹ pé màá tún jà fún wọn wọ́n máa dúró fún àwọn ọlọ́mọ báyìí wọ́n máa sọ pé ìwọ ìwọ ló máa wọ ilé ìwọ ló máa ìwọ ló máa di èèyàn ńlá láwùjọ ìwọ iná ló máa di èèyàn ńlá lájẹ ṣé eré ẹ̀yin obìnrin kì í tẹ ẹ ṣe méjì nìyí mo hmm? sì mo sì ń ṣàyẹjọ ni ẹ ti ń pọ̀ mo sì ń ṣàyẹjọ ni mo dẹ̀ máa ìmíì nínú yín mi ti ẹ̀ ní rẹ̀ mi ọjọ́ tí máa máa ṣeṣẹ́ yín ọjọ́ tí máa ṣiṣẹ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta àbẹ́yìn mẹ́ta tí mo ìṣàjọ àbí mẹ́rin yẹn mi ní dárúkọ ọkọ yín ṣùgbọ́n ìkan nínú yín ọkọ wọn is well respected in society ẹ̀dẹ̀ wà náà àwọn tó máa tó máa tó ń wage war against àwọn tó máa ń pọn yín lé tó máa ń pọn yín lé ó ti di ẹ̀mẹ́ta tí mo rí ọwọ́ obìnrin yẹn tá máa bẹ̀yàn sí mi báyìí mo sọ lánàá mo lẹ́nìkan owó mi wọ́n máa máa táàgì mi wá ṣe mi lójú ó kàn mọ́jú ni ìwọ tó bá ṣe gbogbo àwọ ayé yọ ọlọ́run lèmi gbọ́kàn mi lé ni mo gbẹ́kẹ̀ mi tẹ̀ kò dẹ̀ sẹ́ńtọ́lọ́run òjò rọ nínú ayé yìí To bá gbógun tì mí to gbógun tọmọ mi tí mi ò ṣẹ̀ tí mi ò rẹ̀ tó kàn yẹ pé o kàn fẹ́ gbèjà èèyàn ni tí mi ìdẹ̀ dárúkọ tí mi ò ṣẹ̀ wọ́n ti gbé ṣó yẹn wá wọ́n ti gbẹ́jọ́ ẹni yẹn wá many times láti jẹ́ pé kí n lè sọ̀rọ̀ mi ò ṣe rí táwọn èèyàn bá ti go after them mean go after them why do you want to be coming from anybody tí o ti go after yín yẹn o lè fẹ́ máa fẹ́ ṣe pé tó pẹ́ nìkan ti kó lóhùn kórìíra ìwọ tó bá ti kórìíra mi ilé ẹ̀ máa dàrú ọ̀nà ẹ̀ máa dàrú tí mi dẹ̀ ṣẹ́ tí mi ò rò ẹ́ gbogbo nǹkan ló máa dàrú àjàjà tó bá sponsor ogun against mi To ń support àwọn to gbógun tì mí To láti against ọmọ mi ọmọ kékeré yìí láti máa wò against mi ọlọ́run máa bá mi ba nǹkan ẹ jẹ́ nǹkan ẹ náà ò ní pé sọ́wọ́ ẹ because I know what they did to me and I know lónìí pé mo pé kí n má sọ pé mi ò pé orí yín burú ni wọ́n máa sọ pé ọmọ Bukky Jesse ẹ wá ń kọ́ bá àwọn ẹnìkan because they want to be fighting actually let me tell you àwọn group of people yìí they are anti ìjọba tó wà nílẹ̀ náà anti ìjọba yìí ni wọ́n wà because a lot of corruption náà do dẹ̀ wà lọ́wọ́ wọn àti lọ́wọ́ ọkọ wọn àti ọlọ́wọ́ àwọn gangan so wọ́n dẹ̀ yín pádàn wọn ìjọba yìí gangan àti EFCC wọn ṣe nǹkan kan fún still yet wọ́n yìí ń pọ́ǹpù òun ni mo ṣe rí yàn ní ìgbèjà ẹ mọ̀ pé èmi náà ṣe mọ̀ pé tèmi ti sọ pé ẹ Bukky Jesse ó bú president Bola Ahmed Tinubu ẹ má lọ gbébi tí mo ti sọ̀rọ̀ president Bola Ahmed Tinubu boya four years five years ago six years ago mo ti sọ̀rọ̀ lórí social media etí ẹ̀yin tẹ̀dẹ̀ ń kọ̀ tẹ̀yẹ etí yóò dín gbà ẹ̀ ó ti ẹ̀yin etí yóò dín nítorí pé tí ẹ̀yin bá sọ fáwọn yẹn ẹ eh? tẹ bá lè jẹ́ christian àbí ẹ jẹ́ ìyá kan tẹ ẹ jẹ́ abiyamọ tòótọ́ tẹ bá sọ fún wọn kẹ tẹ sọ fún wọn pé òkè ẹ má ṣèkà mọ́ kó tiẹ̀ má fún mi lówó kọkàn jẹ ìṣe tèmi kọ má dàmí mu dàmí làmú à ní bára wa ní junction tá a bára wa yìí ṣùgbọ́n because ẹ máa bìlí pé ẹnìkan tó bá ti ṣe ẹnìkan o ẹ ti lówó tó bá ti gbówó nàìjíríà lẹ́yìn lọ́wọ́ ẹ ti bìlí pé ẹ ti tọ́lọ́run nìyẹn ẹ̀yin mẹ́ta yẹn tẹ́lá ẹnìkan bá ti wà báyìí máa ilé máa máa decide ẹni tẹ́nìkan máa fẹ́ ayé yìí abẹ́fẹ́ short ni ẹ fẹ́ di afcas ṣé afcas ni afcad no afcas afcad ni ṣé fẹ́ di afcad kì í ṣe afcas ẹ di afcad ẹ fẹ́ kọ́lọ́run rí dis yẹn ọlọ́run kó minus lára yín bẹ́ẹ̀ yìí ṣe máa ń minus lára àwọn èèyàn tẹ́ máa bìlí pé jẹ́ gáǹgì òṣì kan tó yẹ pé olè dẹni àdàbí tó wo yín yẹn bá mọ́ àdàbí tí owó nàìjíríà ba wà nínú tẹ́ fi sọ̀rọ̀ àdàbí tí ìbáṣe ọmọ nàìjíríà ni àwa náà tí à ń jẹ tí ẹ fi yà jẹ. ó wá ṣe tán sí wọn fẹ́ kàn bo ọmọ jésè kí ló fẹ́ bò fún ẹ tú láṣìírí tó bá ti jẹ́ pé kíni ṣó ń bo anybody ni. èmi tí mi bá ti sanwó ilé mi máa san mi ti sanwó ilé a máa san búkìjì sa máa sọ pé ìwọ tó sì máa lálẹ̀ ìyá alájà yín ló máa lálẹ̀ ẹ se gbẹkú níbẹ̀ ṣe wà yín. Bukky Jesse nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó pé ó ń gbèjà wúmà ẹni o ọ̀rọ̀ tí mo ti sọ ń gbà yẹn mo ní mo sọ ni mo ní kí wọ́n mo ní kí AFCC investigate wọn simple as that kí ni le investigate wọn fún tó bá yẹ pé orílẹ̀-èdè tó bá jẹ́ Canada lẹ́wà Aba Amẹ́ríkà tó ti ní wọ́n sì ṣòwò lọ́wọ́ yín gbà ẹ̀ ẹ lè ṣe yàmàyàmà yẹn bẹ́ẹ̀ ni ṣé ẹ lè ni tó bá jẹ́ Canada ìkan ṣé wọn ti ní investigate yín tó bá jẹ́ America wọn ti ní investigate yín talẹ̀ yín tó bá jẹ́ India China gọ̀gọ̀ lọ ọmọ China ni wọn ti ní investigate yín ni who is above the investigation eh, investigation ṣé tó pẹ́ ẹ̀kan rí Nàìjíríà bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ tó bá ti wá sọ̀rọ̀ ẹni tí ó ti go fún mi ẹnì kejì yẹn ẹni tí mo respect gan láwùjọ ni tí mo respect wọn ẹni kẹta ẹnu kẹ̀dẹ̀ mo ti pọ́n gbogbo wọn lórí gbogbo wọn àwọn tí mo ìṣàjáde all those women ẹ lọ wo bí máa ṣe kọ kíní fún wọn níbí báyìí four five years ago go and check it the way I always praise them when they are even going after them I praise them not that I want them to give me money but mo kàn máa sọ pé wọ́n àdọ́ wọn àwọn àṣetán wá sọ wọn di gáǹgì yẹn èmi ò lè bá yín jà o ṣùgbọ́n láṣẹ Èdùmàrè a máa bẹ Ọlọ́run tì yín ó dẹ̀ máa bá yín jà ẹ̀ dẹ̀ tí ì rí nǹkan kan tẹ́ ẹ̀ bá ní ronúkúwàdà kúrò nínú ìwà ìṣe àti ìwà burúkú tẹ̀ ń wò ọlọ́run máa bá yín jà kọjá bẹ́ẹ̀ ṣe rò lọ ọlọ́run mi máa ń gbọ́ tèmi gan lénìí ẹnìkan wà nínú ọkàn mi láti fi jọ́ mẹ́ta pé mo dẹ̀ rí ojú ẹni dẹ̀ scars nígbà tó dẹ̀ máa di lánàá mo kàn dẹ̀ rí ni olú ẹlẹ́nu màrè mo ìfẹ́ sọ pé máa dẹ̀ ṣe ṣáàtì pé a máa gbúrò ẹni lórí iṣẹ́ torí ìjọba tó wà lẹ́yìn pé lọ gbójú pamọ́ ìkan lára àwọn tó máa ń sọ̀rọ̀ ńgbà yẹn lórí social media fún president táwọn náà ṣe bẹ́yìn náà bú president ṣe bẹ́ẹ̀ gbogbo àṣírí oríṣiríṣi nǹkan tí ò ṣẹlẹ̀ lẹ́rù mọ́ wọn àtọ́dà pàtì kí wá ní ó dé tẹ́ bá fi ń lẹ́ni tá a lè mú là ń lẹ̀dí mọ́ tẹ́ bá ń lẹ̀dí mọ́ mi tẹ́mi ò bá lágbára mo lọ́lọ́run torí ẹ̀ ń tí ọlọ́run ti ń bá tínú mi bá tínú bá bí mi pẹ̀lú àdúrà tí ń bá sunkún pẹ̀lú àdúrà mi omurukú a máa jálu omurukú fún láàgọ́ àwọn ọ̀tá mi omurukú a máa jálu omurukú because ọlọ́run ni tòótọ́ tó máa ń jà fún ẹni tí ò bá lénìyàn ẹbí aláìlẹ́bí ara aláìlára ni. wọ́n wá ń support ẹ máa lọ sórí Facebook torí pé ẹ ti ṣe ìwà burúkú tí ò dá láwùjọ ẹ máa sórí Facebook di ibi tí ẹ ti máa bayé àwọn èèyàn jẹ́ ẹ dẹ̀ máa lẹ́yìn pásítọ̀ kì í ṣe èyí pásítọ̀ wọ̀nyẹn kọ́ ni kò sí tó kọ̀ mí pẹ̀lú pásítọ̀ sí ẹ pé mi dá sí but àwọn màmá kan wà wọ́n máa sọ pé fẹ́ dì pẹ̀lú mi whatever tó bá ti fẹ́ kó ṣẹlẹ̀ sọ́mọ ẹni kó máa rò sí mi bó bá ṣe fẹ́ kó ṣẹlẹ̀ sí àwọn ẹbí àtàrà àtiwọ́ ni kó máa rò sí mi gbogbo tó ti ṣe yẹn tó ti ronú kúwàdà ló máa dé bá ẹ wọ́n bẹ Bukky Jesse Bukky Jesse is protecting the real killer because ní Èkó ń sìn they are fighting they want to be fighting some people ó ní ẹni tó fi ó ní ẹni originally ibi tí kù Mohbad ti ṣẹ̀ wá ẹran àwọn yẹn wọ́n bí ó ṣe wà yẹn a lot of things ló ṣẹlẹ̀ àwọn tó tó pàtẹ́kà let me just tell you one thing today some people nínú nísìnyá mọ̀ pé nàìjíríà two parties méjì ló ló wà lókè gan APC àti PDP for the past twelve or ten years now I mean nine years now APC are the one ruling okay they are the champion and um, people are fighting the government because they are fighting corruption i'm not talking about the one for yesterday because he annoyed ti yesterday One flop Emma Benosa. One sá you wọ́n ṣojú ayé wọ́n one fire ò fààyè gba mẹ̀kúnnù àwọn tó bá ti lówó tó one looking. It's your ìjọba eléyìí ayé máa ń wà fún mẹ̀kúnnù lára àwọn ọkọ tí bàbá yẹn fi win àti ni a dẹ̀ sọ nígbà yẹn gbogbo àwọn nǹkan díẹ̀díẹ̀ tí wọ́n ń ṣe ń sìn tí wọ́n jẹ́ kí ìjọba ṣiṣẹ́ àwọn tí bẹ̀yẹn ò ní jẹ́ kí ìjọba ṣiṣẹ́ wọn because wọ́n máa bìlí pé àwọn ọmọ ta ló ń sọ̀rọ̀ anybody lè fojú àwọn èèyàn gbolẹ̀ wọ́n gba ìjọba yìí láàyè láti ṣiṣẹ́ wọn tọ̀hún yẹn wọn ò gbà wọ́n láàyè mi ò fẹ́ sọ̀rọ̀ wọn torí wọ́n ní ká má máa rude tá a bá dárúkọ wọn sì ta sọ̀tò tó wọ́n ní ṣe la rude. but ní ilé Ifẹ̀ gan wọ́n sọ pé ọmọdé gbọ́n àgbàgbọ́n la fi dá ilé Ifẹ̀ sílẹ̀ ìyẹn mi pé ilé Ifẹ̀ tí ọmọdé kan ò bá gbọ́n tí ẹni tí ò tó ẹ tí ò bá gbọ́n lójú ẹ tó jẹ́ pé ẹni tó bá ti dàgbà jù ẹ lọ nìkan àbí tó bá lówó nìkan ló gbọ́n lójú ẹ àbí tẹni tí ò dẹ̀ lówó tí ò lè kàn dẹ́mẹ tó lówó láti sọ pé ń tẹ̀ torí owó yín yẹn kò dáa dẹ́ni kò sí ilé ìfẹ́ ń bẹ̀ gbogbo ṣáà tí mo ti wá ṣe àwọn èèyàn ò ṣe ni if people are cutting if they are talking now tó bá ti ń sọ̀rọ̀ tó ń ṣèké náà tó ń bú ẹnìkan bẹ́ẹ̀ ṣe máa ń cut gbogbo tí bá sọ ń gbà yẹn nìyẹn fún kí aṣíwájú lè rí àtàwọn ọmọ aṣíwájú wípé Auto Bola ń sọ̀rọ̀ ègèsì aṣíwájú sọ̀rọ̀ ègèsì ìjọba ẹ̀ àwọn tẹ bá bẹ̀ náà tẹ́yìn náà fẹ́ máa hide pé kó máa bú àwọn èèyàn for fun èmi náà máa bá yín cut ẹ̀ síta tó bá dẹ̀ wù mí náà kò tí ì jẹun lórí mi ni máa gbé yín síta máa gbé yín síta àbí mo pè yín rí àbẹ́ jẹ́ mo owó yín rí ìkan nínú wọn ń jẹ́ bó ṣe sọ fún wọn nìyẹn kí wọ́n sọ pé tí wọ́n bá ti ń pè mí ní wèrè lórí social media kí n máa accept kí n sọ pé gbogbo nǹkan tí mo sọ mọ́ kéwọ̀n nígbà yẹn kí n sọ pé irọ́ ni mo pa ìkan nínú wọn náà ló sọ pé wọ́n fẹ́ fún mi six thousand dollar wọn ò fún mi gbàtẹ́ẹ̀dẹ̀ fún mi láti gbà iṣẹ́ àdẹ̀jẹun ni ṣé mo ti rù ni mi ìkọ́lé mi ìra gbogbo nǹkan tẹ̀ dẹ̀ máa ń ṣe fáwọn èèyàn láti máa fi yàn mí lójú yẹn àwọn tẹ́ fi yun tẹ́ ṣe fún náà tó ń bá kú lónìí wọ́n máa àwọn ò lè gbé lọ gbogbo tá a fẹ́ dogun a fẹ́ dọ̀gbọ̀n gbogbo ẹ̀yin gan tẹ́ kó dání tẹ́ bá kú lónìí yóò ti parí kò sẹ́ni tó mú kọ̀ọ̀kan wáyé kò sẹ́ni tó máa mú kọ̀ọ̀kan lọ ìka yín ti pọ̀ jù ẹ jọ ẹ lọ sinmi tó bá jẹ́ bẹ́ẹ̀ yìí ṣe ń tírìtì àwọn èèyàn láwùjọ ni wọ́n ṣe tírìtì yín sin ó yẹ kẹ́ ti wà lẹ́wọ̀n wọn ló bá máa jẹ́ kó máa gbógun ti ìjọba gan tó máa máa jẹ́ kí gbogbo nǹkan tí ìjọba bá fẹ́ ṣe tó fẹ́ dà wọn fún ẹ̀yẹ kan máa máa bà jẹ́ ọmọ ọmọ búkì wọn máa sọ pé eh, some people ẹni eh, tó bá ti rí nǹkan dáńfọ́lẹ̀ wọn máa tètè yọ fún ẹ mọ̀ tí n bá ń sunkún bẹ́ẹ̀ mọ gbogbo àwọn ẹ mú gbogbo ibi tẹ́kùn mi dé lórí social media yìí wọ́n máa ń hide ẹ̀ fún mi ni ọjọ́ tí wọ́n bá rí i pé mo sọ̀rọ̀ sí wọ́n á ṣò fún mi bí mo ti ń sunkún áá ah, ah, ah. ṣé mo rò pé mo sọ pé inú bí àbí ṣé rò pé mo ní mi ò mọ ni àbẹ́mi kọ́ mo sunkún síbẹ̀ ni ó wà lórí platform ibi tẹ́ gbé yẹn gangan láti jẹ́ kí n máa rí èmi kọ́ mo sún ni àbẹ́rí pé mo delete fídíò yẹn ṣùgbọ́n ẹni tí má sunkún tó torí ẹ̀ tó bá wò pé o wò ó pẹ́kún mi ló wà after ọdún máa fi ẹ̀ṣẹ̀ sí wàá sunkún lórí ọmọ wàá sunkún lórí ọkọ wàá sunkún lórí aya wàá sunkún lórí ìpè wàá sunkún lórí gbogbo tó bá ń dùn ẹ nínú ọlọ́run máa fẹkún bá ẹ ọlọ́run máa jẹ́ kó jù ẹkún rọ̀ lórí ẹ you don't do that to me because you ẹ má máa wà ẹ má máa dunnú lórí nǹkan burúkú tó máa ṣe fún àwọn èèyàn you supporting people evil people. ìgbà tí MC lọ sí ṣọ́ọ̀ṣì yín níjọ́ yẹn tẹ́ ń gbé jáde èmi kàn mò ń sọ̀rọ̀ MC ni pé wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí fún mi ṣé wọ́n bá ṣèkà fún mi ṣé mo máa purọ́ mọ́ wọn ni àwọn èèyàn mọ̀ náà ó ṣojú wọn náà ṣé gbogbo gbogbo mo tún mọ evidence jáde gbogbo tí bá da gbogbo picture wọn sí pé wọn máa ní ẹ kí wọ kí ìwọ náà lọ ṣe ń bẹ ṣé mo sọ pé mo wá wọn ni ṣèbí jẹ́jẹ́ mi mo jòkó bí olórí burúkú kan tó ń rán wá sílé mi ń jọ yẹn tán ní kó wá ṣe olòṣì kó wá ṣòṣì kan bí ẹ̀rọ oníwòta lẹ́yìn tó bá rí ọmọ ọlọ́mọ wọ́n máa dá dúró tó bá rí ọmọ ọlọ́mọ wọ́n máa dá dúró tó bá rí nǹkan tó dáa tó fẹ́ wá sọ́dọ̀ ọmọ ọlọ́mọ wọ́n á yí ẹsẹ̀ ọ̀nà wọ́n máa lé ilé ló tọ́ sí ilé ló tọ́ sí ilé la fẹ́ lòún sìn wọn yóò fò yálé àti ìjàtì ìyàwó ni wọ́n ń pè wọ́n àǹtí òfò ló yẹ ká máa pe àwọn àǹtí wèrè àti rádaràda tẹ bá máa ṣe bí ìpẹ níṣan yẹn ẹ̀yin ẹ jẹ́ fún yín láwọn kán fún wa ní àfọ̀fọ̀ owó tó ń gbé sọ́wọ́ yín tẹ̀yìn fi ń mìsí tẹ̀ fi ń ṣe bí onígbòyìn wọn ò fún wa gan aṣe dáadáa fún wọn láwùjọ aṣe dáadáa kò sẹ́ni tó sì fẹ́mi lówó pé gbà rè lọ fún wọn lówó aṣe dáadáa fáwọn èèyàn láwùjọ owó lówó náà gbé owó nàìjíríà lọ gbé sọ́wọ́ yín náà nàìjíríà nàìjíríà lè jàre lè nà ẹ máa dó síbẹ̀ bá da gbogbo orí Facebook ẹ máa dó sábẹ̀ pé fake account ẹ máa bí àwọn ènìyàn iṣẹ́ káàkiri ẹ máa ẹ̀kọ́ ọkùnrin lárí kò ṣe terrorist ẹ ti mú sí ara wọn ẹ wá mú yẹn náà dínú màláyé ẹ máa mú yẹn yẹn fi ń ṣe ẹ̀fìn yẹn jà káàkiri wọn fi máa tan àwọn jẹ kiri Bukky Jesse ọmọ yẹn tó bá sọ pé kán pádẹ́n tó bá tún ti tó bá tún sọ̀rọ̀ ya Mohbad tó bá tún ti ṣépè fún wọn á ṣépè fọmọ ẹ wọn ò tí ì ṣépè fọmọ ẹ rárá no retreat no surrender ni tó tún ṣépè fún lè ya wọn á ṣépè fọmọ ẹ ọmọ ẹ náà is an adult tó bá tún ti ṣépè fún lè ya wọn ni kó máa ṣépè fọmọ yẹn wọn yóò fọ àwọn yóò lórí búkà jára búkà tí nǹkan bá ti ṣe wọn máa sọ pé wọn kàn máa bá bí wọn bá ti ṣiṣẹ́ tẹ̀ ọ̀dọ́ wọn lọ́fíìsì wọn ni kàn bọ̀ tó bá jọ́dọ̀ ẹ̀yìn lẹ́nu wọn ni kàn fi wọn ṣe lẹ́yà kan fi wọn ṣe sìn kí lẹ jẹ́ tẹ̀ bá lówó tẹ bá tún wá kú pẹ̀lú owó yín yẹn ṣe fẹ́ gbé lọ sọ́run ni tí ò bá sówó kó má sí gbòòbí tẹ bá wà kí lẹ jẹ́ àwa ni ẹ tí yóò bá ti wá kán má máa kán má máa kán má máa kán má máa kán má máa fẹ ojú ẹ kan ẹnìkan míì tó bá ti rẹni tó bá dáfọlẹ yọba ló máa ń yọ sí ṣé wọn máa sọ pé wọn fẹẹ fi ìyà jẹ Bobrisky tí mi ní máa rẹ́rìn tó bá sọ pé wọn fẹẹ fi ìyà jẹ nìkan tó ti ṣe kinní fún mi ẹmọ ọdún tèmi ti ń sọ̀rọ̀ ń bìbà kó tó di pé gbogbo ẹ máa dàrú bí ẹmọ tó ti mo ti ń sọ ṣé mo sọ nítorí pé mo jẹ́lọ́sì wọn máa sọ ẹ ń jẹ́lọ́sì wọn ni wọ́n ṣe kinní kan kinní kan ni gbogbo owó òṣèwò fúrọ́ọ̀dù wọ̀nyí owó orí burúkú wọn máa fi da orí social media rú ìlú àwọn ìlú gidi tá a rí bí ìlú Canada wà yìí Amẹ́ríkà gbogbo London wọ́n máa ń fi owó wọ́n máa fi invest lórí ìlú wọn ni kò ṣe pé kọ́ máa lọ fi instigate kọ́ máa lọ fi instigate kínní ní mo ti ń wà lórí social media yìí sìn àwọn èèyàn ń ṣòṣì bí ẹran níwò bí àwọn tó wọ́jẹ́ bí alert fracas àti terrorism tí wọ́n fi ń practice lórí social media nígbà tẹ́ kì í ṣe ọmọ Afghanistan nígbà tẹ́ kì í ṣe ọmọ àwọn ìlú onílé orí Facebook mo ti rí táwọn èèyàn máa hide sórí sọ́dà kìnní kan tó lè máa da gbogbo ìlú rú tó máa go after people a máa ṣú ẹ ẹ̀yin lẹ jẹ́ kí bọ́ if wọ́n tó fight tẹ bá fẹ́ bá ìjọba yẹn jà ẹ fẹ́ bá president Bọ́lá ìjọba Tinubuja. show your face stop using people àwọn ọmọ kékeré kankan ní kí wọ́n máa fi drag àwọn èèyàn àbí go and face them show your face tó bá ti bí yín show your ẹ gbéṣẹ́ sí yín jáde kẹ́yẹ máa kó àwọn ọmọ ọmọ ṣe ń lọ ṣe fight the government of the Tinubu go Bring out your shares. Before Tinubu came to power, it might be no President Bola met Tinubu. Before he came to power, I'm mean talking. Ẹ Kuku, ẹ kó tó di pé wọ́n president. Ṣé mo pẹ́ gbọ́? Abẹ́ fún mi lówó rí kó tó di pé wọ́n di president. Mo ti di mo ti wà lórí social media yìí. Six years ago ni mo ti dé ó ti lé six years gan. Yeah, two thousand and eighteen mo ti wà ń bí. Ó kì í ká sọ pé two thousand and eighteen wọn ò tí gbọ́ mi dáadáa. 2000 january 2019 by and nineteen báyìí mo ti wà nineteen twenty twenty one twenty two twenty three twenty four six years ṣé mo jẹ owó yín ni many times don't ti fẹ́ run ayé yín kan fẹ́ run wóm wóm wóm wóm tó fẹ́ wọ ayé ẹ́sà àjàyí yẹn èmi mo kọ́kọ́ sọ ní kan tó ń ṣe ní ààfin ọ̀yọ́ ńgbà iná kọ́kọ́ fẹ́ ṣe fún wọn táwọn ọmọ ní tíátà bò wọn mo sọ pé à wọ́n máa ba yín jẹ́ sísìn yìí wọ́n wá we ask you for advice bí ṣe ṣe rè we ask you for advice very mean and proud people ẹ jẹ́ kó ń gbowó kúrò lọ́wọ́ yín bóyá yín lè rán bùbí títí wa ẹ jẹ́ kó ń gbé owó kúrò lọ́wọ́ yín kó má sọ̀lá lọ́wọ́ yín kó má gbowó nàìjíríà sọ́wọ́ yín maybe you can cope kẹ má rí jẹ kẹ má rówó lé san. Bukky Jesse she is misbehaving ọmọ kékeré ọmọ ẹ̀jẹ̀ ọ̀run mi ò sọ̀rọ̀ sí mi ò support wùmí láti ọjọ́ tó ti ń sọ̀rọ̀ yẹn but mo kàn wé pé kí ni gbogbo nonsense àti ridicule tí wọ́n ridicule ọ̀tọ̀ ní story tó bẹ̀rẹ̀ láti beginning ọ̀tọ̀ ní gbogbo nǹkan tí nǹkan dẹ̀ ti já sí everybody ń gba go for me owó owó ti kún àkáǹtì wọn lóríṣiríṣi àwọn tó pa kiri yẹn originally wọ́n fi ń make owó wọ́n á tún sáré lọ bá àwọn tó pa owó yẹn wọ́n ní ẹ jẹ́ ká sọ báyìí o ẹ kò lọ fún wọn lówó sí kán bá lè bá mọ ẹni tí bẹ yẹ olóṣọdọ ẹ bọtẹ ẹ jẹ́ ká show hatred fún ẹ máa kówó sí àkáǹtì nìkan so àwọn ẹ̀ máa create impression pé òkè nǹkan tẹ́ni yẹn sọ pé kì í ṣe jargon right ni and those people are saying jargons. so tọmọ ẹ bá ti jẹ́ ń sìn tó bá ti jẹ́ tòótọ́ ni tó bá dẹ̀ ju pé kì í ṣe tòótọ́ when you are coming out tomorrow Bukky Jesse open your son's face jẹ́ kí gbogbo àgbáyé rí ojú ọmọ ẹ ọkùnrin ni tó bá jẹ́ teenager àbí minor ń sọ wọn sọ pé minor nítorí ẹ̀ ní òṣè tí lè fojú ẹ̀wọ̀n jẹ́ ká rí nǹkan tó fẹ́ produce fún system wa kí ló dé gan obìnrin tó jóbìnrin gan sarah àtàwọn wonders wọn ṣò fèsì hàn show your son face tó bá ti jẹ́ pé ọmọ yẹn kì í ṣe ọmọ ẹ tó bá dẹ̀ jẹ́ ọmọ ẹ ni talk about it má sọ pé o strong pa má fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ máa trend káwọn kan tó ní dementia àtàwọn kan tó yẹ pé tí wọ́n ti dàgbà tó sixty tán wọ́n máa believe wọ́n máa dúró báyìí pé inú wọn pẹlẹbẹ inú òṣì inú ejò tó bá sọ pé ìwọ jẹ́ olórí àwọn olórí ejò ní India àbí China aago máa sọ fún ẹ pé wo wọ́n gbé jògan sókè ní Israel ẹni bá wò lóye ìyẹn mi pé màá wojú ejò ẹ tó máa gbéjò wọ́n máa ń gbéjò sókè wọ́n gbéjò sókè náà ní Israel wọ́n máa lọ wò ó yè ìyẹn mi pé tó bá ní ìwọ̀gàn python máa wojú ejò ẹ. evening. ẹni tó mọ̀ mo sọ̀rọ̀ yẹn gbogbo fídíò tí mo ti sọ̀rọ̀ aṣáájú tí mo ti sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyẹn gba tí mo sọ náà pé mo dáríji MC wọ́n lè ṣe mo fẹ̀rẹ̀ pé mo dáríji mo fẹ́ lọ bá ni àbí kí ló fẹ́ fún mi kò ní kankan tó fẹ́ fà mí mo kò lè fi wọ́n lẹ̀kan máa lọ tó bọ́ tó náà bá fi mí lọ́rùn lẹ̀ èmi náà máa sùn wọn a máa bẹ̀rẹ̀ case gbogbo wọn pátá mo mọ̀ pé ẹ̀yìn kan bẹ́ẹ̀ ni àwọn bẹ́ẹ̀ yìí kan ṣe against mi làwọn kan ó support mi you don't know both home and abroad bẹ́ẹ̀ ṣe against me, yẹn tẹ̀yìn even against me. yẹn bẹ́ẹ̀ ni àwọn kan tó good ni wọ́n support me, physically and spiritually both home and abroad. ẹ máa kúrò ọmọ ọmọlọmọ ẹ má máa lo àwọn èèyàn láti fi jà ọmọ tí ń kọ gbogbo ẹ̀yin tẹ́ ń lo ọmọ tẹ́ ń lo àwọn èèyàn láti jà ẹni ọmọ tó ti tó tó lè sọ̀rọ̀ tó máa ń face camera kí ló tẹ́ máa yá àwọn ọmọlọmọ jẹ́ tán bá ṣépè fún wọn tán táyé ọmọ wọn bàjẹ́ àwọn ló máa ní tí ìdìbà ti bàjẹ́ gbogbo iṣẹ́ tẹ̀ ti rán Bukky Jesse olo olo àlọ́ lọ tàbọ̀bọ̀ yẹn ó rọ ẹnìkan lọ sẹ́wọ̀n sí nítòótọ́ ọmọ tiẹ̀ náà lọ sẹ́wọ̀n. meanwhile lára àwọn original person náà sọ pé Genesis iṣẹ́ ń gbà yẹn Esther Ajayi yẹn náà wà nínú àwọn tó ń lo jẹ tó ń lo ṣe ọ̀rọ̀ owó yìí náà ni ẹ̀yin méjì yẹn mo ti máa ń dárúkọ mọ́ ẹ̀rẹ́ pé mo celebrate wọn lórí platform mi ẹ bá sọ pé ẹ̀mí wá sórí platform mi ẹ máa fẹ́ trade wọn mi you are evil that's it and the one you want me to bow for the bullshit i'm not going to bow for your rubbish and bullshit read my lips i'm not going to ẹ bá máa sọ fún mi ẹ àwọn politician ò kì í fún yàn lówó yẹn kó máa dọmọ ọ̀dọ̀ politician ni i'm not expecting anything from them and majority of them tẹ̀mọ́ sọ pé politician ò kì í help àwọn èèyàn tí wọ́n bá help èèyàn báwo lówó nàìjíríà ṣe dọ́wọ́ ẹ̀yìn politician kan ló kówó sọ́wọ́ yín ni. nítorí pé ẹ ti mọ̀ pé ẹ máa jẹ́ olùdíwọ́ àti ìdènà fún gbogbo èèyàn náà ni ẹ má jẹ́ olùdíwọ́ fẹ́mi o but ẹ bá tẹ̀lé ẹjọ́ olùdíwọ́ ọlọ́run máa bá mi náà dìyẹn lọ́wọ́ that's it. when you are a preacher when you are a good person in society you say the, you call a spade a spade By the time you call a spade a spade, that's the situation, the country will be right, everything will be good. Kò ṣe pé kẹ́ ma pamper àwọn kan kẹ́ ma expose àwọn kan kẹ́ máa forí àwọn kan dín kankan. Kì that's why you, the evil continue in the society. Ta ló ta ló fẹ́ ṣe ètùtù? I don't want to talk. Ta ló fẹ́ ṣe ètùtù ní ọjọ́ yẹn? Ọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ ta ló fẹ́ ṣe tutu. ta ló fi Mohbad ṣe ètùtù? Ta ló ṣe ètùtù? Ẹ sọ tòótọ́ wọn ò bí Bukky Jesse eré kó tún dárúkọ Liam tó bá tún dárúkọ Liam ayé ẹ̀ máa bàjẹ́ síbí. Wùmí gan tíjọba àfi tó yẹ pé ṣé president Nàìjíríà ló sọ pé kó máa ń bá Wùmí sọ̀rọ̀ ni ni kó máa bá ń drag ẹni ẹni sùúrù ẹ jẹ́ ṣe investigation tó bá ti jóun ló pa tó bá ti jóun ló pa Mohbad o ó máa kà but stop dragging the baby stop dragging the, the mother òun ni mo dẹ̀ sọ níjọ́ yẹn gbogbo yín ọmọ ẹ kú ìyáwèrè ni kò dúró tọmọ ẹ ẹ̀yin mo fẹ́ sọ̀rọ̀ I don't want to talk again tó Bukky Jesse àṣírí ti tú ọmọ ẹ ń lọ sí òun lọ sílé ní December ní June òun you are going home June so you are going with your son that is a criminal to Nigeria again anytime táwọn ọmọ yín bá ti commit crime ní Nigeria I mean near overseas. You took them back home. Because you two, you're a thief. You said it the other day. That your boyfriend is a thief. Anybody who wants friends, you know, is going to be a thief and terrorist. Jókòó. Bí olórí burúkú kan tó ń rán wá sílé mi ń jọ yìí. tó Bukky Jesse àṣírí ti tú. tó má ti ṣèkà fún yàn tó wá sọ pé just forgive them. a máa ní ẹ tí ẹ bá to ṣèkà fún yàn ẹ ṣe ìgbà tí ò tú àṣírí kan táwọn ṣe ń sìn ṣe ń jẹyàn ni mi ì tí fẹ́ sọ̀rọ̀ ilé torí mi fẹ́ kọ́ ti ilé mo fẹ́ máa fọ àwọn tó mo wò pé ẹ̀yin tó wà ní ẹ̀yin obìnrin wọ̀nyẹn kẹtẹ máa kọ bílí pé ẹ jẹ́ wèrè kan ṣé ẹ kì í jẹyàn ṣá. èèyàn jalè ọmọ jalè ó lọ sí ṣọ́ọ̀bù ó ti ń jalè tipẹ́ ó ná sẹ́ńtẹ̀sẹ̀ nílùú UK wá ní pé kó máa ṣe kinní kan kọ́ ṣe ẹ bá mi padà lọ sí àdúgbò kádùúrà dàgbà sí olè ló ń jà kiri o when I mean olè alọkọlọ olè ló ń jà kiri o when I mean olè. this is Bukky talking nípa olè tẹ́lómi ìjà ọmọ ẹ̀dẹ̀ ń jalè ní London olè ló ń jà kiri Bukky Bukky jese herself ọlọ́run ó Bukky yẹn mo máa béèrè lọ́wọ́ àwọn ìjọba Canada báwo ni wọ́n ṣe lè bá mi yọ Bukky kó lórúkọ ọmọ mi ọlọ́run elédùnmarè ó jẹ́ kí orúkọ yẹn ah no ó ti wà lórí passport ọmọ mi ni o mo máa call ah this is Bukky Jesse O, exposing other that is stealing and me òun fúnra rẹ̀ herself she is a thief she dated a fraudster that scam that is in prison right now and also his son was in jail and he busy bullying a little baby an infant tí wọ́n pa bàbá yẹn ẹ olódo lóyún a fẹ́ mọ DNA wọn ò tí ṣe DNA sí wọn ò tí ṣe DNA sí kọ́kọ́kọ́ mú àwọn tó pa Liam jáde àmì Mohbad jáde Liam ò ní kú ire ní tiẹ̀ wàá dàgbà ó ti yẹ all the people sending this person outside that is trying to protect. I'm telling you, there is something. Bukky Jese's son in prison. And when I'm talking that, ọmọ mi Ọlọ́run òdìjọ́ lọ sẹ́wọ̀n o. Tí n bá tọ́mọ mi bá ṣe nǹkan tí ò dá tí mo rí pé ó fẹ́ máa tẹ̀lé àwọn nǹkan tí mo pariwo. Look at the way he's doing kiri kan. Look at the son came out the other day to expose him. He exposed mi pé mo jalè ni. Ó kàn ní èmi ni mo ń tira mi mọ́ Wàsíù lọ́rùn. Nísìnyí Wàsíù dẹ̀ ti dàbí ìgbẹ́ lójú mi. Ọlọ́run dẹ̀ ló wù mí mọ́ láyé. Wasiu Ayinde lórúkọ Jésù ẹlẹ́dàá mi aṣẹ̀dá má jẹ́ owó mi mọ́ láyé ọlọ́run mo bẹ̀bẹ̀ Ni o má jẹ́ kí n rí nǹkan tí Wasiu máa fi wò mí mọ́ láyé o ọlọ́run ní ìní kò wó lè máa wu gbogbo ayé kó máa wu gbogbo èèyàn kò wù mí ó ti yẹ yín kò wù mí kò dẹ̀ lè wù mí mo ti gbàdúrà débẹ̀ ni tó bá máa tún bá padà wù mí mo tún máa padà lọ sórí okún mi ni àtọ́dún àtìgbà tí mo ti ń gbàdúrà yẹn I pray kó tó di pé mo tó stage yìí kò ṣe pride oríṣiríṣi nǹkan lè fi mí wé mo mọ̀ mọ̀ pé mo da jù aláya majority tí àwọn èèyàn tó fi mí wé oríṣiríṣi lórí mídíà yìí tán bá kó gbọ́n sílẹ̀ tó bá jẹ́ hundred mo da jù seventy percent of them ten million for bẹ́ẹ̀ ni read my lips tí ìbàjẹ́ ninety of them mo pass. alọkọ ló ń kí pé lọmọ àdúrà tẹ yìí so igbó tiẹ̀ sọ pé òun yọ addition ló jẹ́ fún bàbá bàbá òlu. this little light of mine. jẹ́ ẹ̀ tí ẹ nínú. Togbo Brisky was actually arrested yesterday. Togbo Brisky was actually arrested yesterday. Since yesterday, pre-third. So are you telling me that Bobrisky spent twenty four hours in um, um, this little light of mine? for doing the right job. Thank you so much. Many of you where they oppress us online, eh? With your big money. Why shall I go explain that? Eh? That's just the beginning. You say you don't want to be a good citizen. By force you will be. Okay? They don't want to be a good citizen. Hmm, where they make money, where they hide the money. Eh. They oppress us online. They be telling us, Moroti, that time if it's actually not because of the uh, when they when they stop me when I was working don't stop me But gbogbo yín tẹ lọ́wọ́ mẹ́yẹn mi ní ṣépè fún yín <laughs> mo gbogbo ẹ̀ pátápátá lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí fún yẹn ló máa rí fún yín tí màá jẹ́ pé bẹ́ẹ̀ mo ti ṣiṣẹ́ pé oore ọ̀fẹ́ Ọlọ́run wà lórí mi ìgbà míì tí bá yọ owó láti sanwó lé they be expecting me to become and be crying online gbogbo yín tẹ fẹ́ kí n máa ké lọ́la pé mi ìrówó lé san ọlọ́run á sọ yín sínú ìpọ́njú àtòṣì ìṣẹ́ lọ́lọ́run máa bá mi fi wẹ̀ yín àti ilé yín àti gbogbo nǹkan yín kódà pẹ̀lú ọmọ yín kò ní yí ọmọ yín sẹ́yìn because ìyà tẹ́ fi jẹ mí ṣe lẹ̀ yí ọmọ mi sẹ́yìn pé let us pardon the little baby lẹ́yìn tí wọ́n pa bàbá ẹ̀ tán ẹ̀ ní jèrè Bukky Jesse Bukky Jesse gbogbo yín tẹ ò ní sọ̀rọ̀ ò ní sọ̀rọ̀ Wùmí mọ́ ọ̀ǹtì tán bá ti dájọ́ fún Wùmí pé Wùmí ló pa Mohbad ò ní sọ̀rọ̀ Wùmí mọ́ sọ̀rọ̀ ọmọ ẹ tó jalè sọ̀rọ̀ boyfriend ẹ sọ̀rọ̀ ayé ẹ gbogbo lè tó ti jà àwọn bàtà tó jínú shop shoplifting ṣe rí pé ìyá lájà yín àwọn ìyá tó ń support yín náà kò sí bọ́n ṣe ní wọ́n lówó tó olè ni wọ́n owó wọn owó tó náà kì í ṣe tiwọn àwọn náà ṣe money laundry tó ń mú wọn sílẹ̀ ẹlẹ́sìn àgbáyé ẹlẹ́sìn àgbáyé ẹ máa mú ọmọ ọlọ́mọ ẹ máa tẹ̀ mọ́lẹ̀ ni ẹ máa tẹ̀ ṣàbàṣàbàṣàbàṣàbà ọmọ ọlọ́mọ ẹ máa bojú ẹ̀ jẹ́ tó bá ti bí yín re ìjọba yìí ẹ ṣe mọ̀ pé bí ìyá mi sọ àbẹ́rẹ́ owó lọ́wọ́ mi báyìí gbogbo ọ̀nà lẹ́ máa gbà láti dí mi lọ́wọ́ èmi kò fowó yín ẹ̀yin tẹ́ ń bàjọba ẹ̀gan ọjà yẹn tẹ́ ń bá torí ẹ̀yin tẹ́ ń bàjọba yẹn jà tó bá fẹ́ ṣe nǹkan tó dáa orílẹ̀-èdè nàìjíríà lè ń bájà mo wà náà tẹ́ ń bájà àwọn innocent people tó ń support yín gan wọn ọmọ yín ni pé ìkà ni yín tẹ́ fẹ́ da orílẹ̀-èdè náà rú tẹ́ fẹ́ káwọn èèyàn gba òmìnira láti máa oppress àwọn èèyàn náà ní kẹ́ bá lè lẹ́rú púpọ̀ systematically ẹrú lẹ̀ ń ṣe lójoojúmọ́ ọmọ Bukky Jesse jalè ẹ wá ní kàn cover ẹ̀ mọ ọmọ Bukky Jesse jalè ẹ máa tún wá pé don't worry don't worry tó bá tún ti bẹ̀rẹ̀ báyìí ọmọ akókèrè kan i'm coming to analyse i'm coming to analyse ó wá ń dìfẹ́ǹdì àwọn tó pààyàn á wá gbé ọ̀rọ̀ àwọn fámìlì tí wọ́n pààyàn wọ́n mọ̀ pé wọ́n dá wọn lóró ni wọ́n dẹ̀ pa wọ́n tó wọ́n ní kó ṣẹnu wọn kó mú ni wọ́n dá wọn lóró oró tẹ̀yìn ò lè gbẹ́ má máa fi lo àwọn èèyàn ìyá Mohbad wọ́n dá lóró ni àwọn fámìlì yẹn wọ́n dá wọn lóró gbogbo tí àwọn ọmọ yẹn wá ń ṣe tí wọ́n jáde tán sáré lọ ṣe fíìmù tán lọ ń ṣe orin káwọn èèyàn bá lè máa rorò kúrò sí wọn ni wọ́n ń yà fún wọn á sọ fún yín very wicked souls. CCFCC olùsí àdíṣàn ló jẹ́ fún bàbá bò lùsí bàbá ò lùsí àdúrà tẹ̀ ń wò èmi ń sọ fún yín pẹ̀lú gbogbo ẹnu olè ló máa ń jà look at Bukky that is calling Jesse that is ẹ̀rọ olè lèèyàn máa ń jà Bukky Jesse is a thief nígbà míì tó bá bẹ̀rẹ̀ sáwọn èèyàn báyìí ọjọ́ kan ó búyàwó president wa ó bú gbogbo wọn ó bú gbogbo wọn ó bú gbogbo wọn ó bú gbogbo wọn ó tún jáde nígbà tó ń sọ pé kọ́mọ̀ máa tẹ owó nàìjíríà kọ́mọ̀ máa ba owó tuntun owó nàìjíríà yẹn jẹ́ mọ́ ó ní wọ́n tún sọ pàtíyàwó president sọ pé everyday people love to just celebrate doing party or press ni o those party they just oppressing people just to be and the wife of president dey sọ pé ojoojúmọ́ ká máa ṣe party nàìjíríà pé nísìnyí gan a lot of people are hungry let us use the money to show love to others irọ́ ni o Bukky Jesse jáde what do you mean ó bá bẹ̀rẹ̀ sí ń bú our president ṣé ẹ gbọ́ pé mo máa ń dìídì mo ti jáde wá rí i pé wọ́n ń sọ̀rọ̀ wọ́n blog kí wọ́n máa bú ìyàwó kí wọ́n máa bú president ni no àwọn èèyàn jà mí ló lè bírú Wàsíù bírú MC yẹn náà mc gan wọṣẹ́ later mc ló wọṣẹ́ yẹn later mc ló wọṣẹ́ yẹn later ló jalè yẹn later torí ẹ̀ tán bá ti pè é sí nǹkan tí ò dáa ọ̀dọ́ òní wọ́n jọjọ́ tí ń jalè ní olóṣèlú tó gbogbo àṣírí ẹ̀ bẹ́yẹn ṣé tiẹ́ mc ló wọṣẹ́ yẹn later wàsíù gangan ni big gun àti màláìka àwọn olórí burúkú wọn máa support àwọn ìkànnì orílẹ̀-èdè nàìjíríà kí nàìjíríà bá lè máa bàjẹ́ káwọn bá lè máa rí owó jí nínú ìbàjẹ́ làwọn ti ń ṣayọ̀ wọ́n máa ṣe bíi pé wọ́n náìsì sáwọn citizen nàìjíríà eléyìí ń sì tún fẹ́ gbé criminal tó ti tó ti lọ tó ti lọ upgrade ní London ẹ dẹ̀ mọ̀ pé criminal London ó tún máa gbóná ju ti Nàìjíríà lọ torí pé ìbọn pẹ̀lú gbogbo àwọn weapon oríṣiríṣi náà máa máa lò mẹ́rin international international criminal ó tún fẹ́ lọ jáyẹ̀ sí Nàìjíríà báyìí àwọn mr ẹgbẹ́ tó kún àtúbẹ̀rẹ̀ sí rán yẹn IGP àtúbẹ̀rẹ̀ sí wọn àtúbẹ̀rẹ̀ sí máa rán yẹn wọn ò jẹ́ káwọn ọlọ́pàá Nàìjíríà gbádùn wọn sara alé di criminal wọn sara oko di criminal gbogbo ìlú di criminal kí ló dé ìwọ ló máa lẹ́nu láti máa sọ̀rọ̀ àwọn ìka ènìyàn ló ń lẹ́nu ni wọ́n máa gbárùkù tì lórí platform ní ní orí Facebook yìí tún wá inú ti ẹ̀ ń bí mi is it getting me upset tó bá ti declare mù mí Wùmí ṣépè pé tóun bá jẹ́ pọ̀ lòun pa ó tún tó kọ́ bí ẹ jáde tó wá jáde kó wá ṣépè who are you tó bá ti wà pàrọ̀ náà wọ́n lo look calm wọ́n lo mọ̀ bọ́n ṣe ń gbé ṣòro sára kó má sọ. So ìwọ ń tú mi láṣìírí ò ń tú Liam láṣìírí ò ń fojú ọmọ ọlọ́mọ gbolẹ̀ ó dẹ̀ mú títí ẹ kírímínà tó ti develop fúnra rẹ ẹ̀jẹ̀ yún apààyàn ẹ̀jẹ̀ yẹn sọ story kan fún yín ṣẹ́rẹ́ mi kò sí story tí wọ́n sọ nípa bàbá mi wọ́n sọ lẹ́mí bẹ́ẹ̀ ni mo sọ ṣùgbọ́n tí wọ́n bá ti sọ̀rọ̀ nípa bàbá èèyàn definitely èyí tí bàbá yẹn bá ń ṣe ó máa wà nínú ẹni yẹn ìwọ òkè foníwà sílẹ̀ o. Hmm kò sí tí wọ́n sọ nípa bàbá mi they said the same thing about me wọ́n sọ̀rọ̀ fún mi débi pé tí ìbá jẹ́ pé mo mọ Jésù àti pé <laughs> mo àṣírí ọ̀tá ti tú sí mi lọ́wọ́ wọ́n fẹ́ lè sọ pé kí n lọ pokùnso wọ́n á ba oyé ẹ̀ jẹ́ wọ́n á ba orúkọ ẹ̀ jẹ́ ó ti yé bẹ́ẹ̀ àwọn tó máa ń borúkọ ẹ̀ jẹ́ yẹn gangan yẹn àwọn gangan nìkan o but they will cover up and call you evil because they actually want to end you èmi ni máa hand ọ̀tá mi gbogbo àwọn ọ̀tá mi èmi ni máa hand wọn máa rí hand wọn gbogbo ọ̀tá tó bá dìde ogun sí mi ní kọ̀kọ̀ ní gbangba tó dìde ogun sọ́mọ mi lágbára ọlọ́run àwa la máa jó la àwa la máa rẹ́yìn gbogbo wọn pátá la máa rẹ́yìn ọ̀tá búkì máa ń jalè o búkì jẹsẹ̀ búkì jẹsẹ̀ máa ń jalè wọ́n wá ní kó máa bò ó tó dẹ̀ ń tú àdúrà tó ń tú gbogbo wọn ó ní ládùúgbò bí tó wà àwọn ọmọ ilé rẹ̀ má jalè nígbà yẹn kò ní mọ̀ pé bóyá àṣírí òun wà ń tà kọ́ máa ṣílè máa sọ fún pé ṣé o mọ Mohbad yẹn àbúrò Mohbad yẹn ó lè máa ló máa jà ládùúgbò ẹ̀ kó má mọ̀ pé ṣe ni wọ́n ń pa òwe mọ́ òun kọ́mọ yẹn àdúrà ẹ̀ má máa jalè nígbà yẹn torí nígbà tó bá gbé ìbú fún pé òòrẹ́ nu ẹ̀ bó ṣe papò òòrẹ́ yẹn bó ṣe yọ búkìjẹsẹ̀ tá a ti máa búyàn pé orí ẹlẹ́nu kí búkìjẹsẹ̀ tó máa búyàn pẹ̀lẹ́yìn kó tó máa búyàn pẹ̀lẹ́nu Bukky Jesse yẹn ó yọkùn o àgbà tí ò yọkùn àwọn ló ní o bí ò ṣe nídìí tó tí ò dé lára tí ò ga tó ṣó yẹ kó tún yọkùn àmọ́ pé tó bá ti nídìí tí ò bá wà kẹ́fù tó bá ti ń dàgbà ó lè máa yọkùn bọ̀ Bukky yóò yọkùn o ó máa òun náà máa ń lo gádẹ́ padded ni o òun lẹ́sẹ̀ máa rí pé aṣọ tó máa ń wọ̀ ńgbà mi ó ṣàmà flẹ̀ bíbà tí ò bá dẹ̀ wọ̀ tó flẹ̀ tó wọ̀ ó máa wọ̀ ọ̀kọ̀ tó flẹ̀ sí òun náà yọkùn tẹ bá dẹ̀ rí ibi tó bá ti tí bá ti pẹlẹbẹ fíìmù ni ó ti pàdé ó ti ó ti pàdédì gbogbo ara pa o bó ṣe wà yìí a máa búyàn kò sí nǹkan tí ò ní fi búyàn kò sẹ́ni tí ò lè yẹ búlá rẹ̀ wọ́n ti train ẹ̀ kì í ṣe pọ́ńbúlì to be terrorizing people do you know Bukky Jesse will tell you that satellite òun is everywhere that he can kill anybody that he is connected to, the, to anywhere You can kill anybody kì í ṣe rọ everybody mọ̀ lórí bíbá ẹ̀ a máa sọ pé á lóun òun mọ gbogbo àwọn èèyàn tó máa rán tó máa pa àwọn èèyàn nàìjíríà and some useless àwọn olórí burúkú kan àìsàn máa tún wá máa support Bukky Jesse mo jáde mo sọ fún pé bó ṣe ń jà fún justice for Mohbad mi ò wẹ̀ against because a sọ pé wọ́n rí justice but stop cursing this boy stop cursing these people when you want to explain stop bullying them Analyze if you want to analyze. Same Bobby, same Bobby. Ṣé ń gbọ́ mi? Kò rẹ́ni o, ó kàn hàn àtìní o, kó máa ṣe bí ẹni tí inú ẹ̀ dùn, ẹni tí inú ẹ̀ dùn tó ń lá ṣúgà. Mo sọ fún níkọ̀rọ̀, mo sọ fún gbangba, má ṣépè fún ọmọdé mọ́, a máa ṣépè fún ni wọ́n á ní kó máa ṣépè fún wọ́n ti fẹ́ pa ní street wọn ní Kòròdú rí ẹni kó bọ́ta kó di bọ́ǹkì nǹkan tí mo sọ wọ́n ti fẹ́ pa níbi tó ti lọ jáde wọ́n ti fẹ́ ju táyà sí lọ́rùn kan pa ìyá prime boy ló gbà sílẹ̀. You see, you can see that clearly she's fighting for prime boy and prime boy definitely is she's the one the family of prime boy giving this story to to this person. And the same thing happened. Let us accept maybe that happened to the boy but the same thing lọmọ Bukky Jesse ń in London for that matter and ọmọ Bukky Jesse has a lot of opportunity in that London because they pay shared benefit to him to her a lot of benefit also in that London but she's failing and the secret was open to her Despite that, she never opened it to society. They dragging her now. She never say no. She never say yes. He said, "Òun strong again. Your team or anything." When Lẹ́yìn tó bá kàn gbó bí ajá títí títí lórí social media yìí. Tó bá support I gbogbo àwọn tó to ń bẹ̀ síta. Wọn ò ní sèmọ̀ tó lọ́wọ́ wọn gan I mọ́. Àwọn gan share. ayé àtọ̀run ni ẹlẹ́ṣẹ̀ ayé àtọ̀run ni wọ́n. wàá mú ọmọ ọlọ́mọ wàá fojú ẹ̀ gbolẹ̀ ẹ̀yin tí ẹ wá wà ní orí pápá ìṣeré wa báyìí tí wọ́n máa sọ pé kò bú mi àbí kò ta sí mi tó bá ń wìn ló máa lùsì o tí mi bá ta sí ẹ tán ní kò ta sí mi rọ́fúlẹ̀ tó bá ti ń wìn tẹ́lẹ̀ wàá lùsì ní boost. tí mi bá bú ẹ tí mi bá ta sí ẹ roughly tí mi ò dẹ̀ ṣèkà fún ẹ tí mi ò dẹ̀ bú ẹ tí mi ò yájú sí ẹ tán kàn sọ pé ó fẹ́ mú ẹsẹ̀ àbí ó kàn fún ọkàn ní pé kó lọ ta sí mi wọ́n fẹ́ kó lose ni o kò sẹ́ni tó bá ta sí mi roughly tí ò ní lose. tí mi ò ta sí ẹ tí mi ò bá tiẹ̀ jẹ́ tí mi ò ṣe nǹkan fún ẹ bó tó kàn rí pé ọkàn tó máa ṣe nǹkan tí wọ́n ti máa ń ṣe báyìí fún mi kò dẹ̀ dùn mí bọ̀ tí mo ti gbàdúrà mo gbàdúrà débẹ̀ ni. so nítorí pé ìyá PrimeBoy ti fún wọn lóúnjẹ jẹrí iṣẹ́ yẹn wá fún PrimeBoy ní audacity láti gun ní mákẹ́jẹ àbí láti ṣe láburú hmm? ipò tẹ̀ ti fún lóúnjẹ jẹrí yẹn Mohbad wá gòkè jùlọ ó lè máa fi pé òkè ọmọ tí òun fún jẹ kí ló dé tí òjò ọmọ tòun ọwọ́ wọn yẹn gan kì í fọdá ó fún wọn ní ó fún wa ní ìmọ̀lẹ̀ sí dáadáa pé wọ́n lè pa Mohbad I mean boy lè pa Mohbad dáadáa ọ̀rẹ́ máa ń pọ̀ rẹ́ ìyàwó ń pa ọkọ ọkọ ń pa ìyàwó ọmọ ń pa ìyá ń pa bàbá bàbá ń pọ ọmọ wọn fi ń ṣètùtù ìyá náà dẹ̀ ń fọmọ ṣètùtù ayé ọ̀yà máa fọmọ dájọ́ kí lẹ kí ni london sọ́wọ́n yìí things dey happen adétẹnumọ̀ wí àfàpá dìbò tiẹ̀ mọ́lẹ̀ ẹ lọ gbọ́ tí ẹ lọ gbọ́ tí during that time tí ọmọ mi tó ń wúkọ́ àwọn ni orí wọn náà wá fi gbé àwọn ló ṣe pé ọmọ mi kéèkì tó ń gbé wá níjọ́ yẹn tán ní kán fọ́mọ mi ó wà nílé and ní gbogbo àyà máa ń ṣiṣẹ́ nígbà tí wọ́n dá mi dúró níbi iṣẹ́ I got to go together with my daughter my grandma mọ́tò mi a máa lọ ṣiṣẹ́ nínú snow ọmọ mi máa ṣàyàdé snow yẹn ó dẹ̀ máa fà báyìí gbogbo nǹkan yẹn ló kó sí láyà àti àwọn oúnjẹ míì tí n bá suspect yes ẹnìkan wá pè mí ẹ kí n jẹ́ kó rí mi ẹ kémi o kí n má dá sọ̀rọ̀ orí Facebook yẹn mọ́ torí ọmọ mi. <laughs> orí pé mi dárúkọ ìwọ tó bá tọjọ́ tó bá tún pè mí ọlọ́run ó máa wọlé tọmọtọmọ ni bí àlá máa ń wọlé ó máa wọlé tọmọtọmọ ìwọ tó bá tún pè mí tó tún dárúkọ ọmọ mi mo wá ní ẹ̀mí ní dá wọn mi ní dá sí wétí mi ní sọ̀rọ̀ mọ́ lórí social media ẹ kí n má dá sí nǹkan tó ń ṣe mọ́ lórí fẹ́ẹ́ ò ní jèrè láyé bàjẹ́ you see me like a a threat don't worry when you support me that time if I die but you don't support me that time I'm a threat to your kingdom forever and nothing will happen. a kàn lè pọ́n kúlé ńgbà mi ká The father is not looking for justice for anybody. The father is not looking for justice for anybody. The father is taking advantage looking for money now. If the father is looking actually looking for money, looking for justice, ọ̀rọ̀ tó ń jọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló máa padà sí lórí ẹ̀ wọ ìgbà tó máa tó dalẹ̀ wọ́n jọ dalẹ̀ ara wọn ó dalẹ̀ wọn ni láti sọ pé kóun mèkó owó ó fẹ́ guys kò sẹ́ni tó fọ́ lójú náà ó dá mi lójú pé ìwọ náà máa ní go for me Bukky Jesse wà ní go for me ìwọ lọ́mọ ẹ̀ fò lè jọ picking pockets broken and empty òun náà tó ń mú rẹ̀ lọ sẹ́wọ̀n ẹ̀. things happen to you know some children when they are growing up they can anything can happen to them but you know that you cover it and then believe you can talk of about others you cover your own you now talking about others ṣe ní pányápányá. ìyá pàìpọ̀ ló gbà sílẹ̀ ìjọ náà pé ẹjọ́ nítorí ọlọ́ ọmọ mi ni o ọmọ mi ni o. story for the gods. olùsí láyé bàjẹ́ wọn ló fò àwọn ìbò gàǹgà yé yín òfò lẹ́ máa ṣe anybody that gang against me kó ṣòfò kó yọ sọnù. So grace him this morning because he's greedy, he's a thief. I'm gonna I'm gonna call for him big this morning. Ẹ̀gbọ́n bàbá Mohbad yóò kí n ṣe ẹ̀gbọ́n bàbá Mohbad wọn ò tán rárá rárá wọn ò Ó gbọ́ nípa bàbá Mohbad lórí social media ni. Ó wá rí pé opportunity tóun lè jẹ tóun lè jẹ lára bàbá Mohbad ni. Mo bàbá Mohbad jẹ́ ẹnìkan tẹ bá pè é láwọn èsì sí pé ẹ fẹ́ fún ní ẹ fún lówó kó wá kó wá báyìí ẹ ṣe báyìí fún empty promises bàbá Mohbad máa ó is a very jealous very this girl is very greedy one day i call Wumi. nígbà tí mo ti pé wọn ti ń dàgé Wunmi yẹn ẹnu Wunmi ti ṣe mí if i come to this level mi ò support kéèyàn pààyàn àbí kó ṣe burúkú o. mo wá ní Wunmi mo kàn fẹ́ fi mo kàn fẹ́ mo fẹ́ dà wọ́n lédè rò yẹn mo ní Wùmí pè mí o bí Bukky Jesse ṣe rí báyìí ó ní don't go there o she cannot be trusted she is not trustworthy o àti pé ṣe ló ṣe business pẹ̀lú mi tí mo gbé owó ẹ̀ rà àbí mo ṣe nǹkan kan fún olófò don't go there o you know she's she ó láì kó rà bá kó fẹ́ gàba lórí èèyàn jẹ́ tán sàbálẹ̀ you understand ó fẹ́ sàbá lórí nǹkan kó possess ẹ̀ she she she know nothing oh. but she have people that supporting her for her own selfishness all these people they have their selfishness for their selfish selfishness interest ni o oh. kò ṣe pé bóyá wọ́n <laughs> wọ́n fẹ́ jà kò jà fún Mohbad kò jà fún Mohbad wallahi ó ti dọ̀bẹ̀ ọ̀rọ̀ Mohbad ti dọ̀bẹ̀ fún ó tún ti di monetization ó ti di give ó ti di gift ṣó ti yé ibi tí èèyàn bá ti ń ṣe ló ti ń jẹ púpọ̀ ẹni tẹ́ ẹ sọ̀rọ̀ ní tòótọ́ ní tòdòdó tó bá jẹ́ tòótọ́ lẹ jà fún Mohbad nítorí justice kẹ má fi rẹ́ gbà ṣùgbọ́n tó bá fi Mohbad ń pa owó torí bó ń pa owó ló ṣe ń sọ̀rọ̀ láti wá máa ṣépè fún Liam jáàgì ya Mohbad láti máa ṣe kókó torí owó tiẹ̀ ní tó ṣe Mohbad máa ṣe é ní tó ṣe ya Mohbad tó bá jóbìnrin ni ó máa ṣe é wicked soul ló fún. àdìrí mo ń sọ fún yín lẹ́yìn nǹkan tó ṣe ń gbàbọ̀dẹ̀ nìyẹn òun àti bàbá Mohbad ò tán Mr. Muyiwa tó wà l'Amẹ́ríkà ẹni tó challenge chat mi olè lòun náà scammer ni full chest ni olè ni nǹkan tó ṣe ń block gbogbo ọ̀nà tá a bá fi justice nìyẹn pẹ̀lú bàbá Mohbad olè ni wọ́n wọ́n ti gbàbọ̀dẹ̀ olè it's not for prayer ṣó lórí burúkú ni ẹni ó ní seven hundred for. you know what she too is because ìyẹn ti wá ṣàlàyé fún mi pé àwọn ọkọ̀ nínú platform mi wọ́n ń da owó fún you listen to this lára ọ̀rọ̀ Bukky Jesse ni o níjọ́ tó notice pé ní many platform GoFundMe mi yẹn pọ̀ wọ́n ti jí òun náà ti ní ó ní GoFundMe o ṣe mọ̀ pé kò sọ fún yín pé GoFundMe wà òun náà ní ó ṣe GoFundMe ṣe mọ̀ pé kò sọ ó lè frosta. ṣé ìyá wèrè ni ẹ̀jẹ̀ bá ní sùúrù ó ní seven hundred for prayer ṣáà yẹn fẹ́ bàjẹ́ ni ṣé mo sọ pé wọ́n lọ fún pásítọ̀ lówó ni orí òkè orí òkè tó ti lọ gbàdúrà ni mo ń sọ ọmọ àjẹun ọmọ àgbàdúrà nǹkan tó wọlé dẹ̀ ṣe tó bẹ́ẹ̀ ni pé because àwọn ìpè bàbá àfẹ́ jẹ́ kí gbogbo èèyàn máa rí bàbá káàkiri tí ìdára la gbà fún ọ which is around thirty or forty thousand. a tún sọ pé jésù please forgive Baba. i will block you bó ṣe pé wọ́n kó seven hundred lọ fún pásítọ̀ orí òkè yẹn wà fún pé kó gba àwẹ̀ kó dẹ̀ gbàdúrà. orí òkè wo ni seven hundred tó sọ yẹn wọ́n dá lórí platform ẹ̀ náà ni o owó tán kó fẹ́ni ó lè má pé seven hundred o kó jẹ́ pé seven hundred náà dáhùn that moment ṣé ti yé bẹ́ẹ̀ yẹn ó fi bàbá ń cash out ni o bí Bukky Jesse ṣe wà ó ti náà ó fi bàbá ń cash out ni o Wùmí ó ti wò pé tóun bá tẹ̀ sójú mi tó pé wọ́n ní Wùmí owó wà lọ́wọ́ ẹ̀gàn á wá sọ́dọ̀ òun tó bá ti wá sọ́dọ̀ á lówó á bribe ẹ̀ ní tó fi ń pariwo Wùmí Wùmí Wùmí ẹ̀ tó fẹ́ máa tẹ́síwò mi so that àti gbogbo àwọn ọba yẹn náà wọ́n máa wá wọ́n máa fún Brian wọ́n máa bẹ́ẹ̀ ṣé ti yé bẹ́ẹ̀ wọ́n máa ló ń ṣe nǹkan. ẹ̀yin tí ẹ ti ẹ̀ mi ì tún fẹ́ sọ mo ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ o ó yẹ kọ́ńté lórí burúkú làwọn èèyàn ṣá kí ló dé tẹ̀ tí ju lẹ́tà fún omi fún ọba fún eléyìí there is no way. Eh? sí ẹjọ́ máa wà ní court wọ́n ti ní ẹjọ́ wà ní court ó ti yé yín mẹ́rin wọ́n ti gbé ẹjọ́ tó dẹ̀ wà lágbà àwọn alágbára wọn kò ní right láti máa sọ sí to that level. ó dẹ̀ rẹ́dì láti kọlu anybody láti defend gbogbo àwọn èèyàn tó yẹ pé tán máa bá protect ọmọ ẹ̀ tó bá dé nàìjíríà ọmọ ẹ̀ ń lọ nàìjíríà ọlọ́run ò ní jẹ́ irógun ẹ̀wọ̀n ṣebí mi mo sọ pé mo fẹ́ lọ nàìjíríà pé mo ń mí sí ilé ọlọ́run ò ní jẹ́ irógun ẹ̀wọ̀n lẹ́dàá mi jọ má jẹ́ irógun ẹ̀wọ̀n má jẹ́ kọ́ ọmọ mi irógun ẹ̀wọ̀n ọmọ tá a bá kọ́ ló máa gbélé tá a bá kọ́ tà ta ló lọ́mọ wèrè ta ló lọ́mọ òsínwín. tó wá sí síbi táwọn èèyàn máa ti rí wọn mo ní because àfẹ́dẹ́kọ́jú wọn wà ń ta àdúrà lọ́lọ́ gbà mo dẹ̀ ní kó fọwọ́ sí yàrá tó máa jẹ́ pé àwọn nìkan bàbá wa ló ń sọ kiri pé. ṣe gbọ́ ṣe mọ̀ pé four one nine ní Bukky Jesse sending people to church wọ́n ní orí òkè kan báyìí wọ́n ń sanwó ń bẹ̀ wọ́n ní òtẹ́ ẹ̀mẹ́ ṣe wọ́n sàn olè ní Bukky Jesse ó ní gbogbo ọpọlọ tán fi ń ja olè tó bá jẹ́ tòótọ́ ni ọmọ yẹn fò lè jẹ́ ọmọ yẹn gan ò jalè púpọ̀ ọmọ yẹn gan ti máa jalè gan ti pẹ́ á dẹ̀ ti máa á máa jọ wọ́n máa jọ wọ́n lè bàjẹ́ jọ máa jalè àbíkọ́ ń jẹ lọ ṣọ́ọ̀bù kó ti sáré jí nǹkan kan. àǹtí tèmi kọ́wọ́ fún kò gbọ́ hòtẹ́ẹ̀lì gidi fóun ẹ má dé o ó sọ pé hòtẹ́ẹ̀lì mm, yàrá five five thousand àti ẹ gbà fóun ẹ jọ who does that tí àti ẹ bá tiẹ̀ gba yàrá one one thousand fún ẹ ṣèbádùn àtàwẹ̀ lọ́ní kó lọ gbà ẹ jẹ́ bá mi máa comment àṣé bàbá tí ń rojọ́ yẹ kiri wọ́n ní bàbá wá sọ fún bàbá pé bàbá kí ló dé tẹ̀ ṣe sọ fún bíjè ẹ má gbọ́ o bàbá sọ pé òun fẹ́ sọ fún mi pé torí òun fẹ́ dájà lẹ̀ láàrin èmi àti àǹtí yẹn irọ́ ni bàbá pa bàbá ti sọ̀rọ̀ yẹn fún mi ipe yàrá five thousand ló gbé òun sí ẹjọ́ ta ni ò bá súnmú chọ́ọ̀chì kó má rí yàrá sùn gan ẹ̀ńtọ́ ni kò lọ gbàdúrà ọ fún mi pé torí òun fẹ́ dájà lẹ̀ irọ́ ni bàbá pa bàbá. ṣé lẹ́yìn tọmọ ẹ ti kú àdúrà wo ni kó lọ gbà ń sìn. ó ti gbàdúrà ó ti dé o àdúrà lẹ́yìn tọmọ ẹ kú tó bá pọ̀ ọmọ yẹn sì kí ó wà lórí òkè àbó ìwà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run wọn máa ní kó lọ gbàdúrà kí ló ṣẹ̀fẹ́ lọ máa lọ sórí òkè fún yẹ́mọ̀ pé four one nine ni system náà kan tìyàn lọ sí. Hmm. ti sọ fún mi bóyá wọ́n ti pé ìjọ tó ọmọ bàbá tí wọ́n lọ interview bàbá bàbá ò lè ní tẹ́lọ́rùn láéláé nǹkan tí mo ṣe sọ pé bàbá yìí greedy nìyẹn ìwà bàbá ni bàbá wù ẹ má sọ pé kò mọ nǹkan tó ń ṣe ẹ má sọ pé torí ọmọ ẹ ti kú bàbá is greedy mo lè imagine nǹkan tọmọ ẹ ṣe pátì tí ò tọ́jú ẹ̀ bí yá greediness yẹn ó ti fẹ́ fi pa ọmọ ẹ ni mo wá fẹ́ gbé yín ṣàbàyé ṣé wọ́n ti ìjọ tó sin ọmọ bàbá tí wọ́n fọ́ sí. ṣé mọ̀ pé nígbà tí ẹ máa gbọ́ reason tó fi kí fún bàbá yẹn sìn o torí owó torí ó mọ̀ pé lórí platform many many platform gbà yẹn ilẹ̀ ni pé bàbá náà dẹ̀ wá lọ sórí many platform tó pátì ọ̀fíìsẹ̀ tó padà wá sórí platform ẹ̀ hmm. bàbá tó ti tẹ́ interview tí bàbá kọ́kọ́ ṣẹṣẹ gbogbo yẹn ti tó sọ pé ìwọ ló lébi bó ṣe rí ẹni tó ṣẹ̀ṣẹ̀ sin ọmọ ẹ̀ ẹ bá mi pe bàbá kẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ mo kàn rẹ́rìn ni mo ní bàbá bá wọ̀ rí ó dá tẹ bá padà lọ sílẹ̀ máa fún yín hundred thousand kẹ́yìn mu dání kẹ máa fi tọ́jú ara yín ibẹ̀ ni mo sọ̀rọ̀ yẹn sí ẹ bá mi pe ẹ̀gbọ́n ẹ̀ kẹ bèrè lọ́wọ́ ẹ̀ bàbá ì greedy because tí ò bá greedy ṣe gbogbo yín wọ́n ti pé gbàtọ́ ọmọ ẹ̀ kú bó ṣe sọ nìyẹn pé ẹ wọlé tán gbà fún mi ọmọ mi ò fún mi lówó ọmọ mi ò fún mi lówó ṣẹ́ni nǹkan tí mo sọ pé ó lè ní bàbá àti ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀gbọ́n bàbá Mohbad tó bá ti gba owó tí bàbá Mohbad àti ẹ̀gbọ́n ẹ̀ tó bá ti gbowó ní platform kan tó bá ti ní gbowó òlè yọ̀ ń bẹ̀ mọ́ wọ́n wá nǹkan tó máa fi kóòn platform yẹn wọ́n á tún lọ sí platform mi bí ṣe gbọ́ àti Yínká ti gba owó fún àti Yínká tí àfi ti gbowó fún bàbá àti àdúrítọ̀ show ó ti gbowó lórí platform fún bàbá àti ṣinkọ́lọ́mọ́ ti gbowó lórí platform fún bàbá èmi náà ti gba owó lórí platform fún bàbá tí bàbá bá ti rí pé owó yẹn ò wọlé bó ṣe jẹ́ kó wọlé mọ́ bàbá wà nǹkan kan tó máa lọ fi rojú ọyìn reason tó fi kúrò lórí platform yìí kọ́ lọ bẹ́ẹ̀ lónìí ṣé ní gbogbo interview tí bàbá ń grant kiri òun àtẹ̀gbẹ́ ọ̀nà fẹ́ máa sanwó lọ́yà lọ́yà ṣé wọ́n ti gbé wọn sọ fún bàbá pé mo lé ẹgbẹ́ fẹ́ fún bàbá ní sàn àbí three weeks ago ẹgbẹ́ bàbá pè mí ó sọ pé bàbá tí mo ti ní kán fún ní owó tó fẹ́ fi ṣe bẹ́ẹ̀rì àwọn ọmọ ẹ̀ tó fẹ́ fi ṣe ibi tó máa ṣe ọmọ ẹ̀ sí ẹ̀gbọ́n bàbá tó wá pè mí ní two weeks ago ó sọ pé ẹ àwọn adá wọ́n ṣe kó fún mi bàbá ẹ̀gbọ́n bàbá ní òun dẹ̀ ń ṣètì owó yẹn owó yẹn ti wọ over two thousand pounds adáwà sọ pé àwọn fẹ́ fowó yẹn gba lọ́yà fún bàbá ni ṣùgbọ́n mo fẹ́ ẹ̀gbọ́n gbọ́dọ̀ tó ẹ̀gbọ́n bàbá sọ ẹ̀gbọ́n bàbá wá dáhùn pé mo fẹ́ gba owó yẹn lọ́wọ́ wọn mo fẹ́ gba owó yẹn lọ́wọ́ wọn ṣùgbọ́n ó ní bí ṣe fẹ́ gbà á mo máa ṣí GoFundMe mi sísá búkì mo máa ṣí GoFundMe mi mo máa fún yín nìyẹn tí bá ti fún yín yẹn màá wá gbowó yẹn lọ́wọ́ adá màá wá ní kájá má ṣe GoFundMe fún wa mọ́ ẹ máa gbọ́ o ìgbà tó sọ̀rọ̀ yẹn ìyẹn ẹ̀gbọ́n bàbá ló sọ̀rọ̀ yẹn mo wò pé àwọn owó tó ti ń dá kiri fáwọn pípù yìí ń kọ́ Why, wáyé tó ṣe ń sọ pé máa tún bá wọn gbé gofundme síta wọ́n go fund me yẹn sí mi but èmi ò post ẹ̀ because mo mọ̀ pé bàbá ti post account kan ṣé gbogbo yín rántí pé access account Baba. ṣé gbogbo yín rántí mo sọ pé two way signature ni mo sọ pé bàbá ò lè gbowó bẹ́ẹ̀ bàbá ò ní káàdì bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀gbọ́n bàbá lèmi máa ń gbọ́ because omi ní pé ó wà lamẹ́ríkà kò lè scam wa ìgbà tí àǹtí mi máa find out àṣé bàbá àkáǹtì yẹn àṣé kò tẹ̀ ṣe àkáǹtì tuntun àṣàkáǹtù tí bàbá ti ní ni àṣàkáǹtù tí bàbá lè gbowó ń bẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀dá ìpọ́kọ́ fún mi pé two way signatures ìtọ́jú ẹ̀dá kan mi ṣe balẹ̀ tí mo sọ pé kẹ́ máa sanwó síbẹ̀ ẹ bá mi dìyẹn mú ẹ wá gbogbo owó tó ti dá fún bàbá lórí platform wọn lórí platform àti nká àti àdùnní ṣìkọlọmọ àti platform mi mo sọ taxes o wọn ní tẹ bá ń bèrè lọ́wọ́ bàbá bàbá sọ pé kò sówó lọ́wọ́ òun ẹ bá mi bí bàbá pé kí ló fi gbogbo owó yẹn kọ́kọ́ ṣe tí bàbá ń dúró tó fowó ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ àṣẹ bàbá ní access láti gba owó ń bẹ tẹ́mi o. ẹni tó fẹ́ gba SAN fún bàbá senior advocate of Nigeria ṣe wá sí pé mo ní ẹni tó fẹ́ gbà fún bàbá ṣe gbogbo yín rántí. ẹ̀gbọ́n bàbá sọ pé àwọn ò ní di SAN nípa wọn ti gba SAN SAN lọ pé lọ́ọ̀yà yẹn fún un. wọ́n dárúkọ ẹ̀ mo ní mi mọ́ ẹ máa gbọ́ gbogbo yín. wọ́n ṣàwá ṣe three way call èmi àti lọ́ọ̀yà yẹn àti another lady. few questions tí mo béèrè lọ́wọ́ báyẹn kò lè hold water. mo mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ but èmi ò wà too forward ìgbà tó yẹ pé níbi ni pé family ẹ̀ ni tí ò ti ẹ̀ ṣe family ẹ̀ aṣọ ọmọ ìlú ni wọ́n ọmọ ìlú tó fẹ́ jọ bá wa lórí íńtánẹ́ẹ̀tì ni wọ́n bàbá Mohbad ò lè ní àtọwọn àtẹ̀gbọ́n ẹ̀ ò lè ní wọ́n ẹ jẹ́ kí n sọ fún yẹn ni gbogbo owó tẹ̀gbà pátá tí ẹ̀ bá àkáǹtì fún ẹ máa pẹ́ EFCC fún yín wọ́n sọ pé yèyé kúdí sọ pé sànù ni irọ́ tó pa fẹ́mi náà lọ pa fún yèyé kúdí ṣèbí mi náà bọ́tà sọ pé bàbá ti ní sànù ẹnìyẹn ni mo every city ló fẹ́ máa hundred and fifty thousand naira mo wá bí wọ́n pé every free sign ẹni ọba lọ́yà tó fẹ́ máa gba one fifty thousand naira every city. mo ní kí wọ́n wá sitting for three years nǹkan kí ni continuity mo ní ṣe fẹ́ yá kí n máa wá sórí social media wá tọrọ owó ni ẹ rí free sign ẹ wá lọ ba lọ́yà Yorùbá nation tí ò gbé Yorùbá nation délé ẹ̀ lérí ṣé bàbá mọ̀ nípa ikú ọmọ ẹ̀ ni ṣé wọ́n ti pé mo sọ pé wọ́n fẹ́ lọ compensate bàbá ṣé wọ́n ti pé mo sọ ó dàbí wọ́n ti ń bá bàbá yìí sọ̀rọ̀ lẹ́yìn ṣùgbọ́n bàbá Mohbad ẹ kì í sọ fún ẹ platform mo bẹ̀ ni lẹ́yìn tí Bukky Jesse sọ̀rọ̀ ẹ níjọ́ yẹn àwọn tó bá bàbá sọ̀rọ̀ yẹn wọ́n wá bá Bukky Jesse sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà gan Bukky Jesse boast of money a lot of things you know boast of but we see things we don't talk yes. ẹ má dààmú fún mọ́ tí bàbá bá fẹ́ justice kó lọ bá bẹ̀rẹ̀ kẹfẹ́ nǹkan tó fẹ́ dúró lé lórí sí yẹn ọ̀sìn tí ó ṣe ó lè tí kò ọmọ ẹ̀ dùn ẹni kò lọ sí bẹ̀rẹ̀ kẹtẹ̀ kẹ̀kẹ̀kẹ̀tẹ̀ is a human. ìwà tó wá sọ̀rọ̀ yẹn ṣe mi pé ń wo àyàn náà ò lọ sí bàbá yẹn ò lọ mo wá sọ fún èmi náà wá ṣe iṣẹ́ àti mo ní bàbá wọn ní kẹ́ lọ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ń sìn go there no problem bàbá yẹn dẹ̀ ṣe lọ bàbá yẹn lòun ò lọ tábà fẹnu sí ìgbà yẹn náà kò lọ ó lè má lọ bọ̀ táwọn bá sọ̀rọ̀ tán bá gba owó tán àwa máa sọ̀rọ̀ ń bìbà wọn á gbọ́ wọn máa tún ipe kéwọn èèyàn tún wò wá wọn tún máa blọọkù wa wọn tún máa ṣe bíi pé àwọn ní agbára kan lẹ́yìn tóun sọ̀rọ̀ tán yẹn làwọn èèyàn yẹn wá sọ́dọ̀ ẹ̀ yes lẹ́yìn tó sọ̀rọ̀ tán níjọ́ kan mo wá ń sọ̀rọ̀ nípa owó kan bóyá kí ni mo ní mo rà náà pé mo lọ ra nǹkan kan mo sanwó lé bó ṣe bọ́ta nìyẹn nígbà tó parí ọ̀rọ̀ yìí ó ní please i want to send eight million to nigeria now if you can do that for me now now now you can send kinní kan èmi náà jáde mo padà wá ní ah, tó bá fẹ́ mo ní ìmọ̀ èmi fẹ́ sẹ́ndì three hundred million sí nàìjíríà o ẹni tó bá ti ní kinní kan máa bá báǹkì sọ̀rọ̀ sí ṣe mo pé èmi kẹ̀lé ẹ ti understand hmm, oh god hmm, ọ̀rọ̀ tó sọ yìí is correct ohun tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn o ṣùgbọ́n nísìngbà tó wá yá wọn wá bounce back lórí Wùmí àwọn wo ló fún bàbá ní bribe tó ń sọ yẹn ta ló fún bàbá ní bribe yẹn tó ń fi fẹ́ fi back ẹ̀ tó ń fẹ́ fi suppress case yẹn who are those people ṣé ẹ mọ̀ pé ó sọ pé wọ́n ti lọ bá bàbá láti fún bàbá ní fifty million so that bàbá lè gbà bàbá ó dẹ̀ possible kí bàbá ti gba owó yẹn wọ́n béèrè lọ́wọ́ bàbá níbẹ̀rẹ̀ kìtẹ̀ pé ń gbọ́ wọn láwọn kan nínú ti mọ́tò ńgbà táwọn ànáàsì ikú yẹn pé kò sẹ́jẹ̀ nu mọ́tò wọn láwọn ò ní bàbá lòun ò rojú wọn dáadáa ah, àtọjọ́ ẹ̀ mo ti wò pé bàbá yìí ọkùnrin bàbá òṣìwò ni wọ́n ní fifty one náà kì í ṣe ẹgbẹ́ àwọn eléyìí. ó ti yé ìjọ tán ti sọ̀rọ̀ yẹn tán sọ pé ta ni àwọn wọn bẹ̀rẹ̀kẹ́dẹ́ bèrè kéèsì wọ́n bèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ ní òun lòun ò mọ̀ wọ́n pé ojú wọn ò clear dáadáa àtọ́jọ́ ẹ̀ mo ti mọ̀ pé má nìyí ṣe gbọ́ tí Bukky Jesse sọ pé ṣó lọ́wọ́ nínú ikú ọmọ ẹ̀ ni nígbà tí wọ́n ti sọ yẹn tán ó ṣe wá bẹ̀rẹ̀ ó ṣe wá bounce back lórí Wùmí Wùmí o Liam o Wùmí o torí pé wọ́n ti promise òun náà ni pé tán bá ti eliminate Liam àti Wùmí then they are going to share the money wọ́n ti máa fún ní percentage wọ́n fún Wùmí àmì wọ́n fún Bukky Jesse ṣé mo pé ó dẹ̀ ti kírẹ́ kò dẹ̀ lọ bí iṣẹ́ mọ́ǹsì náà ọmọ ẹ̀ dẹ̀ ti wà ní ẹ̀wọ̀n ó dẹ̀ máa lọ relocate sí Nàìjíríà ó fẹ́ lọ kọ́lé òun náà máa lọ kọ́lé owó Mohbad òun náà fẹ́ fi kọ́lé òun náà ti wo níjọ́ yẹn ó send eight million sí nàìjíríà owó ń bá ló fẹ́ lọ kọ́lé gbogbo wọn pátápátá àwọn original killers they bagging over this torí ẹ̀ ní ọjọ́ pé a wá ṣe kakakaka bí ìpèsè lòun sọ ìpèsè náà máa rí justice ṣó ti yé wọ́n máa rí justice o a máa sọ tó bá ti sọ bá wọn máa strike ẹ strike ẹ bí pé bóyá kí ilé jésù ló ń sọ it's for money owó ni ẹ ní ṣan tó dájẹ́ àwọn sọ pé kó má gbowó o àwọn agbófẹ́ jẹ́ kó ṣe kéèsì mọ́ ṣùgbọ́n àwọn concerned citizen we are going ahead with the case baba Mohbad àṣírí gbogbo yìí máa tú mo sọ fún pé I am not giving up. okay why tó fi jẹ́ pé nígbà tó wá ń bèrè DNA DNA DNA DNA kí ló tó continue lórí baba Mohbad nígbà tó padà wá sọ́dọ̀ ẹ̀ adámúmẹ̀ tó fi ń hàn mọ́ baba Mohbad yìí baba Mohbad ti lọ sórí platform bòmí ọ̀dọ̀ kúdí ló ti máa ń sọ̀rọ̀ ńgbà yẹn ọ̀dọ̀ kúdí ọ̀dọ̀ Kudi ló ti ń sọ̀rọ̀ ní baba Mohbad ń sọ̀rọ̀ ńgbà yẹn ó kúrò níbẹ̀ ó tún lọ sọ̀rọ̀ káàkiri gbogbo platform lóríṣiríṣi so ara ń ta Bukky Jesse gan that time seriously because ó bìlì pé àwọn ti dá seven hundred thousand àwọn dẹ̀ ti kó fún àbúrò àwọn eh, ẹnìkan seven hundred thousand kẹ̀dẹ̀rẹ̀ yẹn sọ pé hòtẹ́ẹ̀lì ọjọ́ mẹ́ta tó ń sùn o seven seven thousand ní hòtẹ́ẹ̀lì àbí kiri kan ten seven thousand àbí kan thousand ló ṣà ní hòtẹ́ẹ̀lì yẹn tó jẹ́ wípé owó tó ẹ kó fún o seven hundred òun ò rí o yẹn mi pé tẹ bá kó seven hundred fún yàn tó wọ ti announce lórí platform ẹ bóyá seven hundred ni wọ́n dá tí o dẹ̀ kó three hundred fún wọn tó sọ pé seven hundred ni bóyá bàbá ti fẹ́ fẹ́ try láti fi sísẹ̀mù sọ fún ẹ pé kì í sísẹ̀mù ọ̀dẹ̀ náà kó sílẹ̀ o òtẹ́ẹ̀lì báyìí báyìí ni wọ́n gbà fóun o tó bá jẹ́ pé ẹnìyẹn fẹ́ máa gba ẹ̀kọ́ tètè yá sọ fún but òun ti mọ̀ òun àtàwọn Bukky Jesse àtẹni to ń ránṣẹ́ ó ti mọ̀ pé to bá kó two hundred sílẹ̀ á sọ pé two million lòun kó sílẹ̀ you understand what I mean so ní gbogbo ìgbà yẹn Bukky Jesse now ready to expose bàbá because you want to expose baba and àwọn to ti ń fẹ́ bribe baba ní fifty million baba have to he now use that to drag so that kò ní sọ tòótọ́ ó wá tán nìyẹn ṣe mọ̀ pé níbẹ̀ bẹ̀yẹn náà ó so pé wùmí whatever you àti wùmí tẹ bá mọ̀ ń pa come and say it ṣó dárúkọ bàbá ìyá Mohbad nígbà tó nígbà yẹn kò dárúkọ ìyá Mohbad bọ̀ sọ́dílé ló di liam ló di kinní kan tó ti mọ̀ pé a máa ṣe kinní kan ni because èpè tí ọmọ yẹn ṣe kò ṣépè directly gan fún ó tún ṣépè fúnra ẹ̀ you understand me ó ni buki Bukky Jesse stop them before they destroy you finish Buki Jesse ẹ lọ lórí kéèsì ọmọ Bukky Jesse tó bá ti jẹ́ pé ọmọ Bukky Jesse lọ́mọ yẹn ẹ̀yin èèyàn ẹ ṣe iṣẹ́ àti ẹ drag ẹ játijàti ọmọ Bukky Jesse mi ò rò bóyá ó ń lo dread ọ̀dọ̀ kò ń ṣó fèsì ẹ̀ aṣá máa gbóhùn ẹ̀rẹ̀ ti yé bẹ́ẹ̀ drag amúdẹ̀mọ́ pàwọn míì máa mọ ọmọ ẹ̀ àwọn kan tó máa ń ba sọ̀rọ̀ ni wọ́n máa ń ṣe jọ ń ṣe fídíò kínní wọ́n máa mọ ọmọ ẹ̀ so àwọn tó dẹ̀jọ wà ní London wọn máa mọ ọmọ ẹ̀ tó bá ti jọ ọmọ Bukky Jesse ni ẹ drag ẹ̀bàjẹ́ bá jọ ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ìgbà tó kọ̀ tí bàbá Mohbad wá rí gbó fẹ́ tú àṣírí àtàwọn tó fẹ́ sanwó ẹ́ àtàwọn tó fẹ́ sanwó fifty million àtàwọn tó fẹ́ gbowó ni bàbá padà wá ló wá di ọ̀rẹ́ bàbá padà wọ́n sọ lórí owó ni o ìsọ̀rọ̀ kúdí tó bá gbọ́ ìsọ̀rọ̀ Allah this is not ìsọ̀rọ̀ Allah ìsọ̀rọ̀ kúdí lélẹ̀ ìsọ̀rọ̀ kúdí ni ìwọ ní gbogbo yòó ní ìwọ ní gbogbo yòó máa pa tì á ti rí pé ọ̀ lè rówó bà lọ́wọ́ tèmi mọ́ ọwọ́ ti lọ sọ́dọ̀ yèyé kudi the same thing tó ṣe fún mi lọ́dọ̀ ni tó ń gbé lọ́ọ̀yà yorùbá nation ọwọ́ ṣe three way call pẹ̀lú kudi náà wọ́n gbé sí ṣẹ́rí gbogbo ibi tí bàbá ń lọ lórí tiktok yẹn nǹkan tó ń wá lọ síbẹ̀ yẹn náà nìyẹn bàbá ò nífẹ̀ẹ́ anybody bàbá tẹnibàjẹ́ ò kan anybody kò kan bàbá pẹ́ rí justice ẹ̀ bí orin bàbá ẹ wọ́n rí yẹn náà o ìgbà tó lọ ó sọ fún mi pé Latisle Latisle ló promote ẹ̀ ṣe ń gbọ́ mi ó sọ fún mi pé Latisle ipò sọ pé ọ̀fẹ́ lòun máa promote òun oyin tẹ́lí tó lọ kọ́nu studio yẹn Latisle ni mo ní mò ń sọ pé kí Latisle má promote yín ó lè jẹ́ kàn sí ọmọ yín náà kí Latisle tó promote yín ẹ̀bà nígbà wà parọ́ pé òun ò kọ́wọ́ bọ̀wé àṣọ̀hún àti Latisle wọ́n ti sign thirty seventy ọmọ yín ké ó ké fẹ́ san ṣùgbọ́n ẹ̀ wo bẹ́ẹ̀ inú tó bí yín tẹ fi sọ ní first statement tẹ sọ ìgbà tọmọ yín kú tẹ sọ pé kàn wò kò ṣe nǹkan kan fún yín ẹ bínú ọmọ yẹn wọnú grave ẹ yìí bínú ọmọ yẹn nǹkan tẹ ẹ ṣe bìkítà nìyẹn tẹ ẹ ṣe mọ́ọ̀nù ọmọ yẹn tẹ lọ ń kọrin kiri. ṣé ẹ ti gbọ́ ó tọrọ tí Bukky jẹsẹ̀ ó tọrọ gbọ́ngàn yẹn bọ̀ nígbà tó padà dé tí Bukky gba owó tí Bukky ti olóṣè takú sí o tí Bukky ti gba owó gbogbo wọn owó ni all of them wọ́n cash out gan ah èmi kàn sunkún for fun ni ayé yìí ò ní dáa gbogbo ẹ̀yin tẹ́ fi òkú Mohbad cash out ẹ̀ ní jèrè gbogbo àwọn tó dẹ̀ ń sanwó fún yín ẹ́ àṣírí wọn ò ní bò. ẹ̀ ń grant interview kiri bàbá sọ pé wọn ò lè arrest ìyàwó ọmọ wọn pé wọn wọn wọn ṣẹ́ nǹkan tó mú yèyé kú ní sọ́jọ́ yẹn nìyẹn pé kò sẹ́ni tó gba justice fún Mohbad táwọn family ò bá dá sí yèyé kú mo tún sọ fún yín ní pẹ́sẹ́ I àwa ti a ti make moves a máa gba justice yẹn by fire by force ìmí máa ń tẹnu wọn be. pé tọ́mọ gbọ́ nǹkan tí bàbá ṣe ọmọ afọ bàbá lórí ni ẹ be with me. If ibi tí mi ti ní problem by Wùnmí ni Wùnmí ò lè sọ fún mi pé òun ò mọ ikú tó pa Mohbad wáyé. tó bá jẹ́ pé Wùnmí ò lọ ó wá sọ́dọ̀ Bukky Jesse lónìí bàbá Mohbad ní Bukky Jesse máa drag tó bá yẹ pé Wùnmí gbà láti wá sọ́dọ̀ Bukky Jesse bó ṣe sọ pé Wùmí o lè pè mí I will still love you I will still ṣe kiri for you I will still ṣe kiri for you ṣé o ti yé tó bá yẹ pé Wùmí lọ sọ́dọ̀ Bukky Jesse bàbá ló máa drag lónìí bàbá ló máa sọ pé ó pa ọmọ ẹ̀ ẹgbẹ́ àbẹ̀ ìdáhùn. Wùmí keeping quiet kí ló ń ṣẹlẹ̀ but àwọn òdúró dè yìí mọ́ sí we concerned citizen, we are taking. ẹ jẹ́ torí ọlọ́run sórí Facebook náà máa ti ń gba justice ni wọ́n ti lọ sọ́dọ̀ ọlọ́pàá ọdún autopsy yẹn ni mo kàn mọ̀ pé àwọn ọlọ́pàá ṣe mistake torí mo ẹ mọ̀ pé òun náà ó sọ pé ó ní autopsy ti jáde ìjà wọ́n sọ pé autopsy ti jáde níjọ́ sí wọ́n nígbà tí wọ́n lọ sọ́dọ̀ brèkìtẹ́ ní brèkìtẹ́ ṣe ẹ̀ wá sọ pé wọ́n ṣe fẹ́ lọ ṣe autopsy ṣé ti rí òun máa sọ nínú bíbá pé ẹ má gbàgbé autopsy máa jáde nísìnyí wọ́n máa sọ pé drug ni Mohbad jẹ́ o torí bàbá ti rojọ́ mọ́ mu ó ti rojọ́ mọ́ Mohbad pé ó ń jẹ drug gbogbo wọn ti rojọ́ pé at least káwọn lè gbowó kan ṣàlè fi save the real killer and who who send prime boy prime boy is part of boys those boys are part of people who kill Mohbad so Mohbad was used for something hmm. oh God Mohbad was used for something nothing but the truth Is etie. action dey certificate yẹn. Wunmi can use it to make a lot of things. as it in the account, a sì gbowó ní account, as it claim property. Ṣé mo pé Liam ló fi next of kin? Ṣé gbogbo yín mọ̀ bẹ́ẹ̀? Tí bàbá Mohbad bá jọ jáde, ẹ mọ̀ kẹ́ léyàn títì "Ha bàbá Mohbad, Epe let ti money. Epe let pẹ̀lẹ́ money. ọmọ yín." Ẹ mọ̀ kẹ́ bàbá Mohbad máa sọ, ọ̀nà màmá Ha èmi ní Dádì Mohbad, èmi ni mo kọ lórin, èmi mo máa fún lyrics, èmi mo máa fún lyrics. Bàbá Mohbad ṣe fẹ́ gbọ́ intern sọ ń sìn tó ń sọ pé wọ́n ń sọ̀rọ̀ tó jẹ́ pé ó ní ẹ̀tọ́ ní sàn ẹ̀ máa gbọ́. àwọn tó promise fifty million yẹn wọ́n fún Bukky Jesse náà lówó àwọn tó promise fifty million yẹn òun la fẹ́ mọ̀ wọ́n torí Bukky Jesse ò lè i mean torí Wùmí ò lè fún Bukky Jesse ní fifty million àmì kò lè fún bàbá yẹn ní fifty million ta lẹni náà who are the people who are the people ṣé rọ pa the real killer of Mohbad àwọn ló fẹ́ fún bàbá lówó but they have instruments that they use and that's why Wunmi also said láàrin àwọn fifteen or sixteen táwọn jọ ń gbélé ṣé òun lè sin gbadé lè pa Mohbad. tèmọ́ mi kọ́ ọ̀nà ìtọ́lọ́wọ̀n ò bá fún lógo kò lè lógo inú yín dùn pọ́mọ yín kú ìtorí ẹ bìlíìfù pé àti nǹkan táwọn wèrè tó tó ń sọ̀rọ̀ fún yín wọ́n sọ fún pé ẹ lè lo opportunity ọmọ yín kẹ́ fi gòkè bàbá kò rí bẹ́ẹ̀ ẹ fi òrì mọ̀ sí bàbá ti ṣe three way tán ọ̀rọ̀ bí owó bí owó wọn kó yẹ kan fún yà wọn àwọn àwọn àwọn gómìnà lọ fún yà bàbá àdìbí yẹ kan wọn fún ní one million wọn fún ní ten million ọ̀rọ̀ owó ni bàbá yìí máa sọ bàbá ṣe three way kọ ìgbà tí wọ́n lọ rí àwọn jíyò yẹn ṣé ń gbọ́ mi wọ́n ní kí ni bàbá yìí fẹ́ bàbá yìí ní òun fẹ́ ilé tọ́lẹ̀ ti fẹ́ fún lé yẹn òun fẹ́ lé nǹkan tó kọ sọ nìyẹn àǹtí mi tó wà lẹ́gbẹ̀ẹ́ ló sọ pé dádì ẹjọ́ ẹ bá wa wá justice a fẹ́ justice fún Mohbad bàbá yóò sọ̀rọ̀ justice àǹtí mi dẹ̀ sọ pé àti DNA náà sà tó bẹ́sẹ̀ yẹ tó máa kó ogún fún mi kọ́ lè mọ ẹ̀pọ̀ ọmọ Mohbad ni ẹ bá kọ́ sí bàbá sọ ó ní bàbá kọ́ ṣe ẹ ọmọ ṣe ọmọ òun pàwọ́ ilé tóun wà nǹkan tí bàbá ìsọ nìyẹn the same person that gave bàbá Mohbad car that lady is working tirelessly ẹni yóò ṣe kò ń ṣe Amẹ́ríkà ni o but Nàìjíríà ni but wá jẹ́ Amẹ́ríkà kò dé Nàìjíríà. ẹni tó fún bàbá Mohbad ní mọ́tò lára àwọn fámílì tó mú àwọn tí ó pa Mohbad ní kì í ṣe gbóṣòre read my lips. family wọn because ẹ mọ tó ṣe yẹn gbogbo they won't be able to come out and be spending like that Oh my, we're obvious but our family wọn just whatever they can do to tie down the kids that's what they are doing so the car given to Baba Mohbad is not a free car. And ẹ̀ my pé ń gbà yẹn mo want to pé ṣé irú mọ́tò tó yẹ kán fún Baba Mohbad yẹn bó ti ẹ̀ jẹ́ ó ṣe jẹ́ mọ́tò two thousand and no nineteen ninety kìíní nineteen ninety something ni mọ́tò yìí. mo ní kí ló tàn lè fún fẹ́ǹsà wọn náà ti fẹ́ fún lé ah. people don't give people except wọ́n bá lò ẹ́ láti ṣe nǹkan àbí tí wọ́n bá ti make wọ́n take advantage of you tó dẹ̀ fẹ́ shut up ẹnu ẹ pé don't talk tó bá rí páwọn èèyàn wà púpọ̀ lórí ọ̀rọ̀ yìí that's it who are the people want to give who giving already wọ́n ti máa fún bàbá Mohbad ṣé mo pé mo ní kí Nigeria police wọ́n investigate account bàbá Mohbad àti EFCC Nigeria tí bàbá Mohbad náà bá ti gba up to fifty because ó bá ti gba up to fifty to hundred million pàápàá he has to pay back to the government as well àti gbogbo àwọn royalty àti gbogbo money wọ̀nyẹn náà dáná fi ṣe they have to and they need to be investigated just for security for security purpose in our system that's it ẹ jẹ́ àgbọ̀ tó ti fẹ́ tán. tolúwa ni. bàbá tí bàbá second phone ọ ní bó ṣe máa tẹ́ méjèèjì sọ́wọ́ ni. tolúwa ni eat. tó yẹra wọn mo ríro ẹrí bàbá máa blast orin náà tẹ̀ ó ti lọ́ra sí bàbá ti lọ́ra sí ìkàrà ó máa blast orin. ibi tó ti lọ gbàdúrà wọ́n ra face cap fún bàbá wọ́n ra nose mask fún bàbá ò lo face cap yẹn kò lo nose mask yẹn ó máa máa fẹ́ jẹ́ kiri inú ibi tó ti ń gbàdúrà ni òun ni bàbá Mohbad ṣùgbọ́n bàbá ẹ mọ nǹkan táyé òfin ní gbọ́ òun yín àfi tẹ bá sọ̀pọ́tì kọ́ọ̀sì yẹn kẹ wá true justice ọmọ yín bàbá ò lè make decision kankan mọ́ ó ti gbé bá wà ọ̀fàtòní tí lọ bẹ́ẹ̀ bóun sọ ẹ̀gbọ́n ẹ̀ ló máa make decision ṣé bàbá ti gbàgbé bóun sọ fún àǹtí mi báwọn fẹ́ lọ kọrin church prophetess kẹ́ni ṣe rí àǹtí tí jésè sọ pé àǹtí òun yẹn náà kò mọ̀ rí o orí mídíà yẹn náà ti pàdé o wọn ò mọra wọn rí òun náà sọ pé bàbá Mohbad rẹ́nìkan wọn ò tán pé ọmọ ìlú ẹ̀ ni òun náà ẹni tó pè láti àti ẹ̀yìn wọ́n láìtàlà kì í ṣe ọmọ ìyá ẹ̀ kì í ṣe ọmọ bàbá ẹ̀ kì í tiẹ̀ ṣe bí àṣàrà wọn ò tán. bá jàrú ṣàgbẹ̀ lójú yòyò wọ́n wá ń kọrin wọ́n smile bàbá Mohbad ebi tẹ́tí máa mọ̀ pé jẹ́lọ́sì ti wọ̀rọ̀ bàbá yẹn kò sórin tó lè kọ́ láyè bàbá ó pípí ó pọ̀pá o bàbá ó pípí ó pọ̀pá o ṣẹ̀fẹ̀ fi pa wá ni ẹ̀ ṣe dákọ̀ sí yín ẹ̀ ṣe dákọ̀ sí yín kẹ́ bá àtàṣì tó bá ṣe ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ wọ́n ṣe pósítà náà. okay she's a jealous type right. so kí n hóòtọ́ kí. she's very aggressive she's very jealous she's a jealous type she can ruin people because of jealousy you can see that in her voice she felt so threat and cheated when tí ìgbà tí Joseph lọ sọ́dọ̀ alọba lọ sọ́dọ̀ ìyókù tó dẹ̀ ń grant mi kan tó dẹ̀ ń ṣe kó fọ̀ mi ó bìlìfù òun nìkan ló fẹ́ ra gàbó ṣé ti yé bẹ́ẹ̀. Hmm. àwọn ọ̀rọ̀ tá a gbọ́ níbí báyìí ẹ ṣe fandis ẹ̀yìn ìjọba nàìjíríà ọlọ́pàá account baba Mohbad need to be investigated although Nigerian police and Nigerian government know everything about kì í ṣàwọn ló pa ọ kì í ṣàwọn ìjọba ló ṣe ògbò tí everything táwa ń struggle láti sọpá fẹ́ mọ̀ àti gbogbo nǹkan tá à ń sọ gbogbo ẹ̀ ni ó ti ṣe kedere lójú àwọn èèyàn hmm. ẹni agbẹ́kẹ̀lé ò jẹ́ ni àgbà. ẹni tó wá ń pè sí tán ní kán pè tán ní kán pè yẹn ó fẹ́ gbowó Bukky Jesse náà fẹ́ gbowó lọ́wọ́ ọba ẹlẹ́ẹ̀kẹ̀rẹ̀kẹ̀ ẹgbẹ̀rún àbí kí ló ń pè wọ́n Elégùṣì ẹlẹ́ẹ̀kẹ̀ ẹgbẹ̀rún. Hmm. yọ kiri àní bàbá yìí máa bọ́ta ó máa ṣe public announcement pé àwọn ò ṣe justice mọ́ àwọn fẹ́ lọ àwọn fẹ́ lọ settle amicably one million lọ petition yẹn Àbújá ló gbé petition yẹn lọ bàbá dẹ̀ sọ pé òun ò lè arrest àwọn ọmọ òun ìgbà tí African TV jáwọ́ kulẹ̀ tó jáwọ́ kulẹ̀ ìgbà yẹn lọ sáyé wá bá mi pọ́ fẹ́ lọ sọ́dọ̀ Oríyọmí èmi dẹ̀ ni mo tún mọ iye tó kó fún wọn wọ́n fi lọ sọ́dọ̀ Oríyọmí àwa kúrò lọ́dọ̀ Oríyọmí. because kì í ṣe ìyàwó ọmọ ẹ̀ tẹ́yìn ní kó arrest yẹn kì í ṣòun ni bàbá Mohbad sọ̀rọ̀ fún sẹ́ni pé tó má ti lọ ṣe DNA tẹ̀ wọ́n máa ṣàlàyé wọ́n máa sọ sí síta ẹni tó pa ọmọ wọn he knows everything because ní beginning ó wà ní pẹ̀lú senses ẹ̀ pé how can I arrest my my daughter in law when she know I mean sorry when he know that he's not the one that actually the original or the only one you understand that involve many things you understand so but they just want that girl to be to be arrested because some guys the way they are being arrested you know about five people have been arrested they also want her to be arrested you understand some certain people want her to be arrested she have a case in court because they never declare the boy like ipe wọn So ní beginning kó òun ló pa á So it will be difficult for anybody to arrest Wunmi like that. Because in the beginning of the case, one of that request, And then tó dẹ̀ ṣé Wunmi ni dé tóun náà wá speak for me tone, ò ní àmì téwọn ọ̀nà jọ bí ṣé Wunmi ló wá speak for ẹ ti gbàgbé pé wọ́n dárúkọ èèyàn mẹ́rin kan tó sọ pé ó wà involved nínú ikú Mohbad tán lówó ẹ̀ tún wà lọ́wọ́ Cute Abiola gbogbo kéèsì wọn máa sọ sí i ṣé Wùmí náà ni gbogbo wọn máa defend àṣìírí. ẹ tún fi sára yín bọ àní mo sẹ́ẹ̀dì fídíò bẹ̀rẹ̀ kẹtẹ̀ yẹn sẹ́gbọ̀n ẹ̀ mo náà ń kú ẹ wo fídíò ìbẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sọ pé ká má bọ́ ọmọ bàbá máa sọ ní pé ah, ọ̀nà bàbá ọ̀nà bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kí má wọ̀rí ọwọ́ mi bọ́ jọ yẹn ni. we don't need the family to go to bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ tábà tí ẹ fi ti fi a lot of evidence wọn bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ pé gbogbo yàmá yàmá. because those people they actually afraid of bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ <coughs> and àwọn ọwọ́ tí mo rí yẹn ìgbà tó tó stage kan. Eh, family wọn ń ṣe ní tó ń bo justice mọ́lẹ̀ mm. bẹ́lẹ́kẹ́tẹ́ we take it up eh. ṣé wọ́n ti pé mo sọ pé kí bàbá Mohbad tó lọ sí first inquest Fálànà àti Wùnmí ti pè wọ́n wọ́n fẹ́ lọ fún bàbá ní fifty million kan fi ṣòro ìdílé kí bàbá bọ́ta kó sọ pé i want it settled out of court bàbá ìwọ gángan sọ olómi ò fẹ́ five hundred thousand ni ó kéré jù nígbà tí ná over one million fún yìí. onírọ́ owó tó ń dá lórí platform ẹ̀ ló lóun ná fún wọn yẹn òun náwó fún yàn bẹ́ẹ̀ lọ́mọ ẹ lọ ń jí forty five dollar àbí pounds nínú ṣọ́ọ̀bù àrítẹnumọ̀ wí àfọ̀pádìbò tiẹ̀ mọ́lẹ̀ ẹ gbọ́ ṣé òótọ́ ni lọ́ọ̀yà Fálànà ṣé òótọ́ lẹ ti fẹ́ lọ fún bàbá Mohbad ní owó ṣé tó máa fẹ́ fún bàbá Mohbad ní owó tí Wùmí bá fẹ́ fún bàbá Mohbad ní owó akọ ó ṣe máa lọ sọ fún Fálànà àbí tó bá fẹ́ lọ fún fifty million. five hundred thousand gba àkáǹtì yìí kọjá rí ẹ wá ráwọn afẹ́nifẹ́re Nigerians tó Nigerians to owó sínú àkáǹtì ẹ account? ná yamayama tẹ́ yama. bá lọ ẹ̀gbọ́n mi ń bọ̀ lọ́dọ̀ yín lọ́la mo fẹ́ gbogbo statement owó tán dá fún yín autopsy ti jáde ẹ fi sọ́wọ́ sí autopsy ti jáde tọ́lá dẹ̀ máa wá sọ fún yín ọ máa Mohbad drug lọ bá lára ẹ believe wọn ti fi sínú bàbá yẹn nìyẹn pé àwọn tó ń jà fóun gbowó lórí òun so kò tí bàbá fi fún pé entitlement òun lówó tó tá tá fún tá à ń fóun. entitlement ẹ ní tí wọn bá ti ẹni tó lọ láńlọ tó lọ dóyàwó tẹnanti ẹ ní ó máa fowó ṣòfò of course ó máa fi owó ọdún yẹn ó máa fowó ṣòfò títí wọn bá ìwà ń bẹ entitlement of course entitlement ẹ ní ẹ fi gbowó náà ikú Mohbad ń sìn ó lift wọ oníwọ̀n monetize fún ẹ̀rí ó ti monetize ẹ̀ ikú Mohbad ó ti boost ẹ̀ padà. níjọ́ sí ẹran dídín àti kóso oúnjẹ kó ló fẹ́ máa mú ifáwọn èèyàn kó máa ń tà pé kán wá ọ́dà ẹ̀ lé ló ń ṣe we are not doing that again because owó ti dé go form oríṣiríṣi way of you quickly bully him so that we can come back. The secret will not be open. There's some people lára àwọn group tó pa Mohbad àwọn kan strongly àti àwọn boys yẹn wọ́n wà lẹ́yìn Bukky àti wọ́n ṣàṣe business ṣé Wùmí ló fẹ́ fún wọn ní fifty million ni. olè wọn náà kú ẹ jàjà ṣe máa wẹ́n tó pọmọ ẹ property kiri ọwọ́ ṣe ni jàgù wọn kọrin kiri ìkórè tó sọ pé mi fẹ́ máa control bàbá èmi tí bá ń control bàbá àti lọ́sọ̀dọ̀ bẹ̀rẹ̀ kẹtẹ nǹkan tó bá fẹ́ ni máa ń bá wọn fẹ́ mi control. You are controlling him. And he has to be controlled now because a lot of some they, they want to wọn wà wọn sì ń pé intermarchansin náà ni gbẹ̀mí kàn ṣe májèǹtì sọ. èmi ò ní ìdí láti join team family kankan Our concerned citizen a máa jẹ́ justice gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe justice tó jẹ́ pé àpò ara yín ìtorí àpò yín lẹ ṣe ń ṣe àṣírí yín ò ní bò nǹkan tó ṣẹlẹ̀ sí kò bá jẹ́ àṣírí á ṣẹlẹ̀ sí gbogbo yín ẹ̀yin ò lè tó jẹ́ pé àpò yín lẹ fight sí ẹ̀yin ò lè gbogbo yín dẹ̀ ti mọ̀ mí. kí n tó fi ṣépè yìí níjọ́ ẹ̀ the same thing lòun ṣe ò ṣe pé mo bá mọ ṣàmì sínsìn the same thing ló ṣe o nítorí pé wọ́n sọ pé lórí platform bòmíì orí ń gbà yẹn pé wọ́n dáwọ́ lọ́dọ̀ Kudi wọ́n dáwọ́ lọ́dọ̀ gbogbo àwọn èèyàn káàkiri wọ́n dáwọ́ lọ́dọ̀ ọmọ ibo kan àgbo fọmọ oríṣiríṣi òun ló fi ṣépè yẹn o the same thing lòun ṣe o kí Bukky Jesse wá jáde kó fi ayé ẹ̀ búra àtọmọ ẹ̀ tó wà lẹ́wọ̀n tó kù nínú ayé ọmọ kó fi búra pé òun ò gbowó lórí òun ò make owó lórí bàbá Mohbad ikú jẹ ikú Mohbad kó jáde kó wá ṣépè bó bó ṣe ń sọ̀rọ̀ tó ń tara ń gbà ẹ̀ nìkan sórí bíi pé wọ́n fẹ́ gbé kúrò lọ́wọ́ òun míwà ẹ̀ kò sí nínú ẹ̀ náà tẹ́lẹ̀ ó kàn wí pé opportunity ni fúnra rẹ̀ ẹ̀dẹ̀ ló lọ ó máa pẹ́ nìkan Nàìjíríà ó ti wò pé business wọ́n máa bí pé wọ́n smart ni ó lè níwọ̀n o bó ṣe máa ń ṣe náà nìyẹn tó máa get into many things ṣó ti bẹ́ẹ̀ wọ́n máa ṣe bíi pé wọ́n fat wọ́n máa ṣe bíi ayára bíi àṣá láti lọ gbẹ́yẹ ọlẹ́yìn láti lọ gbẹ́dìyẹ lẹ́dìyẹ ìnáwó máa ṣe bíi pé wọ́n smart gan ẹni tó pè lábúrò ẹ̀ tí ẹ̀yẹ kìí ṣàǹtí ẹ̀ wọ́n kàn jọjọ ń ṣe business náà ni o lórí ọ̀rọ̀ Mohbad wọ́n jọ ṣe business ni o. taking advantage of people ní tó ń pa ẹlòmíì lẹ́kún àwọn make hell of money wọ́n dẹ̀ ń sọ pé ìyá Mohbad wọn gbọ́dọ̀ gbowó fún àwọn míì ń bíbà yẹ kó gbogbo nǹkan tó ń ṣe anyway ṣá. bí bá ti rò tọ́ mo máa ń padà bọ́ta sọ mi ìyẹn máa tọ́jú ẹ̀ mọ́ra mi pé ọmọ abú mi o ẹ bú mi ẹ nà mí lẹ́gbàá ipò mo sáré jọ́ǹpù sínú ọ̀rọ̀ bàbá Mohbad ẹ bú mi mo mind mo mind bọ́ ṣé kí tí wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kí tí wọ́n jákẹ́ ni gbogbo platforms please cease to contribute. ìgbà tó ṣe kínní it was January no báwo ló ṣe náà it I think this one was January okay so ó ní wọ́n sọ pé òun jump quickly into Mohbad's father's case ṣe rí pé ó jump ni because the case have been going on like three months ó ti bí some months kó tó di pé òun jump into it tó wá rí i pé ó oh, wọ́n ń jáwó ń bí wọ́n jáwó ó pọ̀ jump into it ni money from Mohbad's father please for platform ẹ bá lọ dáwó fún at your own prerogative ní ẹgbẹ́ ṣé gbogbo òyìnbó yẹn suspend every contribution for baba Mohbad and his brother they are not after justice they are after their pockets our concentration now should be on how we get justice for Mohbad which we are working on please as a matter of fact Ento tó fún bàbá mọ́tò ló fẹ́ mú wọn ẹ má. why not i disgrace baba Mohbad. on oh, blood is thicker than water. wà too far. on oh, blood is thicker than water. so for now let's be going. Bukky Jesse tó bá jẹ́ tòótọ́ lọ́mọ ẹ̀ nìyẹn. to my area to me she cannot be pardoned in my own nílé ẹjọ́ tèmi àti lórí pláfọ́ọ̀mù tèmi Bọ́lá Fọláṣadé Auto Bola and Auto Sesisola she cannot be pardoned. If that boy biological son Bukky Jesse mi lè pardon yìí Me ì tí post ẹ̀ I have it in my archive. I love to to find out many things. ọ̀rọ̀ tí Bukky ní mo play sí ìtẹ́ gbọ́tàn yìí ìtàkùn àti ó ṣe fídíò yẹn ní January five ní kọ̀ọ̀kan or January something ṣá early January ló ṣe. ó wà nínú let me show you or oh, my gallery you see on my gallery I have it on my gallery And the number, he did a video and he said they should be calling for somebody in America. He posted a lot of numbers about all this number, but only come up here, but I'm not part of it. I want to see, he posted a lot of numbers that they should be calling America for somebody to be deported or somebody to be. I don't think so. Mi ò rò bóyá but mi ò tí find out pé because those number number FBI I think I have uh, FBI number but. I said they should be calling for the. Only in this one, only to everyone that wants true justice for Mohbad, can we please start calling both new and Rhode Island State FBI and report Títílayọ̀ Ọlásùnbọ̀ Ògúnbáyọ̀ AK Karimo. Okay, she has a video saying she's illegal. Okay, investing Wunmi who is involved in the murder of her fiancé in Nigeria the case of Mohbad uh, Wunmi and uh, any murder that happened in Nigeria any murder that happened murder that happened in Nigeria if anybody involved in it and uh, before any police country other country police can be involved in that case the police of that country has to place wanted and they have to be the one to send signal you understand me they have to be the one to send signal to their country but if somebody is in that country and you want to report somebody that is maybe doing bad thing the person is still yet is not there in the in the country i don't think it work like like that anyway i don't need to educate anybody over that but we are talking about who Bukky Jesse. Buki Jesse disgusts me because that little boy for the good job when mi kàn ṣe rí torí pé in the beginning kì í ṣe kó bí a mọ̀ sọ pé innocent I've seen a lot of flop I've seen a lot of things tí bàbá yẹn ṣe tí ò right but because to èèyàn the one wá is already. sọ̀rọ̀ pé take it eh, because of that wọ́n máa yàn jẹ ara nǹkan tèmi fi pé state tó fi wá ń gbà ẹ̀ lèmi fi dá sí pé Ondo state àti Èkìtì they were one mo gbà tó wáyà mo wá rí i pé doing it like taking everybody for granted like that òun no, ni Buki jese ṣe tó take everybody for granted causing the harm mo tún bẹ̀ẹ́ mo tún sọ fún mi pé tó bá jẹ́ pé Wùmí gan ló pa tó bá jẹ́ létà tó wá sọ pé òun ni ó wà yìnbọn kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ mo ní Liam is an innocent boy mo tún ṣe ṣáàtì mo ní do you know what all of you should have it at the back of your mind Liam is the only innocent among all these people everybody around mobile, including father the mother they are all suspects you understand me and um, wọn ò gbọ́ wọn ò dẹ̀ tún gbà they cursing on Liam tẹ́nibọ̀dì bá ṣẹ̀yìn tí wùmí yẹn ó lè kọ́sì ó lè máa kọ́sì ara yín kẹ́ kọ́sì wùmí tó bá jẹ́ pé ó tiẹ̀ ló ń ṣe yín tó bá dẹ̀ kọ́sì yín bọ̀ kí ló máa tiẹ̀ fún yín ní ọ̀dá sí ti tẹ̀ máa máa dá sí ọ̀rọ̀ tó yẹ pé ẹ̀ tí ì ṣe kóòtù ọlọ́pàá sọ pé ẹ máa ṣe pèsè tó bá ti wá yá ọtán sọ pé wùmí ló pa tọ̀hún wá fún wọn níjọ́sí tọ̀hún ọ̀dẹ̀ ṣàlàyé nǹkan kan fún wọn ẹ lè wá máa ṣe pé ńgbà yẹn kẹ́ ṣe pé dèbọ̀ kì í ṣe fún Liam àti sọ fún yín asọ́fara lára yín asọ́fàjèrò asọ́ fún ọ̀rọ̀ gúnlé ọmọ Bukky jese lọ́jọ́ kan gbogbo yín wá bẹ́ẹ̀ bọ̀tà pé kò dáa kán fi ṣe ẹ̀yẹ ṣebí wọ́n fi ẹnìkan lọ sẹ́wọ̀n níjọ́sí àwọn tó jẹ́ advocate fún ọmọ Bukky Jesse sí ṣebí wọ́n ṣe wọ́n ṣe yamayama ń jọ pé ah Bukky jese ẹ̀mí ẹni yẹn lọ sẹ́wọ̀n ó máa kú síbẹ̀ ni ó máa ṣe kíní kan ṣe wọ́n fi ṣe ẹ̀yẹ wọ́n àìtó fún dá tẹ́ máa bá bèlí pé ẹni tẹ́ bá ti fẹ́ kẹ́ a support la máa support tá a bá ti fẹ́ ká dákẹ́ lórí ọkàn ẹ máa dákẹ́ kò ní yẹ yín gbogbo ẹ̀yin tẹ́ máa wà pàṣà yìí èmi lọ báyìí wọ́n ti máa padà wáyé tó bá ní ká má dìlà ní débà many reasons ni wọ́n ti promise yẹ ó ti mọ̀ pé òun náà máa lọ ó máa dèrò nàìjíríà very soon tó bá tiẹ̀ máa máa lọ sí London máa bọ̀ bóyá wọn ò tí ì dóhun padà ọmọ ẹ̀ ti di èrò nàìjíríà mo dẹ̀ ti sọ ní bìgínì náà pé Bukky Jesse wà náà tó bá ti jẹ́ ọmọ ẹ̀ ní o ó wà náà àwọn tó kó bọ ọmọ yẹn ó kó bá destiny ọmọ yẹn òun gbogbo oríṣiríṣi crime things ni Bukky Jesse ti ṣe ní London yìí òun gbélé onílù òun gbèlú onílù gbogbo nǹkan tó bá fún yín báyìí tó yẹ pé grace opportunity ló yẹ kó jẹ́ fún yín kẹ́ máa dúpẹ́ fọ́lọ́run then you abuse it o commit offence different one o commit fraud Bukky Jesse o commit a lot of things ni Bukky ti commit apart from Bukky Jesse ti commit lẹ́yìn ìgbà náà lẹ́yìn ìgbà náà wọ́n wá ń tẹ̀lé ọmọ ẹ̀ wọ́n ń tẹ̀lé ọmọ ẹ̀ wọ́n ń tẹ̀lé ọmọ ẹ̀ àṣírí ọmọ ẹ̀ bá má tètè tú bó ṣe ń tẹ̀lé ọmọ ẹ̀ káàkiri yẹn but nítorí pé òun náà ó ti wà nínú system as a criminal wọ́n dẹ̀ ti mọ̀ pé definitely tí ọmọ bá ti ń ṣe àmì tí ìyá bá ti ń ṣe ọmọ ẹ̀ máa kọ́pì ẹ̀ oúnjẹ tí mo mọ̀ ọ́ sè ń sìn ó possible kó jẹ́ pé òun lọmọ mi mọ̀ sí àfi tó bá lọ ẹ ti wọn sàn bẹ́ẹ̀ n tí n bá ṣe lọmọ mi máa fẹ́ ó máa mú lára ẹ̀ ṣó ti yẹ yín so ó wá fún àwọn aráàlú àti àwọn detective lára àwọn detective tó máa ń tọ́jú ọmọ yẹn tó máa pera wọn ní social workers ó máa fún wọn ní idea wọ́n dẹ̀ tó máa fún ní àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n máa jẹ́ kó sọ gbogbo nǹkan tán bá ti ṣe rí they will send a lot of friends around that boy and he be telling them what do you normally do in your home he will say to them ó pẹ̀lú àwọn tó jẹ́ kán tètè kán yẹn mú because òun fúnra rẹ̀ criminal ni so kọ́mọ rẹ̀ kó balẹ̀ fún ìsinmi àti pé ìwọ náà kọ́ ara rẹ̀ ṣe tó bá dáa ẹ̀yin ọkọ tẹ́ fẹ́ fẹ́ àwọn kírímínà yẹn ẹ pẹ̀lẹ́ o ẹ lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ lẹ́ o so all of you that is displaying náà wọ́n ní ká tún sọ fún yín pé gbogbo yín Bobrisky bọ̀dá Bobrisky wọ́n ló ń ṣe money laundry a lot of ẹ̀sùn ló wà lọ́yẹ̀ kì í ṣe pé ó tẹ owó wọn lè ń bọ owó Nàìjíríà jẹ́ nìkan money laundry a lot of things kò dẹ̀ ń san owó kò san kọ̀ọ̀kan padà fún ìjọba ó ti yé nǹkan tó ṣe nìyẹn o ẹ̀yin olówó ogbó tó máa ń ṣílẹ̀kùn fólè oppressor oppressor yancha agro ẹkú palẹ̀mọ́ ó ń bọ̀ ó bọ̀kọ̀bọ̀kọ̀ lóye ń bọ̀ ló máa ń kàn oyè tó kara èrò máa tó kara ẹ̀dẹ̀ but uh, stop killing people stop using people for ritual apààyàn stop killing people and stop using people for ritual ta ló fẹ́ fún ta ló ti fún one fifty million ta ló fún Bukky Jesse lówó ó ti yẹ yín you want to cover up the killer original and then you may well ẹ jẹ́ ká máa wo bí ó ṣe ń lọ mm, gbogbo yín Bukky Jesse náà sọ pé gbogbo yín tẹ́ ń fi Mohbad cash cruise tẹ́ fi ń káṣí owó ó ní kírú ẹ̀ kó kàn yín gbogbo ẹ̀yin tẹ́ ń bú ìyá Mohbad tó bá yẹ pé ìyá Mohbad mọ̀ nípa ikú ọmọ yìí ó ti yẹ yín mm-hmm. ìpè tá a bá ṣe kó má kàn yín o àwọn tí ò bá ti mọ̀ nípa ikú ọmọ tẹ́kọ̀ọ́ fẹ́ máa dàgẹ̀ kó máa fún yín ní star wọ́n máa fún yín ní kiri kan kẹ́ máa káwó lórí tiktok kẹ́ máa káwó lórí youtube kẹ́ máa káwó lórí instagram kẹ́ máa káwó lórí facebook kẹ́ máa fi gbogbo ẹ̀ pa owó ní tẹ́lẹ̀ ẹnìkan fi ń sunkún ẹkún ọjọ́ òní àtọjọ́ ọ̀la lẹ́yìn fi ń káṣe owó òpọ̀jù lẹ́ ń gbà o bye for now èmi ń lọ báyìí o màá padà wá ẹni bá ní má dé mọ́ ni mi ní dé bá èmi ṣadé a máa wá o màmá tolúwa ni mí ayọ̀mídé olúwa olúwa rẹ̀ mí olúwa ṣe fún mi sarah mama ṣọlá mo tún máa padà wá ẹni bá ní má dé mi ní ìgbé bá bye for now okay Mohbad originally baba Mohbad you better say the truth before it's too late for you tó bá kọ́lé tán tó gbé bẹ́ẹ̀ nǹkan.